three ah, òde tí lò kí n time okay twenty minutes to three. Good evening, Folusho Dimokun Senuniswa Senuniswa kò ní jẹ́ òpin fún wa máa ṣe ọ̀pọ̀lọpọ̀ láàyè by this time next year ayé ojú wa náà ni àwa náà la máa weakness ẹ̀ nínú ayọ̀ àtàláfíà. They will not be the last Sunday for us by God's grace. Happy Sunday, guy. <laughs> Èdè ẹ̀kọ́ mi ni mo fẹ́ máa sọ sí ẹ̀ mo ṣe ń lẹ́ẹ̀ni. Sẹ̀nú dèṣù àwọn orí ẹnìkan náà mo rí lánàá tó sọ Haúsá ta nínú. Sẹ̀nú dèṣù. <laughs> you know this one. Eh, e, e, e. Kí ni orúkọ o téèyàn bá fẹ́ sọ pé my name is what? Ta ló gba Hausa bí kò tètè sọ fún mi? E God, read this boy, money boy. Eh, kekekeke. Um, today we are having second day, second batch of Akara day. <laughs> Akara day for the rest of this month is going to be Akara day. Seven days la no, but oku seven days kore no library. So, but if I I will show three, and then the remaining one is going to be marathons. So, if I don't show my face, <laughs> àwọn èèyàn àwọn èèyàn wà happy pé ah if I said okay. <laughs> ilé rẹ̀ Bọ́lá hmm. mo fẹ́ lọ sí magaranta mi magaranta that school magaranta school <laughs> magaranta and orúkọ mi is worse ah ó yẹ kí n ti gbáwúsá jù báyìí lọ but ọkọ mi bá balẹ̀ sí mo máa gbáwúsá o torí mo ti ń dúró sí abẹ́ ẹ̀ mo ti ń wọ̀ lecturer uh, our Majesty, Royal Majesty of Bakano, you know. So, any <laughs> ọba kọba nílẹ̀ Yorùbá ẹ my ṣe fèsì here for me. anything from north especially Kano onímọ̀wó bá ẹ̀ sí so mo mọ̀ pé ẹ̀yin Yorùbá <laughs> Yorùbá ni mí o ṣùgbọ́n Haúsá lọkọ mi ṣé ti rí ó yẹ kí n borí mi Yorùbá ni mí o Haúsá lọkọ mi ṣé ti yé second day mi tí ṣe àgbàyẹ mo fẹ́ kó ṣojú yìí three ni eléyìí actually mo ti jẹ breakfast ní bíi some hours ago so ẹ̀kọ́ dẹ̀ ni mo fẹ́ jẹun this time around tí bá dẹ̀ ṣe àkàrà yẹn so tí bá ṣe three because yesterday I slept three o'clock and going going going by. that's nine o'clock Nigeria time but if I should start around six if I should make it six o'clock tonight today, it's going to be around I mean exactly noon. That's twelve noon. I mean midnight. Yeah, midnight. So àwọn èèyàn burúkú yẹn wọ́n máa ń pe àwọn èèyàn pa wọ́n máa pe àwọn èèyàn tán kàn bílí pé wọ́n hate pa tí bá ṣe ń sìn mo lè kó àkàrà yẹn sílẹ̀ màá gbàdúrà yẹn tí bá ti dín àkàrà yẹn lójú yín èmi náà fẹ́ pe àwọn ọ̀tá mi pa <laughs> gbogbo ọ̀tá tó dìde ogun sí mi àtọmọ mi àtọkọ mi a máa pè wọ́n pa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi gbogbo ọ̀tá tó bá ti dìde ogun sí yín àti ẹ̀yin náà ni mo fi ń sínú àdúrà o gbogbo àwọn ọ̀tá ìlà máa pè pa lè tó kù kọ́ lóyún parí gbogbo ọ̀tá tó lóun fẹ́ rí mi láyé tó lóun fẹ́ rọmọ mi láyé tó lóun fẹ́ rọkọ mi láyé tó ń takò àṣeyọrí mi tó ń takò gbogbo tí bá ṣe àtàwọn olólùfẹ́ mi tó máa ń dìde ogun sáwọn olólùfẹ́ mi ah, àpèpá àpèpá àpèpá àpèpá ogoṣó gbogbo àpèpá ọgbọ́n àjẹ́ gbogbo àpèpá àpèpá a fẹ́ pè wọ́n pa it's for them bí ṣẹ́rí one thing mo lè máa ṣeré nígbà míì but mi ò kì í ṣe eré mi náà ń gbà mí ó ní ìtumọ̀ ṣẹ́rí ogun tó ti jà mí ti pẹ́ yẹn wọ́n ti pẹ́ jù pẹ̀lú mi àìwọ́n tí bá tí ọmọ fẹ́ jagun o gbúdọ̀ dúró pẹ̀lú aṣọ kan for long o gbúdọ̀ máa change nǹkan ogun tó dúró tiẹ̀ I want them to mo fẹ́ change wọn mi fẹ́ rí wọn mọ́ ogun tó jà mí láti thirty two exactly thirty two years ago èyí tó bẹ̀rẹ̀ láti thirteen years ago èyí tó bẹ̀rẹ̀ láti fifty something years ago few ló kù nínú àwọn yẹn fifty something years ago yẹn àwọn dà majority of them wọn ti lọ́wọ́ tó ikú àwọn kan àwọn èèyàn burúkú nínú ayé tó bá ti wá máa gbọ́ má ṣe pé èpè tó ń ṣe náà ti pọ̀ jù <laughs> àwọn tó bá rán níṣẹ́ ogun sí mi lórí social media èmi ò kí ń gbọ́ má ṣe pé o because lójú yín lẹ ṣe máa rí àwọn èèyàn tó máa jáde mí ní dárúkọ èèyàn kankan pa pé orúkọ eléyìí bọ́n mo kàn lè sọ pé pásọ̀ wèrè ọba ò sí wọn ẹnikẹ́ni tàbí ní obìnrin politician tó gbá tó ń fẹ́ jẹ̀wẹ̀ àwọn babaláwo olórí burúkú máa dárúkọ bẹ́yẹn mi ní dárúkọ wọn gógó because nígbà míì ọ̀tọ̀ ní ẹni tí wọ́n máa pè lọ́tà ọ̀tọ̀ ní ọ̀tá máa jẹ́. kó tó di aago mẹ́ta ẹ jẹ́ ká pray tẹ́ bá ti wá sórí platform ẹ bá mi share jẹ́ kọ́kọ́ mú fóònù ẹ wá ẹ bá mi share. gbogbo ìta ló bright gbogbo jíjẹ gbogbo ìta ló bright. ọmọtọ́lá lóńgẹ mo ti ń rí àwọn fèsì lẹ́nujọ́ mẹ́ta yìí ọmọtọ́lá lóńgẹ. ọmọtọ́lá lóńgẹ. let me cover I want to use glasses ẹ bá wa ṣe ẹ tó lù wá ní tó bá ṣe tó wọn bá mi ó máa tí a bá ti bẹ̀rẹ̀ ó máa ba mi tí n ka Yorùbá yìí ó máa bá mi ka English kan ṣùgbọ́n òṣèbó ní báìbù lórí fóònù ẹ kẹ́mi mọ́ mọ́ kẹ́mi mọ́mọ́ kan náà mọ́mọ́ rẹ lọ́hùn mọ́mọ́ olùkà rẹ̀ ní òkè ṣòun ah, ah. mọ́mọ́ ẹlẹ́ṣin lóye bójú rí mi ṣe kárí sẹ́yìn mi kárí mi ní àmọ́mọ́ kan náà wà fọ́ ní bójú rí ojúmọ́ ọ̀sán o ọmọlúkà rẹ̀ ọmọlúkà rẹ̀ ẹlẹ́ṣin lóye bàbá ṣìrè. <laughs> àbí torí pé mi ká ní ọba kan ṣoṣo mímọ̀ ní <laughs> nàìjíríà ọba kánò lọkọ ilé ìkàrẹ mọdẹ gbúrò kàrẹ látijọ́ yìí <laughs> ìgbógun lè mọrú kàrẹ ó ti yẹ pọ máa jágúnà mọrọ máa jágúnà kọ̀ọ̀kan mi ní ọba kan ṣoṣo mímọ̀ ní nàìjíríà ọba méjì mo ní mímọ̀ nẹṣẹ mọ sòrìṣà ọdọ olùkàrẹ sòrìṣà bẹ́ẹ̀ ni láwà ní ọwẹ ọmọ olúkà rẹ tòótọ́ mi gorí o mi fọ̀rọ̀ alemọ́rọ̀ nu o mi fọ̀rọ̀ yẹn o ọba politician yíyọ mi fọ̀rọ̀ wọn yẹn mo mọ̀ so ó béèrè ọmọ yèmí ṣé wọ́n sàn um, adétúyè ọdún adétúyè títí adétúyè adétúyè ọdún i know one okay adétúyè i know adétúyè. I did see ìyẹn kọ́ṣá ìyẹn gbẹ̀ndọ̀gbẹ̀ well done maami you are doing well thank you God bless you so today we before we you know before I proceed before I continue lonjebe <laughs> I want to pray and I will read some Bible when it is three ten minutes to ten minutes to. let's quickly go to the heavenly father eternal rock of ages ẹ má bínú pé mi ò borí mi lónìí àbí kí n borí mi. Should I cover my head? Ọlọ́run máa gbọ́ téèyàn bá borí yẹn it's just your mode of dressing respect your God your husband and your call I mean tradition but God answer prayer without you cover your head but because my husband people they love to okay are you from. Dublin are you Titi um, Dublin you want to give me star ah mi àti maxim bábọ̀ gbé won't come off your bára ah a ti ṣẹ̀yẹn náà <laughs> ó láwọn <laughs> eh, mo lè fi àkáǹtì nọ́mbà mi síbẹ̀ owó star yẹn kẹjù síbẹ̀ ìyàwó Dangote mò ń jẹ jẹ́ kọ́kọ́ jẹ́ kọ́kọ́ máa kà. Oh, you live in Cairo. Okay. All right. You want to give me star. <laughs> Mo hmm. fún mi lówó, mo sọ wá bọ̀ kí ni mo kàn tí mo ṣe fẹ́ ṣá, bóyá nǹkan Ebony. Sasuti. Oh, what about paper? I have it. Tell you what, Toluwanimi. Ah, ah, Obento bá mi tag pépà mi o pépà mi wọ́n ní ah, ah, ìyẹn náà dùn ìyẹn ló dáa ju pépà àkáǹtì náà wà ìyẹn àkáǹtì ah i need a lot of things láti sọ lónìí bíi pépà rere torí ọ̀rọ̀ uba náà wà torí báńkì tí mo lò ní the best in Nigeria taba ti rẹkọ ṣé rí taba click mọ nǹkan ó dùn ó ló dáa kì í ṣe rọ uba is the best in Nigeria i'm telling you UBA is the best àwọn báǹkì tó sọ pé wọ́n ń kówó àwọn èèyàn jẹ yẹn àwọn báǹkì yẹn àwọn mánéjà àwọn directors wọ́n lè ó bọ́ sí òkò wọn lọ́ máa kọ́ máa ráyà sàṣìn sí àwọn èèyàn gan àbí kọ́ máa jẹ́ káwọn èèyàn kú yẹ́ sọ bá ti rí pé olówó làkàn táwọn kan ṣe bọ̀ mi ò fẹ́ rojọ́ nígbà tí bá fẹ́ gbàdúrà tí bá ti fẹ́ ṣiṣẹ́ ṣe ti bẹ́ẹ̀ mi ì fẹ́ rojọ́ ṣe ti a lot of things ló ń ṣẹlẹ̀ atrocity pọ̀ gan ní orílẹ̀-èdè wa tó ló bá mi tag paper mi sẹ́ẹ̀ ṣó ló bá mi cross post God bless me God bless you too darling God bless us. Heavenly Father, eternal rock of ages, we thank you, we worship Lord, because you are God, nobody like you. From east to west, not to south, that be there. So that be glorified forever in Jesus' name. Thank you for everybody under this platform this evening, this afternoon in Canada. Thank you, Lord, for myself, my husband, my children, all of us. Thank you for my well wishes all over the world. My friends, those who love us, thank you, Father, for all of them. Thank you for this wonderful country I reside. It's my second home. Thank you for our neighboring country. Thank you for where I was born originally. Thank you for my wicked family. Yes, Yoruba people that are very wicked. They might be no Itabaje Yoruba. <laughs> Oh, no, Bola, you are praying. Be serious. Lord, I thank you for everybody because there is a mistake. Oh, ò ṣe mistake bàbá mi àti ọlọ́run mi lord i thank you for everybody thank you lord fún ibi tẹ́ ti mú wa ibi where we are today and yesterday and where you are taking us hallelujah be unto your name in jesus name please have mercy upon us this afternoon forgive us o lord in the mighty name of jesus christ already we are in a new week father lord and people say happy last sunday of this november two thousand and twenty-four yes it will not be our last day on earth we shall see many of these sundays By this time next year, we shall witness, we shall celebrate, we shall praise your name as well in the mighty name of Jesus Christ. Forgive us whatever that can cause trouble for me, my children, my husband, my children, my husband, children, and my children as well. Oh Lord, please have mercy upon us and forgive us in the mighty name of Jesus Christ. Every arrow the enemy has fired, we send the arrow back to the sender in the mighty name of Jesus Christ. The arrow the enemy has fired, we send the arrow back to the sender in the name of Jesus Christ. Oh, Daddy, we are going to this prayer. Oh, the prayer that I needed. My husband needs prayer. Our children need prayer. All my well-wishers all over the world need prayer. Even our nation. Father, the kind of prayer we want, you want us to pray today, Father, teach us. And the enemy also need prayer. <laughs> Father, Lord, put your word into my mouth. Direct this prayer. Take total control. have mercy upon us. Hear us quickly. In the name of Jesus, whatever we burn, Father, burn them. Whatever we lose, Father, lose them. In the mighty name of Jesus Christ, our loss in glory, Father, restore. In the mighty name of Jesus Christ. I am tired of the old stories. I am tired of the problem the people have been giving to me and my daughter. We have been so long in this battle. Before my daughter was born, the battle started before the time. When she was born, they have test story. A lot of things has happened. Yes, a lot of things happen. A lot of people want to terminate our life <laughs> because of some idiots, some wicked spirits, dementia people, crazy people. Mm, torí wọn ò pé yes tó ń sọ tí ojú wọn ò tó tó ń sọ tí wọn ò mọ̀ ohun tó bá dára nínú ayé wọn nínú ilé wọn àwọn wèrè kan sọ pé kán lọ bà á because wọ́n ti wà nínú ẹgbẹ́ kan wọ́n wá ń lo brain fún wọn the brainwashing people Father Lord I can't thank you enough for this evening I pray for the prayer that I needed the kind of prayer you want me to pray today Father teach me direct my tongue whatever I lose lose it whatever I burn burn it gbogbo instruments bẹ́ẹ̀ ni irinṣẹ́ tá a bá fi nà ọmọ ọlọ́run tí ò tí ìrònúkúwàdà a máa ń sọnù ni gbogbo irinṣẹ́ tí a fi nà mí tí ò tí ìrònúkúwàdà lórúkọ jésù mo gbàdúrà fún gbogbo yín gbogbo irinṣẹ́ òrìṣà gbogbo irinṣẹ́ oṣù àti àjẹ́ gbogbo irinṣẹ́ èmèrè tí babaláwa láàfà àwọn aláṣọ òkùnkùn àtàláṣọ dúdú àtàláṣọ pupa àti aláṣọ kan tó máa ń faṣọ dúdú sísàlẹ̀ àti pupa tó máa so bàǹtẹ́ mọ́ ìsàlẹ̀ tó máa wọṣọ funfun sókè gbogbo àwọn aláṣọ burúkú wọ̀nyí gbogbo àwọn oníṣẹ́ mi wọ̀nyí lónìí lórúkọ Jésù mo gbàdúrà fún gbogbo wọn gbogbo iṣẹ́ wọn pátápátá kó máa bàjẹ́ lórí ayé mi gbogbo iṣẹ́ wọn lórí ọkọ mi lórí ọmọ mi lórí ètò ìnáwó mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi iṣẹ́ wọn kó máa bàjẹ́ lórúkọ Jésù lónìí ọ̀run dìgbò lù wọ́n kó kọlù wọ́n gbogbo ẹni bá lò máa so wá mọ́lẹ̀ ìpànìlẹ̀ tẹ̀síwájú mo mo gbàdúrà fún gbogbo yín pátá pòròpòrò lórúkọ Jésù níbi tẹ́ ẹ bá lọ ẹ ó jàbọ̀ gbogbo ẹni bá lò máa so mí mọ́lẹ̀ pé òun ní jẹ́ ní freedom nítorí pé ó ní ẹ fi àwọn èèyàn mi sílẹ̀ láti jẹ́ kó lọ sìn mí kì í ṣe sísìn nìkan mo ń sọ ọlọ́run mi bí ṣùgbọ́n tí n bá wà nínú ilé àbí tí mo wà ní orílẹ̀ kan tó ń fi ayé ní mi lára tí wọ́n dààmú mi tí mo kúrò níbi kan tó ní yẹwọ́ wá lọ káàkiri tí bẹ́ẹ̀ni sì sọ fẹ́mi pé tolúwa nílẹ̀ náà àti ẹ̀kún rẹ̀ ayé àti àwọn tó tẹ̀dó sínú rẹ̀ ó ní a fi ìdí rẹ̀ sọlẹ̀ lórí òkun agbé e kalẹ̀ lórí àwọn ìṣàn omi ó ní ta ni yóò gorí òkè olúwa lọ tàbí ta ni yóò gorí mímọ́ rẹ̀ ẹni tó ní ọwọ́ mímọ́ àti àyà funfun tí ò gbé ọkọ rẹ̀ sókè sí asán tí kò sì búra ẹ̀tàn ó lóun ní òun rí ìbùkún gbà ní ọwọ́ olúwa àti òdodo ní ọwọ́ ọlọ́run ìgbàlá rẹ̀ èyí ni èmi bọ́lá fọlá ṣadé mamadé bùkọ́lá mamatolúwa ni mí olúwa ṣèyí fún mi èmi ó ní èyí ni àwa tá à ń ṣe àfẹ́rẹ́ tí à ń ṣe àfẹ́rẹ́ ọlọ́run tó dá ayé àti ọ̀run ẹ gbé orí yín sókè ẹ̀yẹn náà nà ká gbé yín sókè lẹ̀kùn ayérayé kí ọba ògógó wọlé sínú ètò tòní sínú ayé mi tọkọ àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi oníta ní ọba ògo yìí ọlọ́run àwọn ogun tó pọ̀ nípa àtàgbọ́ náà ní ọba ògo àmín ògo ní fún bàbá fún ọmọ fún ọlọ́run ẹ̀mí bó ti bá ń fò lójú òfurufú ó tó àkókò ẹ̀ ó jà bọ̀ gbogbo ẹni bá lòun dè mí mọ́lẹ̀ bí tẹ́ ẹ dorúkọ mi mú tẹ́ ẹ bá tu gbogbo ẹni bá tún wọ plane nínú yín ẹ ó crash dànù gbogbo ẹnikẹ́ni tó bá tún gbórúkọ mi lọ́lé babaláwo àbí tó lóun ní àṣẹ àti àkàràbà àti àdádàgbodò kọ̀ọ̀kan àbí agbára òkùnkùn ayé kankan tó bá lò máa lò lára mi àbí lára ọmọ mi àbí ó máa dán wò àbí ó máa pe àṣàṣì àti àránsì kan irú àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù kan máa ṣòfò dànù gbogbo àwọn ìkà tó wà ní orí ọ̀rọ̀ mi tó ń lọ ga jù mí lọ nínú ayé àbí tó ń lágbára jù mí lọ tó ń ní nǹkan jù mí lọ nínú ayé tó ń dìde ogun sí mi tó ń ṣí ogun tí èmi àtọmọ àtọkọ àti gbogbo tí n bá ti ṣe gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ tó bá ti ń fò lójú òfurufú gbogbo torí mẹ́sì majority of them, they love traveling. They love moving from one place to the other. They love their freedom, but they want to tie me down. Those people, tó wà lórí sísọ, ah, tó wà lórí sísọ ọ̀rọ̀ mímọ́lẹ̀, lórúkọ Jésù, gbogbo play wọn, pátá kó máa jábọ́ lórúkọ Jésù. Bẹ́ẹ̀ sọ fún mi pé kí n bàbá yìí o, ẹni kì í sì di àkàrà fún wọn fọjọ́ méje péré, èèyàn. Ẹni gbogbo ẹnikẹ́ni tó yọ mí lẹ́nu tó lòun ò ní gbọ̀n ò ní gbà á gbogbo àwọn tá a fi ṣe ogun ránṣẹ́ ayé ètè mi àtọmọ mi gbogbo pátá kí tó parí kan fi wọn palẹ̀ o kan fi wọn pọ́n palẹ̀ ọdún yìí mọ́ gbogbo yẹn ó ṣòfò gbogbo ẹni tá a gbé ọ̀rọ̀ mi sílẹ̀ nù èyí tó pèrè lélẹ́yìn kíkà àtẹlẹ́yìn jíjẹ rà tó ń ṣépè fún ọmọ mi ní kọ̀kọ̀ ní gbangba lórúkọ Jésù gbogbo àdúrà fún yín ó yẹ wọlẹ̀ lórúkọ Jésù kọ́dún tó parí gbogbo ẹ̀yìn ni may this Lord may this month may the rest of these days in this year may remaining of these days days in this month Delete all of your all, all my enemy. You shall be deleted in the mighty name of Jesus Christ. Nítorí pé ẹ̀ṣẹ̀ ojú àánú wò mí, mo sunkún many times, mo explain gbogbo tí àwọn èèyàn ṣe fún mi, mo ṣàánú fún ẹ̀yàn ilé yóò ṣàánú fún mi. Lórúkọ Jésù Kristi Násárẹ́tì, mo fẹ́ dín àkàrà yín lónìí, àwọn ọ̀run máa gbọ́, ọ̀run máa gbà. Bẹ́ẹ̀ ni o, àwọn ikú òjijì tó kù ní ọdún yìí yóò nàwọ́ gbogbo yín. Agbára tí mo bẹ̀bẹ̀bẹ̀bẹ̀ tó lóun ò gbọ́ tó pa bàbá ọmọ mi tó tún lòun mo fẹ́ wálé lé ó fi ayé ní ọmọ mi lára tó di ogun mọ́mọ́ mi tó dààmú ọmọ mi ah! <laughs> gbogbo yín kọ ah! ikú tó kù lọ́dún yóò gbé yín pa ẹni dojú ìjà kọ tolúwa ni mi jésù tó fún mi ayọ̀ mi dé ọmọ tó lùwà fi ṣèlú fún mi ọmọ tó lọ́run fi rẹ̀ mí lẹ́kún nígbà tí mò ń sunkún ẹni dìde ogun sí látọjọ́ tí mo ti bí tó lòun ogun ilé tó tún bẹ tìta lọ́wẹ̀ lórúkọ jésù gbogbo yín kọ ọ̀run máa dìlítì ní kọ́dún tó parí ilẹ̀ máa gbé yín ní kọ́dún tó parí ẹ ò ní gbádùn lórúkọ Jésù ikú burúkú tẹ́fí lé mi kiri tẹ́fí lọ́mọ mi kiri yóò gbé pa kọ́dún tó parí lórúkọ Jésù gbogbo ikú burúkú tẹ́fí lọ́kọ mi tẹ́fí lẹ́wọ̀n olólùfẹ́ mi kiri yóò gbé nípa kọ́dún tó parí lórúkọ Jésù àkàrà yín mo fẹ́ di lónìí bẹ́ẹ̀ ni mo fẹ́ celebrate ní <laughs> tí o gbọ́kànlé òrìṣà ayé tó ti ń dárúkọ mi fún ibi lọ́jọ́ tó pẹ́ tó ń dárúkọ mọ̀ mi fún ibi tọ́jọ́ lọ́jọ́ tó pẹ́ tó o bá ń fi àwọn ọmọ ológo ṣètùtù ọ̀run máa pa ẹlẹ́bẹ̀rẹ̀ sùn lórúkọ Jésù ẹlẹ́dàá yóò pa ẹlẹ́ gbogbo àwọn láti ìlẹ́yìn rẹ ọ̀run yóò pa wọ́n rẹ́ gbogbo àwọn tó gbé sórí oyè ọ̀run yóò pa wọ́n rẹ́ lórúkọ Jésù Ọlọ́run ò ní yọrù sí gbogbo yín mọ́ bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà gbogbo ẹ̀yin olólùfẹ́ mi mo súre fún yín bí ikọ̀ àti ìrìnjẹ́ Elédùmarè ọ̀run yóò gbọ́ ti yín o ìwọ tó fẹ́ mi fẹ́re ṣùgbọ́n tó bá darapọ̀ máwọn ọ̀tá àbí tó ti ṣépè fún mi níbi kan tó ń ṣe burúkú fún mi tó máa wá sápamọ́ sábẹ́ platform tó máa tẹ̀kẹ̀ tẹ̀kútẹ̀ láti lè get recognition mi láti máa ṣe mí níbi ní kọ̀kọ̀ ọ̀run yóò pa ẹ́ ní kàkúpa tó bá gba wọnú mọ́tò mọ́tò yẹn yóò là sídẹ̀ǹsì ìwọ tó bá tí wọ́n fi ṣe ogun náà sí mi gbogbo yín kó lórúkọ Jésù a máa pa yín rẹ̀ lẹ̀ bẹ́ẹ̀ lórí kò yí padà ọba kan ló ń pè rẹ̀ ní Fáráò nígbà náà ní ilẹ̀ Egypt wọ́n sọ fún un wọ́n rán Mósè sí wọ́n ní jẹ́ kí ọmọ yìí àwọn eléyìí lọ láti lọ sìn mí ó ní mi ò ní gbọ́ mi kì í gbà lórúkọ tèmi ń jẹ́ ó ní kí ló gbójúlé ó tún rí ìyanu Ọlọ́run ó lóun ò ní gbọ́ òun ò ní gbà wọ́n ní kí ló gbójúlé ó lóun gbójúlé òrìṣà tó bá sọ pé Ọlọ́run wọn ní ó yá ó fẹ́ kí ejò máa bù wọ́n ṣán ejò jáde òun náà máa ṣe tiẹ̀ nítorí pé ó gbẹ́kẹ̀lé òrìṣà bẹ́ẹ̀ ni tó bá ní eṣú wà á tún tó bá ti rí ìṣòro díẹ̀ á tún sọ á ní ẹ máa lọ tó bá tún yá á tún ní ẹ padà wá á tún fara ní wọn ẹni ń fà mí síwájú fà mí sẹ́yìn ẹni tì mí díẹ̀ síwájú fà mí padà sẹ́yìn lórúkọ Jésù kí ọdún yìí tó parí kọ́run kó pa ẹrẹ́ lórúkọ Jésù ẹnikẹ́ni tó sọ pé a máa máa jẹ́ kórìn díẹ̀ á fà padà sẹ́yìn púpọ̀ gbogbo ẹni tó tó tó tó ogun yìí ọwọ́ agbára yìí sí èmi Fọláṣadé tó náwó agbára yẹn ogun yẹn sí ọmọ mi Adébùkọ́lá tó máa ń lọ́wọ́ agbára náà sí gbogbo tí n bá ṣe àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ẹ̀dá tó ní ọwọ́ náà lónìí lórúkọ Jésù Olúwa bẹ́ ẹ̀ dànù mo gbàdúrà gbogbo ẹnikẹ́ni tí ò fẹ́ kí n fò nínú tí ò fẹ́ kí n rìnrìn àjò láti máa lọ láti máa bọ̀ bí mo ṣe fẹ́ràn ló wá sọ pé òun fẹ́ so mí mọ́lẹ̀ lórúkọ Jésù ẹ̀dá bẹ́ẹ̀ tó bá ti wọ kò ojú òfin bójú òun ló ní ló crash dànù bójú òun wọ pẹ̀lẹ́ náà ni bẹ́ẹ̀ ni no mercy torí ẹni tó bá ti ń tẹ̀lé ní tí ò lè sọ fún mi pé what you are doing is too bad yẹ́jọ ṣègbè kọ̀ yẹn bíbélì sọ fún mi nínú psalm one pé ìbùkún ni fún bọ́lá àti ẹni náà àtọmọ rẹ̀ àtọkọ rẹ̀ tí ò jókòó lágàn àwọn ẹlẹ́ṣẹ̀ tí ò sì darapọ̀ máwọn èèyàn búburú bẹ́ẹ̀ ni nítorí pé èyí darapọ̀ máwọn èèyàn búburú ẹ lè sọ fún wọn pé ìfi àṣe fún obìnrin yóò dára you are boasting on it you are so happy that you destroy people innocent people vulnerable <laughs> nice people People of God, some people who have failed you, somebody who have do do to you, have done you good no harm, but you do good to me, you do bad to me. I cry publicly. You refuse to repent. May the Lord destroy you. Oh, my troublers, Oh, those who trouble my husband, those who trouble my daughter, who trouble whatever I me, the law will destroy you. He will raise his standard against you, both left, front, and back, up and down. He will slay you. He will disgrace you. He will, he <clears throat> will destroy you. No remedy for you. I pàṣán tá a fi na èmi ṣáájú ọmọ ọlọ́run tòótọ́. It's not by mouth. It's not by call àti bá sọmọ́nù. Ṣùgbọ́n ọmọ ọlọ́run tòótọ́ tó yanran sí. Tí ẹ̀rọ ọlọ́run máa ń bà mí ní kọ̀kọ̀ àti ní gbàgbà. Tí mi ò gbẹ́kẹ̀lé asán tí mi ò gbẹ́kẹ̀lé ohun ti ayé yìí tí mo gbẹ́kẹ̀lé ọlọ́run tí mo ń pè ní ọ̀sán àti lóru ìwọ wá sọra rẹ di pàṣán fún mi ó sọra rẹ di pàṣán fún ọmọ tí mo bẹ̀rẹ̀ kí n tó bí ó sọra rẹ di pàṣán fún gbogbo tí n bá ṣe ọlọ́run máa pa gbogbo yín rẹ ọ̀run máa já yín bọ́ bó ṣe jẹ́ nìyẹn kò ní padà ẹ̀yin olólùfẹ́ mi mo súre fún yín ọkàn mi ọkàn yín ọkàn ọkọ mi àtàwọn ọmọ mi yóò balẹ̀ ọkàn gbogbo wa gbogbo ẹ̀yin olólùfẹ́ mi kọ́dún yìí tó parí a ó ní ẹ̀rí tó yọrantí kí ọdún yìí tó parí a ó láyọ̀ tó lágbára kọ́dún yìí tó parí ọ̀run yóò ṣílẹ̀kùn ìbòkun fún wa kọ́dún yìí tó parí a ó gba ìwòsàn kọ́dún yìí tó parí ọ̀run yóò ṣí àgbọ̀nẹ́ ẹ̀yin tẹ́ jólólùfẹ́ mi ni o ṣùgbọ́n ẹ̀yin tẹ́ ń bú mi tẹ́ ń ṣépè fún mi àjàjà ìwọ wòlíì eléyìí pípọ́n yẹn eléyìí irú lọ kó láyẹn <laughs> àgàn ló máa yà tó máa fi kú lórúkọ Jésù o lọ́lọ́run ò ní ṣe aya rẹ nínú lórúkọ Jésù gbogbo ohun tó o bá ti ṣe láyé tó ń pò lanu rẹ òun kéèkù fún ẹ̀mí àtọmọ mi látòní lọ gbogbo èso tó jáde lára rẹ àtàwọn tó ń gbèjà gbogbo èso náà máa rẹ̀ dànù gbogbo ẹ̀yin tẹ́ wò mí sòsòsò ìwọ tí mi ò dárúkọ rẹ wọ́n ní kó o larí mọ́ lónìí mo sọ ara mi di àpáta nítorí pé mo wà lábẹ́ àpáta yẹrayé mo dúró sórí àpáta ìgbàgbọ́ mo fi àpáta Jésù Kristi mo fi ti ẹ̀yìn mi mo dúró sórí ọ̀rọ̀ náà tó tún jẹ́ àpáta ọ̀tá àbídáyé àti ọ̀hún ìwọ wá larí mọ́ lónìí orí rẹ̀ fọ́ dànù àwọn tó tì ẹ́ lẹ́yìn àtàwọn tó tì lẹ́yìn orí wọn bẹ̀rẹ̀ sí fọ́ lórúkọ jésù gbogbo ọmọ inú rẹ̀ ìbú tó gún yẹn ọ̀run sọ di méje méje fún ọ ọ̀run yóò gbogbo ọmọ inú rẹ̀ ṣòfò lójú ẹ̀mí rẹ̀ ó ṣòfò gbogbo ohun tó kójọ láyé àwọn iná ajẹnirun kòkòrò yóò dàbò bẹ́ẹ̀ ni wọ́n sì jẹ́ tó lójú rẹ̀ ọ̀run yóò sọ ẹ̀jẹ̀ ní ẹ̀yìn àwọn ìṣòro tí ò ní gbọ́ràn ìṣòro tí ò ní ní solution ọ̀rọ̀ náà máa gbé sínú ayé rẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kò ní yí padà gbogbo ẹni fèmíré ní kọ̀kọ̀ ní gbangba tó ń fọmọ méré tó fọkọ méré ọ̀run fi gbogbo nílé po bẹ́ẹ̀ ló jẹ́ kò yí padà máa kàṣẹ́tẹ̀ kàyàbà gbogbo ẹni wòlíì èké lórí ọ̀rọ̀ mi ọlọ́run pe sọ́ọ̀lù ó sì kọ́ gbogbo yín polo ọlọ́run yóò kọ̀ ọ̀run yóò kọ̀ yẹn ó gbẹ̀dà níbi ọ̀pọ̀tọ́ ayérayé yóò disgrace yín ọlọ́run pe sọ́ọ̀lù ó kọ́ ọ́ ní ìkóríta mẹ́ta lọ́lọ́run ti fi idà sọ́ọ̀lù pa sọ́ọ̀lù gbogbo ibi tẹ́ ẹ ṣe àwọn tẹ́ ẹ darapọ̀ mọ́ tó jẹ́ ti ọ̀dájú tí ò ń ṣe tí jésù kọ́ nílẹ̀ ṣe tí ò ń ṣe tá a kà nínú bẹ́ẹ̀lẹ̀ kọ́ lẹ́ ń ṣe lẹ́yìn lórúkọ jésù àwọn awo náà àti gbogbo àwọn ìkà ẹlẹgbẹ́ ní wọ́n dojú ìjà kan ní wọ́n ṣe ní mọ́ṣẹ́ wọ́n fi ṣe lẹ́yà àdùnnú tẹ̀ ń lò ó bá yín dà ó kẹ̀yìn sí yín ó tẹ̀ máa fún jẹ́ látòmí lọ yóò máa bí àdùnnú yín àjọ̀nú yín yóò máa bínú sí yín kò ní yọnu sí yín mọ́ látòní lọ bẹ́ẹ̀ mà lórí hmm, kò ní yí padà láéláé ọlọ́run ẹ ṣẹlẹ̀ nǹkan sí I can't thank you enough you are wonderful you are excellent you are powerful you are beautiful ẹ má gbàgbé dáàdi you said in your word that whatever as you knock the door the door shall be open for me as you find and I shall see as you ask me you will grant me my request don't forget you said again in your word that heaven and earth will pass away your word will never go without coming to pass etí mo dì lónìí olùbá tó dé mo ti dè lónìí olùbá mi dè pa etí mo ti tú lónìí olùbá mi tú ọrùn mi máa ṣí ọ̀dọ̀ òbùkún tí mi ò tí ì gbà rí solution tó máa ṣẹ́gun gbogbo ìṣòro ayé mi pátápátá i want it now so shall it be gbogbo ẹni di ogun mọ́ mi ogun jà ọ́ pa ó kù sójú ogun ó ní gbádùn mọ́ ọ̀run di ogun mọ́ ọ̀run ṣí ogun sí ọ́ ọkùnrin ò ní balẹ̀ gbọ́ ìwọ ọ̀tá mi your mind no go touch ground ìwọ ọ̀tá mi ọkùnrin ò ní balẹ̀ ìwọ tó máa ń wo àwọn ọmọ ọlọ́mọ you be keeping your children you want other people's children to be dying and you are using people's children to for sacrifice yes ayé ọmọ ẹ máa bàjẹ́ àwọn ọmọ tó precious sí ẹyìn tí wọ́n ń tọ́jú tó sì máa ń fọmọ ọlọ́mọ dájọ́ wọ́n kú lójú ẹ̀ wọ́n parẹ́ lójú ẹ̀ wọ́n ṣòfò wọn ọ̀run wọn àgbàdo máa ń wọlé kò ń gbọ́mọ lọ òun nìkan ni kò dẹ̀ kí ń wọlé pẹ̀lú aṣọ ọ̀run yóò já ẹ̀sìn ìwòwò ó ṣẹ̀sìn wọlẹ̀ bẹ́ẹ̀ ló jẹ́ kò ní yí padà ó pa àwọn èèyàn lẹ́kún yes ó sunkún wọlẹ̀ ni ó dá àwọn èèyàn lóró ẹlẹ́dàá mi aṣẹ̀dá gbogbo àwọn tó dá lóró àwọn tó rán sí ọ̀run láyé àbẹ́yìn tó tó rán sí ọ̀tún àrẹ máa bọ̀ gbogbo ìṣẹ̀dá náà dìde ògùn sí ọ wọ́n bá ọjà ẹlẹ́dàá tó dá ayé àtọ̀wọ̀ òní yọnu sí yín mọ́ gbogbo ẹni bá tún bá mi tó bọ́ ọmọ mi tó bá gbogbo tí bá ṣe jà tó ní ní bá ti ń ṣe tọmọ mi bá ṣe wọn máa da dúró ni ọ̀run da ọ dúró ọ̀run àbọ̀ ti dúró rí ẹ ọ̀run bá gbogbo ayọ̀ rẹ jẹ́ ọ̀run kọ́ ní gbogbo yín e, bẹ́ẹ̀ lórí kò yípadà thank you father once again àwọn ṣìpìlọ lẹ́ẹ̀kan sí èmi àtàwọn olólùfẹ́ mi àtọmọ mi àtọkọ mi my sweet husband yes the Lord will support us they will be stronger than our enemy <laughs> ó lọ make us stronger than our enemy èmi àtàwọn olólùfẹ́ mi èmi àtọkọ mi àtàwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi <laughs> àwọn ọmọ mi ètò bá ti fẹ́ mi fẹ́rẹ̀ ni o yes all of you and me together with your father with my husband ni mo sọ bẹ́ẹ̀ ni àtẹ̀yìn olólùfẹ́ mi we shall be stronger than our enemy enemy shall be terrible before us they will fall when they come to us in one way when they face us in one way seven way God will face them he will demolish them he will destroy them God will slay them they will perish and you will look at your back. You will look at your left, right, front, and back, front, left, right, and you will see them no more. Even when you look down, oh, they will disappear. They will go forever. So shall it be. Ọlọ́run ẹ ṣé, olùgbàlà ẹ ṣé, Ọlọ́run ẹ ṣé, gbogbo ọjọ́ ló kún fún ire, gbogbo ọ̀sẹ̀ ló kún ire, eré ọ̀sẹ̀ yìí tèmi náà tọmọ mi ni tọkọ mi ni tàwọn olólùfẹ́ mi ni <laughs> agbára yẹ̀lérí yẹ̀lérí sọnù <laughs> ẹ̀yin tẹ́ máa ń yẹ̀lérí sọnù <laughs> lónìí lórúkọ Jésù ẹnu yín kan dànù bẹ́ẹ̀ ni bàbá ká lẹ́yìn ọlọ́run ṣẹ́yìn lọ́rùn gbogbo agbára yẹ̀lérí yẹ̀lérí sọnù inú ọlọ́run dórin sọnù gbogbo ẹ̀yin tẹ́ gbẹ́kẹ̀lé òrìṣà tẹ́ ń fi òrìṣà ayé bá mi jà mo fi ọlọ́run tó wá mo fi ọlọ́run bàbá mo àti ẹ̀mí náà tó dáyé àtọ̀ mo agbára òrìṣà yín bàjẹ́ ọwọ́ òrìṣà yín kán ẹsẹ̀ òrìṣà yín rọ orí ojú òrìṣà yín méjèèjì ó fò sọ̀mù akọ ọ̀rùn eré òrìṣà yín gbogbo ẹ̀ ṣubú lulẹ̀ bẹ́ẹ̀ lórí kò ní í padà wọn ò ní díje mọ́ ojú yóò tì yín níta gbangba ọlọ́run yóò gbaṣọ lára yín àbùkù ńlá yóò yín bẹ́ẹ̀ lórí kò ní í padà ọlọ́run ẹ ṣé o gbogbo ẹni tó bá ti sọ pé òun fẹ́ bá mi jà nítorí pé mo bú òrìṣà àbí sọ pé òun fẹ́ bá mi jà nítorí pé mo sọ̀rọ̀ òdì sí ní tọ́lọ́run ní ká má ṣe tó rán yo ẹ̀dá bẹ́ẹ̀ fúnra rẹ̀ dojú ìjà kọ́ kò sẹ́ni tó bá bọ́ láwọn ìjà tó borí àwa lọ sójú ogun náà nítorí porúkọ ọlọ́run rẹ̀ a lọ nípa agbára wa nítorí pé a tóbi no a lọ nítorí pé a ní ìbọn àbálọ́kọ̀ àní gbogbo yẹn kódà àmọ́ àgbẹ́kẹ̀lé èèyàn tí a mọ̀ bẹ́ẹ̀ ni ṣùgbọ́n àgbẹ́kẹ̀lé ọlọ́run tó dá gbogbo èèyàn tó lágbára jùlọ bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ lónìí ó ní when I go to the battle with the Lord Jesus Christ with Almighty God I always a winner I am a winner I declare myself a winner physically and spiritually financially and materially. I am a winner. My husband is a winner. My children are winners. All my well all over the world, you are a winner. Enemy of my life, of my husband, of my children, you will lose. You will lose forever. Why á lọ you ayé ọ̀run àgbọ̀. Bẹ́ẹ̀ lórí kò yí padà. Ọlọ́run ẹ ṣé my mo my lógo mo ṣe ní lọ́ba. Ẹ ṣé Elédùmarè, ẹ ṣé bàbá mi, ẹ ṣé ọ̀gá mi, atófaratì, ọba àwọn ọba, olúwa àwọn olúwa, ọba lánàá, ọba lẹ́nu, ọba títí ayérayé, ní ilé yìnyín ayẹyẹ tán agbègbè tán olówó orí mi bàbá mi okun mi agbára mi ayọ̀ mi ẹsẹ̀ mi ọ̀rọ̀ mi orí mi àná mi alátìlẹyìn mi ohun gbogbo nínú gbogbo fún mi báwo ni bá ṣe yàn tó kábíyèsí o kábíyèsí o ọba tí mo máa ń pè tó máa ń gbọ́ mi ò pè é kó má dáhùn kó ṣe bàbá mi mo rá bàbá o mo rá bàbá bàbá bàbá níwájú rẹ kábíyèsí Elédùmarè thank you father I worship you in Jesus name á tẹ̀síwájú. Bọ́lá ń tẹ̀síwájú ní ọ̀nà ọ̀nà mo ń gòkè sí i lójoojúmọ́ mo ń gbàdúrà bí mo ti lọ Olúwa gbé mi lékè Olúwa gbé mi sókè fà lọ síbi gíga àpáta tó ga jù mí lọ Olúwa jọ̀ọ́ gbé mi lékè èmi ṣadé máa lékè gbogbo ọ̀tá ilé tòde tílé bàbá tílé ìyá tílé ọkọ tìgboro tàmí ọ̀tá bá ṣòwò rí àwọn tó jà wá lólè àwọn tó ṣe bí fún wa gbogbo ọ̀tá tó ṣẹ̀ṣẹ̀ fẹ́ bí tó máa dìde tó máa dọ̀tá létà gbogbo yín pátá <laughs> láọ̀nà ìráìbàjẹ́ ti kú bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ṣe ń bọ̀ bẹ́ẹ̀ ṣe fẹ́ máa kú ẹ̀ ní gbàgbà ọ̀tá mi bẹ́ẹ̀ ni ẹ máa kú sọ́nà bí èéfín èmi ò gbàgbára agbára ìtẹ̀síwájú tí Joshua àti Caleb gbà á láàárín ọmọ Ísírẹ́lì púpọ̀ wọ́n dé ibi tí wọ́n lọ èmi gbàgbára láti dé ibi gíga rẹ agbára tó ń yẹni sọnù tó ń gbéni ṣubú agbára rẹ agbára náà tó ń lò ó gbé ẹ ṣubú ó gbé ẹ lulẹ̀ ó gbé ẹ ṣúnlẹ̀ ó fojú ẹ gbolẹ̀ fojú ẹ gbo bíríkì ó da ẹ láàmú ó fi àjẹ́ pa ìwọ tó bá lójú kúwàdà àyè ṣì ń bẹ nílé ọ̀dọ̀ àgùntàn ẹwà ògo rẹ ń pè ọ pé máa bọ̀ wọlé wọlé o ẹlẹ́ṣẹ̀ wọlé súnmọ́ lọ́rùn o ọ̀rẹ́ kò lè súnmọ́ ó fẹ́ràn rẹ o ẹ̀ṣẹ̀ ló mú ya pa wá dágbére fẹ́ṣẹ̀ kò lè mọ̀ bó ṣe fẹ́ o bọ́lọ́run lajà kò lè rojú rere rẹ lóhùn rárá o ìpè ìkẹnà dún. májáfara ò ọ̀rẹ́ mi ọjọ́ ń kọjá lọ wọlé wọlé ẹlẹ́ṣẹ̀ wọlé. àyè ń bẹ lọ́dọ̀ ọlọ́run máa ń dáríjì ni ọlọ́run ni onítẹ̀bí máa ń sàmì sáré lè dúró ó ní ayọ̀ ń bẹ lọ́run ní tòótọ́ nítorí ẹlẹ́ṣẹ̀ kò tó ronú pọ̀dà ó ní God said the said when you confess your sin I'm faithful just to forgive you your iniquities. But if he hide your, if he hide your heart, he said you will not prosper. So today, another opportunity, repent so that this prayer will not work against you. But you refuse to listen, you refuse to repent, this prayer will destroy you. Èmi wá lónìí o, ọ̀rẹ́ inú mi di àpáta, O di ọkọ̀, <laughs> ó di ìbọn ńlá, di ọ̀rọ̀ ó di ohun tó máa pa ó di májèlé nínú mi àtẹ̀jẹ́ ìwọ gbogbo ọ̀tá mi tó ronú padà ọ̀rọ̀ náà wọ agbárí rẹ̀ lọ ó sì gbé ẹṣin rẹ̀ bẹ́ẹ̀ lórí kò yí padà ọ̀tá tó bá dìde ogun sọmọ mi sọkọ mi sílé mi sáwọn olólùfẹ́ mi ọ̀fà rèé ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ ọkọ̀ náà rèé ọ̀rọ̀ ọlọ́run rẹ̀ òkúta náà kọ̀nàkọ̀nà yẹn rèé ọ̀rọ̀ ọlọ́run ìbọn yẹn rèé ọ̀rọ̀ ọlọ́run ó wọ agbárí ẹ̀ lọ àti àyà rẹ̀ you will not survive it ìwọ ọ̀tá mi so shall you ọ̀tá mi ọ̀tá mi you will not survive it ọ̀tá mi you will not survive it lẹ́yìn èyí tó wà you will not survive it my enemy you will not survive so shall it in Jesus name amen thank you Father I worship you give your praise honor adoration in Jesus name now let's start the akara yes let's type the àkàrà tolúwa ní. mo tẹ̀síwájú ṣẹ́túrí fẹ́ẹ̀rí àkàrà yẹn mo tẹ̀síwájú ṣẹ́rí ṣá ok ní ọ̀nà ọ̀nà ẹ ṣe God bless you kí ni ìlànà fẹ́ I will use small small blender this is the àti Look over on my àti ẹ̀mí. ẹ̀wà ilé cook for a little bit because mi fẹ́ kó pọ̀ máa mú kéékèèké i just make it small small make it pieces to more kàn I did. àlù dín àkàrà fáwọn àjẹ ilé ẹ̀ má lọ fi ẹbọ kan wọn ni kó máa gbé dọ̀tí sórí ta mẹ́ta ó ti pẹ́ tán ti ń tàn wá jẹ. so kò ń ṣe kó pọ̀ ṣẹ́tẹ́rẹ́ it's not much so I will use this tomorrow. So it's not because we want to eat akara. We want to do, we are praying in Adura Akara. Mariana said, one more, shaking, no more, no, let me play this. 给它穿。 àdúrà yẹn ọlọ́run jọ má jẹ́ gbàgbé o gbogbo ẹni tó di orúkọ èmi àti Alhaji Dangote papọ̀ tó kọ orúkọ èmi àti Alhaji Dangote tó lòun ṣe àbèlò mo gbàdúrà kó gbọ́mọ gbòbí iṣu gbogbo ẹni tó gbórúkọ èmi Bọ́lá Fọláṣadé tó dá orúkọ mi tó dá orúkọ Dangote tó gbé lọ lé babaláwo tó dé nǹkan kan lé mọ́ àbí tó lágbára kan nílé agbára òyà gbogbo ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ mi ò gbàdúrà fún wọn nìkan tó wàá gbọ́mọ gbòbí iṣu gbogbo ẹnikẹ́ni tó ń sa àbèlò sí orúkọ mi àti ti Dangote ẹni tó ń ṣiṣẹ́ òyà ọlọ́run máa gbogbo yín pátá porogodo kẹ́ gbọ́mọ gbòdò iṣu kọ́lọ́run pa yín rẹ́ ìṣẹ̀lẹ̀ burúkú tàbà mi kó máa ṣẹ̀ sí gbogbo yín àdàbí tí má gbórúkọ ẹnì kankan lọ́bì kankan àdàbí tí èmi gangan tí mo máa ń pe aláyè Dangote ní orúkọ kankan tí mo ń pè ní ọkọ mi àdàbí tí n bá kọrúkọ wọn sínú bíbélì àbàyà pé mo bá gbórúkọ èèyàn lọ síbì kankan ṣùgbọ́n gbogbo yín tẹ́ ń gbé orúkọ mi kiri kẹ́ ẹ gbọ́mọ bèbí gbogbo tó parí láyọ̀ kó parí lẹ́kún ẹ ní ṣiṣẹ́ jèrè mọ́ òfò lẹ́ máa ṣe láyé à ń gbàdúrà níbi adẹ̀ tó ń ṣépè torí Deuteronomy Deuteronomy twenty eight Deuteronomy twenty eight ẹ Deuteronomy twenty eight ó gbàdúrà ó jọ ìṣépè is biblical bí àwọn babaláwo ọjọ́ tí àwọn òṣìṣẹ́ wèrè tí wọ́n máa ń lò wọ̀nyẹn wọ́n ṣe kò wọ̀ báyìí. àwọn òṣìṣẹ́ wèrè wọn yẹn tó bá dé ilé ìgbàlẹ̀ wọn wọ́n sọ fún wọn ní bíbi tó dé yìí o láwọn ọ̀tá wọn ní máa gbàdúrà fún wọn ni o wọ́n ní àwọn ọ̀tá wọn máa gbàdúrà fún wọn ni gọ́nà dé àmọ́ ti gbà mí mò ń gbàdúrà fáwọn ọ̀tá mi náà báyìí èpè èzèké oúnjẹ ọ̀tá ní èpè oúnjẹ ọ̀tá àwọn ẹlẹ́mìí èṣù gan wọ́n mọ bọ́n ṣe ń fi wọ́n mọ bọ́n ṣe ń fi èpè jà àwọn ẹlẹ́mìí èṣù wọ́n mọ bọ́n ṣe ń fi èpè jà so wọ́n máa sọ pé ọmọ ọlọ́run anyway your opinion yẹn kò tiẹ̀ káyé mi ọdún lọ sókun gbogbo àwọn agbára tó máa ń sílé wọn sọ kiri náà di àṣà ní ilẹ̀ yorùbá wà á máa pẹ́ kojú ẹni máa là á rí tó wọ́n máa kọrin wèrè fún ẹ irọ́ ni o àwọn ló ń ṣe wọ́n kàn fẹ́ máa fi encourage ẹ pé you have to pass through hell you have to pass through hell fire you have to suffer you have to die before your time you have to die before your children became uh, successful <laughs> it's a it's a taboo when God said with long life and prosperity will it satisfy you and show you his mercy kì í ṣe orúkọ yẹn nìkan náà ń gbé wọ́n máa ń gbórúkọ mi káàkiri gbogbo ẹni gbórúkọ mi tó la máa ṣó ẹ èmi náà máa ṣó ni tẹ bá ní plane tẹ bá ń wọ plane ẹ máa crash tẹ bá wọ mọ́tò mọ́tò yìí máa jáàmù máa parí àbèlú tẹ máa ń rìn ẹ̀yìn lẹ́nu I send it back to you in double four. ọmọ lọ́lọ́ tolúwa lọ́mọ mi but mo ti pẹ́ lẹ́ẹ̀kan náà wọ́n fún mi ní onion. onion small ni. knife knife or maggie. tó bá mi táàgì pépà yẹn ni ṣé ẹ ti rí pépà yẹn mo lọ táàgì ẹ̀sùn bá táàgì ẹ̀sùn gbogbo ẹ̀ sí ọ̀tún bọ́lá ọ̀tún fẹsẹ̀ ọ̀tún bọ́lá. tí máa ṣẹgbẹ́ kọ̀ọ̀kan ní mo ní mi ò ṣe tí mo wá ń kúrọ́ fún yín pé mi máa ṣẹgbẹ́ o. agbára adánilóró kọ̀rùn dá ọ lórúkọ mi tó parí adánilóró lórí ọ̀rọ̀ mi lórí ọ̀rọ̀ ọmọ mi lórí ọ̀rọ̀ ọkọ mi lórí ọ̀rọ̀ ọmọ lólùfẹ́ mi wọn kò dá yín dúró kọ́ tó parí ọ̀run kò dá yín lóró kọ́ tó parí ọlọ́run kò dá yín àti ọ̀run. 五百英里，或者多少？ everybody ti ń try láti everybody ń try láti fi orúkọ wọ́n ń try láti sọ haúsá ìdí haúsá ń sìn sunanki sunanki sunanki ẹ ṣáà ti mọ orúkọ mi ní jẹjẹ wá júwe fún yín sunanki. àyíká wa o gbogbo àwọn ọ̀tá mi alẹ́ ni má dẹ̀yìn àkùrọ̀ mọ́ ni tako ni àwọn tó sọ̀rọ̀ àwọn di kánkáwà àti dìbọ́rà lórí ọ̀rọ̀ mi paper, pépà bí nìyẹn that's my paper bless me and be blessed God bless you as you do so. Mo ń tẹ̀síwájú ní ọ̀nà ọ̀nà mo ń gòkè sí i mo ń gbàdúrà mo ti lọ. 做完了，那也够。 the onions. Yeah. Tolu, what, what do you So exactly one hour ago, you move it. mi ti ẹ̀ mọ̀ bóyá sarah tolú ṣó lè ṣe kílè yìí ṣó lè ṣe àkàrà rí eh you don't know how to do it eh. so ee spoon kan báyìí tó cough kékeré yẹn ni mo fẹ́ fi wò ìyẹn very cough one. like small small like this you mean You make it small show to you no no this that one is too big see what you see this way ó un, at least one two three four five six seven eight nine ten Okay, or twelve you make it small small okay. 12. We use 9 for prayer. We use another 12. Pot of contact. This is kose. Hausa people call this kose. Kose. Kose, that is kose. Beans cake. Akara in Yoruba. Oyinbo beans cake. hausa ko sai pépà mi o ẹ má tàn mí jẹ pẹ̀lú pépà rẹ onígbà yìí ìbéèrè tó kẹ ẹ ìbẹ̀ títà pépà mi. I'm praying for my fans well wishes, enemy also I know my dear breakfast. má jẹ́ ojú náà tó dùn tó dùn bọ́ tó ok ọdún ìpínlẹ̀ ìgbọ́dọ̀. mo ń tẹ̀síwájú ní ọ̀nà ọ̀nà àti You bible so um, wá dé ìhò nǹkan dúró mi ìfẹ́ kó jóná mi ìlẹ̀fẹ́ kó ń ṣètúbọ̀ ó ti ọ̀lẹ́sà tí o máa ṣe àfikún iṣẹ́ mo fẹ́ lọ máa kà sílẹ̀ tí o bá di tán wàá ka english yẹn english version. mo ń tẹ̀síwájú ok mo tẹ̀lé máa kà á lọ́gbọ́n báyìí jẹ́ ń dójú ìwà má jẹ́ ń jókòó. Rio no no mo ń gán kẹ́sì lọ́jọ́ jọmọ́ àwọn ọmọ ẹ̀tọ́ ọjọ́ ìsinmi ọjọ́ ìsinmi mo ń tẹ̀síwájú. Yeah. gbọ́ ẹkún mi àdúrà ṣẹlẹ̀ tí o gbogbo pẹlẹ gbogbo tí wàá ti sọ lórí ọ̀tá àti tí wàá gbà lórí ara mi lórí ọ̀rẹ́ gbogbo ẹ̀pátá ló máa wá sí ìmọ̀ṣẹ́ ó ní gbọ́ ẹkún mi ọlọ́run fiyè sí àdúrà mi láti ìlú Canada ni mo ti ń kégbe pè ọ́ ní bíbà ọ̀tọ̀ ní kan tán kọ síbẹ̀ ọmọ pé bẹ́ẹ̀ ni láti ó ní òpin ayé ìníbà tí ń símú òpin ayé ṣé ti yé yín náà yẹn láti ibi tó jìn tó jìnà síbi tí wọ́n bí mi sí actually bí mi sí so it's good for me and you too so láti òpin ayé wá ní ìlú Canada ni èmi ti ń kígbe pè ọ́ nígbà tí ó rẹ ọkàn mi fà mí lọ sí àpáta tí ó ga jù mí lọ ó ní mò ń tẹ̀síwájú torí má jò orun o má fi fóun ṣe fi fọ́ọ̀kì ṣe má jò orun o ti yí padà ìyá má jò owó ṣá bó ṣe ní kò fi fóun ṣe eh, kò fi fọ́ọ̀kì ṣe to be okay better than that má jẹ oorun o alright. gbọ́ ikú mi ọlọ́run fiyèsí àdúrà mi láti òpin láti òpin ayé wá láti ìlú Canada ní ìlú Ottawa níbí ni mo ti ń kí wípé ọ nígbà tó rí ọkàn mi fà mí lọ sí àpáta tó ga jù mí lọ nítorí ìwọ ni o ti ṣe ààbò fún mi àti àti ilé ìṣọ́ agbára torí ìwọ ló ti ṣe ààbò fún èmi àtọkọ àtọmọ àwọn ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé ilé ìṣọ́ agbára wa lọ́wọ́ ọ̀tá mi lọ́wọ́ ọ̀tá mi àwa jókòó nínú àgọ́ rẹ láéláé yes jẹ́ kí àwa rí ààbò ní ìyá apá rẹ ọlọ́run jẹ́ kí àwa rí ààbò ní abẹ́ protect me my husband my children all my work we shall over the world nítorí pé ìwọ ọlọ́run ni o ti gbọ́ ẹ̀jẹ̀ mi ìwọ ti fi ogun àwọn tí ó bẹ̀rù orúkọ rẹ fún wa ó fi ogun àwọn tó bẹ̀rù orúkọ rẹ fún wa hmm, àwọn ò bá àwọn tó bẹ̀rù tó ń ṣe òṣàṣe. ìwọ fà wá ìwọ fà ẹ̀mí wa gùn ọlọ́run jọ̀ọ́ fà ẹ̀mí tèmi gùn jẹ́ kí ẹ̀mí mi gùn àti tọkọ mi àti tọmọ ọmọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi jẹ́ kẹ̀mí wá gùn kí ẹ̀mí àwọn ọ̀tá wa kúrú àti gbogbo àwọn ọba ìkà lórí ọ̀rọ̀ wa àti gbogbo àwọn èèyàn búburú lórí ọ̀rọ̀ wa àtàwọn olé èké ni àti babaláwo àti àfọ àti àwọn oṣù àti àjá àti àwọn ìkà ènìyàn nínú ayé yìí tó wà lórí ọ̀rọ̀ èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn tó rè gbọmọ jù wá lọ nínú ayé tán náà fàyè wà kó fọ̀rọ̀ wọn ní wéréwéré àti ọjọ́ ọdún wa àti tìrọdìràn wa gbogbo ìran mi àtọmọ mi àti tọkọ mi ẹ̀mí gígùn àti àlàáfíà ni kò fi jogún fún èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi dìrò dìrò ni àwọn ò máa gbé iwájú Ọlọ́run láéláé pèsè àánú rẹ àti òtítọ́ rẹ tí ó máa ṣe ìtọ́jú wa aláàánú jẹ́ kó sì rọrùn sí funfun ló tún yọ lónìí aṣọ funfun náà máa fi wé àwọn ọ̀tá wa kì í ṣe aṣọ dúdú hmm. aṣọ dúdú rẹ̀ wọ̀ àti èyí tẹ̀ wọ̀ pupa. bẹ́ẹ̀ ni àwọn ò máa kọrin ìyìn sí jẹ́ nǹkan bíi òun ó máa gbé àwa máa gbé iwájú ọlọ́run láéláé bẹ́ẹ̀ ni ìyẹn ni pé in the morning when you are in your office God is with you you carry the power of God yes you carry the presence of God because in the presence of God there is a fullness of joy yes a máa gbé iwájú ọlọ́run láéláé pèsè àánú àti òtítọ́ tí yóò máa ṣe ìtọ́jú èmi àtọkọ àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé bẹ́ẹ̀ ni àwọn ò máa kọrin ìyìn sí orúkọ rẹ láì kí àwa kí ó lè máa san ẹ̀jẹ̀ wa ní ojoojúmọ́ àmín ogbó ní fún bàbá fún ọmọ fún ọlọ́run mi mọ́gbọ́jọ́ wà láti ìkọ́ṣe ọba ní sísè bẹ́ẹ̀ ló sì máa rí nígbà gbogbo ayé ẹ̀ nípa ẹ̀kún àmín. yes yes. jẹun. Yeah bóyá kí n kan ìgbà tí mo ṣe ètò ìpínlẹ̀ kí n ka ẹni ṣe. ó sì kù tí mo fẹ́ kà jẹ́ máa kà lọ ìjọba lè tábàlẹ̀ ka ẹni lè ṣe kò má ọlọ́run jọ ó yára láti gbà wá ọlọ́run jọ gbọ́ ti tèmi gbọ́ ti tọmọ mi àtọkọ mi yára láti ràn wá lọ́wọ́ kí ojú bó ti gbogbo àwọn ọ̀tá wa àwọn tó ń wá ọkàn wa àwọn tó ń pinnu láti pa wá àwọn tó ń pèrè kú lórí wa àwọn tó máa ń pa ènìyàn jẹ tó máa ń fi ènìyàn ṣe tutù gbogbo àwọn èèyàn tó máa ń pọmọ ọlọ́mọ jẹ tó máa fẹ́ kọ́mọ tí wọ́n wà láàyè ọlọ́run gbà wá lọ́wọ́ wọn kó pa wọ́n ní ìpakúpa gbogbo ohun tó bá ti fẹ́ fún wa ni kó jẹ́ ìpín tiwọn tó bá fẹ́ fún ọmọ wa ni kó jẹ́ ìpín tọmọ wọn kí ojú kí ó ti wọ́n kí ọkàn wọn kí ó sì dààmú kí wọn kí ó sì dààmú kí wọn kí ó sì padà sẹ́yìn ọlọ́run bá wa dá wọn padà sẹ́yìn bí wọ́n ṣe máa ń fẹ́ dáwọn èèyàn padà sẹ́yìn tó máa ń fẹ́ kí tó bá ti pàdé wọn tó ò ní rí promotion mọ́ tó jẹ́ pé demotion náà máa ń fún ènìyàn ọlọ́run bá wa dá wọn padà sẹ́yìn bẹ́ẹ̀ ni kí o sì dààmú wọn kí o sì máa wá ìpalára fún wọn lójoojúmọ́ ọlọ́run gbogbo àwọn tó ń wá ìpalára fún èmi àtọmọ àtọkọ mi ọlọ́run bá mi wá ìpalára fún gbogbo wọn pátápátá jẹ́ kí olúwa bá mi pa wọn lára gbogbo ẹni tó ń wá ìpalára fún èmi fún ọmọ mi tolúwa ni mí jésù tó fi ayọ̀ mi bí olúwa ṣèyí fún mi ọmọ tolúwa fi ẹ̀mí lẹ́kún gbogbo ẹni tó ń wá ìpalára fún èmi àtọkọ mi tó ń wá ìpalára fún gbogbo àwọn olólùfẹ́ mi ọlọ́run bá mi ka àwọn ẹ̀dá bẹ́ẹ̀ lára olúwa wá ìpalára fún wọn ní orúkọ jésù bàbá wá ìpalára fún gbogbo pásọ̀ tó wá ìpalára fún èmi àti gbogbo àwọn olólùfẹ́ mi àtọmọ mi àtọkọ mi gbogbo ẹ̀dá bẹ́ẹ̀ olúwa pásọ̀ bẹ́ẹ̀ olúwa wá ìpalára fún gbogbo àwọn pásọ̀ òkùnkùn tó wà lórí ọ̀rọ̀ mi lọ́jọ́ tó ti pẹ́ ọlọ́run wá ìpalára fún wọn ọlọ́run wá ìpalára fún wọn ó lọ ajé kí àdúrà wọn kó di ẹ̀ṣẹ̀ gbogbo iṣẹ́ ibi tí wọ́n ti ṣe níkọ̀kọ̀ ní gbangba ọ̀run gbé wá sí gbangba lórúkọ jésù ọlọ́run má ṣe bò wọ́n ní àṣírí gbogbo wòlíì ìkà gbogbo àwọn àfa búburú gbogbo àwọn babaláwo gbogbo àwọn ajẹni gbogbo àwọn tó pera wọn ní ìkà inú ayé lórí ọ̀rọ̀ mi lórí ọmọ mi àtọkọ mi àti gbogbo àwọn olólùfẹ́ mi gbogbo ìkà náà ọlọ́run pa wọ́n sọnù lórúkọ jésù olúwa fi ikú tó kù nínú ọdún yìí fi ṣàwọ́ kúrò láyé lórúkọ jésù olúwa fi ṣàwọ́ nílẹ̀ olúwa finish wọn up lórúkọ jésù àkàrà wọn là ń dín lọ́wọ́lọ́wọ́ bẹ́ẹ̀ ni mò ń celebrate wọn kán tó kúrò láyé ọlọ́run bá mi gbogbo gbogbo wọn pátá ni kò fà wọn ikú kó gbogbo ìka ènìyàn lórí ọ̀rọ̀ èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi olúwa fi àwọn ikú kó gbogbo wọn dànù lórúkọ jésù olúwa fi àwọn ikú kó wọn bẹ́ẹ̀ lórí kò ní padà in Jesus name we pray amen. Mm kí a pa wọ́n ní ẹ̀yìn dà fún eré yes wọ́n ti ń pursue mi tipẹ́tipẹ́ but it's time for me now to pursue them it's time for me now to for you now to pursue them now olúwa gbogbo àwọn tó ti ń lé mi léré ti pẹ́ tó ti ń yọ mi lẹ́nu ti pẹ́ tó ti ń yọ mọ̀ mi lẹ́nu ti pẹ́ tó ń yọ ọkọ̀ mi lẹ́nu ti pẹ́ tó ń yọ ilé mi lẹ́nu ti pẹ́ tó ń yọ ògo mi lẹ́nu ti pẹ́ tó ń yọ òwò mi lẹ́nu ti pẹ́ tó ń yọ platform mi lẹ́nu ti pẹ́ tó ń yọ gbogbo àwọn mi lẹ́nu ti pẹ́ ọlọ́run ó tó àkókò lọ pursue them olúwa yọ wọn lẹ́nu kó lé wọn sáré kó lé wọn dànù sígbó kó jẹ́ kó parẹ́ sínú òkun kí gbogbo àwọn tí ń wá ọ kí ó sì máa yọ̀ èmi mo máa ń wá ọ lójoojúmọ́ gbogbo èmi èmi Bọ́lá Fọláṣadé tí mò ń wá ọ lórí ọmọ tí mò ń wá ọ lórí ọkọ tí mò ń wá ọ lórí ètò ìnáwó lórí iṣẹ́ mi lórí gbogbo àwọn olólùfẹ́ mi lórí platform mi Olúwa mú mi yọ̀ mọ́mọ́ mi yọ̀ mọ́kọ mi yọ̀ mú gbogbo àwọn olólùfẹ́ mi yọ̀ àwọn tó fún mi fẹ́ mi fẹ́rẹ̀ sẹ́ Olúwa mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ gbogbo àwọn ọmọ wa Olúwa mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ lé tó kù kọdún parí Ọlọ́run mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ Olúwa mú wa yọ̀ bẹ́ẹ̀ lórí kò yí padà in Jesus name we pray àwọn kan máa sọ fún mi má pray o some people be telling you don't pray and don't ṣépè <laughs> ah the last one kò continue lè jiná to God yes that's what I tí jiná know. You know gbóná jù dá sínú ẹ̀ kó tukàn dá sí i má fún un lẹ́ẹ̀kọ̀ọ̀kan lẹ́yà. the first one you know ló jẹ́ okay the last one is four. Huh? year four. That is twelve. Exactly yesterday also is twelve, And it's not even up to yesterday Oh, to hear what you are not your poor, but ò fẹ́ jẹ́ kí wà yẹn pọ̀ tó ti tán. a ìfẹ́ kàdánù, a máa jẹ́ náà, a fẹ́ jàkàrà wọn táwa. Ẹgbẹ́ wọn lọ sí bojì gbogbo àwọn tó ń yọ ayé wa lẹ́nu. Mi ò fẹ́ ja ogun yẹn mọ́, ogun yẹn ti pẹ́ No. Èmi mi ò fẹ́ yẹn, mi ò fẹ́ ja ogun yẹn <laughs> bẹ́ẹ̀ lórí kò yí padà. ọdún lọ sópin èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi ajókòó síbi kọ̀kọ̀ gọ́ǹgò àwọn ọmọ àgbẹ̀ ajé pé òjìjẹ́ lẹ́dùnmarè yìí àwọn òwì fún olúwa pé ìwọ ni ààbò àti odi wa òun là ń sọ lójoojúmọ́ ọlọ́run ni ààbò àti odi èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi hmm. ọlọ́run wa ẹni tí àwa gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó gbà wá nínú ìdẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti kóònù àjàkálẹ̀ àrùn yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́yẹ apá rẹ̀ ní wọ́n sì gbẹ́kẹ̀lé òtún ìlú ìṣàṣà àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fún ọfà tí fò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí ń rìn kiri ní òkò tàbí fún ìparun tí ń rìn ní ọ̀sán gbogbo ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹ̀gbẹ́ àti ẹgbẹ̀rún ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kíkẹ́ ojú alẹ́ òfin láti máa fi wo èrè àwọn èèyàn búburú ní tí a máa fi wo èrè àwọn èèyàn búburú bẹ́ẹ̀ ni ọlọ́run jẹ́ kí n rí ìfẹ́ mi lára àwọn ọ̀tá mi olúwa jẹ́ kí n rí ìfẹ́ mi <laughs> ṣé ẹni bí mo ṣe ń gbàdúrà yìí mi ò ní ṣọ́ọ̀ṣì mi ò rẹ̀ ni mo fẹ́ ní ṣọ́ọ̀ṣì okay but I pray àdúrà mi wo you, you go to mosque you don't go to mosque you must learn how to talk to God alright hey. you must learn how to do what talk to God some people your enemy don't want you to talk to God because they will conquer you irú àdúrà tí mo máa ń gbà yẹn wàá máa gbọ́ àdúrà if you love continue to pray you know the prayer you know i'm not saying i'm mi n sọ pé mi n ṣiṣẹ́ ó ti bẹ́ẹ̀ yẹn i'm a business woman okay. okay. No, sir, somebody send messages to me ìyá ó ti wá òkè kó sójú kan kó sójú kan nítorí ìwọ olúwa ní ṣe ààbò àti ojú wa ọlọ́run wa ààbò àti ojú ìwọ tí o fi a ti fi ọ̀gá òjò mo ti ṣe mistake mo ti mi ní ṣe mistake let me go back to and start again ẹni tí wọ́n ti jókòó síbi ìkọ̀kọ̀ ọ̀gá ògo yóò máa gbé abẹ́ òjìji elédùnmarè èmi ò wí fún olúwa pé ìwọ ni ààbò àti odi mi ọlọ́run mi ẹni tí èmi gbẹ́kẹ̀lé nítòótọ́ òun ó òun ó gba èmi àtọkọ àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi nínú ìdẹ́kùn àwọn pẹyẹpẹyẹ àti kó nínú àjàkálẹ̀ àrùn gbogbo yóò fi ìyẹ́ rẹ̀ bò wá abẹ́ ìyapa rẹ̀ lẹ́wọ́ sì gbẹ́kẹ̀lé òtí ọ̀rọ̀ ní òṣì àgbò àti àpáta wa àwa kì yóò bẹ̀rù nítorí ẹ̀rù òru tàbí fọ fàṣífò ní ọ̀sán tàbí fún àjàkálẹ̀ àrùn tí rìn kiri ní òkùnkùn tàbí fún ìparun tí rìn ní ọ̀sán gbọ̀ngàn ẹgbẹ̀rún yóò ṣubú ní ẹgbẹ́ wa àti ọgbẹ̀rún ní apá ọ̀tún wa ṣùgbọ́n kì yóò súnmọ́ ọ̀dọ̀ wa kíkí ojú wa ni a ó fi rí láti máa fi wèrè àwọn èèyàn búburú nítorí ìwọ ní í ṣe fún wa àti ìwọ sì ni ọ̀gá ògo ṣe ìwọ ni a ti fi ọ̀gá àgbò ṣe ibùgbé wa búburú kan kì yóò ṣubú lu èmi àtọmọ àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi àti gbogbo àwọn tó fẹ́ mi fẹ́rẹ́ bẹ́ẹ̀ ni àrùkárù kì yóò súnmọ́ ilé wa nítorí tí àwa ti fi àṣẹ fún ó ti fi àṣẹ fún àwọn áńgẹ́lì rẹ̀ nítorí wa láti pa wá mọ́ ní ọ̀nà rẹ̀ gbogbo yóò gbé wa sókè ní ọwọ́ wọn kí àwa kó má bàa fi ẹsẹ̀ wa gún òkúta àwọn kọjá lórí kìnìún àti paramọ́lẹ̀ ẹgbẹ̀rọ kìnìún àti ejò náà ni a ó fẹsẹ̀ wa tẹ̀mọ́lẹ̀ nítorí tó fẹ́ fẹ́rẹ̀ síwájú tó ní ọ̀rọ̀ ṣe gbà ó sì máa gbé wa lékè nítorí tí a mọ orúkọ rẹ̀ a ó pe orúkọ olúwa òun sì dá wa lóhùn òun sì pẹ̀lú wa ó gbà wá kó nínú gbogbo ìpọ́njú tó ń fa ayé wa sí àti òṣì àti wàhálà yìí kò ní àgò oníjẹ́ tiwa mọ́ àwọn òní rí wàhálà àti ìdààmú àti ìpọ́njú àti kò dìde mọ́ bẹ́ẹ̀ ni òṣì oníjẹ́ tiwa mọ́ ẹ̀mí gígùn àti àlàáfíà ni ó jẹ́ tèmi àti tọkọ àti gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri àgbáyé àmín ògo ní fún bàbá fún ọmọ fún ọlọ́run ìmọ̀ bó ti wà látìkọ́ ṣọ́bẹ̀rì sí lẹ́nu sí màrí nígbà gbogbo ayé àìnípẹ̀kun àmín mo fẹ́ kẹ́ rí mi ní if not àdúrà yóò yẹ kí n gbà ní ìwòwò hmm. ṣùgbọ́n àkókò tó ń bọ̀ tí máa gbà àdúrà ìwòwò ẹ̀ nírí ojú mi máa tan fí fóònù mi sílẹ̀ bẹ́ẹ̀ ni but àdúrà ilé ìyá àkàrà wọn ní kí n di fáwọn ọ̀tá mi the stubborn pursuer the enemy that refuse to ṣe mọ̀ wípé nígbà tí ọmọ ọmọ Ísírẹ́lì wọ́n náà fẹ́ lọ kúrò níbì kan àwọn ìnira pọ̀ fún wọn wọ́n náà fẹ́ kúrò bọ́dé iná Fáráò ọba yẹn ó sọ pé òun ò ní gbà fún wọn wọ́n dè wọ́n ó wá di ní ọjọ́ kan nígbà tí final ọjọ́ tó máa lọ gbogbo according to the spirit of God according to Bible wọ́n ní kàn pa àgùntàn àmì kàn pa àgbò ẹ̀jẹ̀ àgbò yẹn fi sàmì sí ilé wọn do you understand me so that if nígbà mìíràn tí o bá ṣe you know when the spirit of God is telling you to do something do you understand me that láti sọ fún ọ̀tá pé i'm ready I'm on the side of this one that you will pray that you wanted to destroy. You know, and those who call on God, anybody that call on God, with true hearts, <laughs> with faithful spirits, okay? <laughs> God will never disappoint such person. I just give thanks to God because tó bá jẹ́ pé èmi lónìí mi ohun tó ṣe fún mi ó yẹ kí ti tó bá jẹ́ agbára mi ni mo fi gba Ọlọ́run gbọ́ tí òṣèlú Ọlọ́run ló pè mí mi ní gbàdúrà mọ́ wọ́n ti sọ wọ́n ti ṣe fún mi bíi pé kí n sọ gbàdúrà ò pè àdúrà ò dára ìwà dídára nínú ayé kéèyàn ṣe dáradára wọ́n fi wọ̀n mí ní orílẹ̀-èdè mi pé it's not a good thing that somebody to be good wọ́n rí bíi taboo do you understand now they eliminate goodness they you know, you know they clap for the bad ones bad things wọ́n mú welcome àwọn nǹkan tí ò dá ní àwùjọ do you understand it's just to discourage somebody like us but I give thanks to God at times we may be tired at times we will not we, ah le ma like it at times you know especially the young lady ọmọ tí ọlọ́run fún mi mélòó ni mo fẹ́ sọ nínú eyín adépèlé torí bẹ́ẹ̀ a fẹ́ lọ nínú hmm. ṣé rí pé gbogbo àdúrà la kọ́kọ́ gbà mi ò fẹ́ gba dangerous mi fẹ́ gba àwọn àdúrà kan tí ó dà wọn bí ebì kan tí ó tó tó le àmì ìfẹ́ ka ìwé àìsáyà kódà mi fẹ́ ka jeremiah fún wọn kódà mi fẹ́ ka àwọn sáàmù tó le púpọ̀ ìyọ̀nà sáàmì mi ò fẹ́ kà á ṣó ti yẹ yín mẹ́yẹn. <laughs> eléyìí ó ní olúwa olúwa gbé ogun ti àwọn tó bá ti ń gbé ogun tèmi níkọ̀kọ̀ ní gbangba àwọn tó ń gbógun ti ọmọ mi tó ń gbógun ti àwọn olólùfẹ́ mi olúwa gbógun ti gbogbo wọn pátápátá ẹni tó gbógun ti ọkọ mi olúwa gbógun ti wọn ẹni tó gbógun ti ògo mi tó gbógun ti òwò mi tó gbógun ti ètò náwó mi tó di ètò náwó mi mú tó ní mi ò ní rówó olúwa gbógun ti gbogbo wọn pátápátá di àṣà wọn àpáta mú kí òtítẹ́ fún ìrànlọ́wọ́ mi ìrànlọ́wọ́ tèmi àti tọkọ àtọmọ mi fá ọkọ̀ yọ pẹ̀lú kò sì dènà àwọn tó ń ṣe lónìí bí ni sí wa excuse me excuse me excuse me. I will, I will start again olúwa gbé ogun ti àwọn tó ń gbógun ti wá fi ìjà àwọn tó ń bá wa jà dé àṣà mọ́ ọ̀pá tamú kò dìde fún ìrànlọ́wọ́ wa fáwọn ọkọ̀ yọ pẹ̀lú kò sì dènà àwọn tó ń ṣe nínú ibi ní tiwa wífọ̀n kan apé ìwọ ni ìgbàlá rẹ̀ kí wọn kí ó dààmú gbogbo àwọn tó yọ mí lẹ́nu tó yọ ọmọ mi lẹ́nu tó yọ ọkọ mi lẹ́nu tó yọ ilé mi lẹ́nu tó yọ òwò mi lẹ́nu tó yọ ògo mi tó yọ gbogbo tí bá ṣe lẹ́nu kí wọn kí ó dààmú kí a sì ti àwọn tí wá ọkàn wa lójú kí a sì mú wọn padà ká sì dààmú àwọn tí ń gbèrò ìpalára wa kí wọn kó dàbí ìyàngbò níwájú afẹ́fẹ́ kí áńgẹ́lì olúwa kó máa lé wọn kí ọ̀nà wọn kó sì máa ṣókù kó sì máa yọ kí áńgẹ́lì olúwa kó sì máa lépa wọn nítorí pé ní àìnídìí ni wọ́n di àwọn wọn sílẹ̀ fún ọwọ́ wọn sílẹ̀ fún ọkàn wa sílẹ̀ kí ìpa sílẹ̀ fún ọkàn wa ní àìnídìí you know they plan evil against you for nothing the sin you have not committed the trouble you have not caused for them they plan for you they dead with you they stole from you they cheat you you know they try to vandalize you bó ṣe ń ju ẹ sókè tó ń jábọ́ tó ń rí gbogbo àpá tó ń rí gbogbo sukùn wọn fílẹ̀ ah ki ìparun kó wá sí orí gbogbo wọn pátápátá gbogbo àwọn ọ̀tá mi ìparun o ya yá wá lọ sórí gbogbo àwọn ọ̀tá mi lórúkọ Jésù ìparun kó wá máa lọ sórí gbogbo àwọn ọ̀tá tó ní ayé mi lára ẹni tó gbórúkọ mi lọ sílé babaláwo tó gbé lọ sílé aláàfáà tó gbé lọ sílé oníṣègùn gbogbo ẹnikẹ́ni tó gbórúkọ ọkọ mi káàkiri fún ibi tó gbórúkọ ọmọ mi káàkiri fún ibi tó gbórúkọ gbogbo àwọn olólùfẹ́ mi káàkiri fún ibi ó yá ìparun ńlá láti ọ̀dọ̀ Ọlọ́run wa kó sọ̀kalẹ̀ sórí gbogbo yín pọ́ ó yá láti ìsinsìnyí lọ ìparun ńlá kó sọ̀kalẹ̀ sórí gbogbo yín ó yá ìparun ìparun ìparun kó sọ̀kalẹ̀ sórí gbogbo yín. Hmm àwọn tí ó dẹ àwọn tí gbogbo wọn dẹ kó mú àwọn tìkára wọn ìparun ní kí gbogbo wọn kó ṣubú sí ọkàn tèmi àti tọmọ mi àtàwọn olólùfẹ́ mi yóò máa yọ̀ ní ti olúwa yóò sì máa yọ̀ nínú ìgbàlà rẹ̀ gbogbo egungun ayé yóò máa wí pé olúwa ta ló dàbí ìwọ tí ń gba tálákà lọ́wọ́ àwọn tí ó lágbára jù tálákà àti aláìlọ́wọ́ ti fẹ́ ṣe ìkógun àwọn ẹlẹ́rìí èké má dìde àwọn blackmailer wọ́n bá gbowó ẹ̀ tán wá ní wọ́n ló gbowó wọn tó bá jà ẹ̀ ló lè wá ní wọ́n ló jalè wọ́n ní ẹlẹ́rìí èké dìde wọ́n bí wá ní ohun tí àwa kò mọ̀ wọ́n fi búburú sanre fún wa láti sọkàn wa di òfo ṣùgbọ́n bó ṣe ti èmi àti tọkọ àtọmọ mi nígbà tí ara wọn kò yá gbogbo àwọn eléyìí nígbà tí ara wọn kò yá tí wọ́n síìkì kí ò sẹ́nikẹ́ni mọ́ lọ́dọ̀ wọn ah, hmm, olúwa o nígbà tí ò sí olùrànlọ́wọ́ fún wọn mọ́ ọlọ́run ẹgbẹ́ àwa nìkan la wà fún wọn tí wọn rówó ra tíkẹ́ẹ̀tì gbogbo nǹkan ṣe wọn nígbà tí wọ́n kọ̀ wọ́n sílẹ̀ àwa nìkan lọ́lọ́run lò fún wọn ṣùgbọ́n nígbà tí ó ṣe ti èmi nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀ ní aṣọ mi èmi wá gbàwẹ̀ bí ẹni pé arákùnrin mi àbí hey God jẹ́ nǹkan dáadáa bí wọ́n ṣe kọ́ ó ní ṣùgbọ́n bó ṣe ti èmi nígbà tí ara wọn kò dá aṣọ àwẹ̀ ní aṣọ mi aṣọ àwẹ̀ ní aṣọ mi mo fi àwẹ̀rẹ̀ ọkàn mi sílẹ̀ mo gbàwẹ̀ mo sunkún nítorí àwọn èèyàn tí mi ò mọ̀ rí mo kówó mi sílẹ̀ mo fowó mi ṣe nǹkan dáadáa fún wọn wọ́n ṣe búburú fún mi hmm. àdúrà mi sì padà sí mi ní àyà hmm. èmi ṣe ara mi bí ẹni pé ọ̀rẹ́ tàbí arákùnrin mi tilẹ̀ ni wọ́n mo ṣe bíi pé bóyá mo mọ̀ wọ́n rí àbí arákùnrin àbí arábìnrin mi tilẹ̀ ni wọ́n mo ṣe dáadáa fún mo fi tinútinú ṣe wọn lóore wọ́n dẹ̀ kọjú sí mi wọ́n dẹ̀ ṣe mí níbi wọ́n dẹ̀ ṣe ìkà fún mi wọ́n tún ṣe ìkà fún ọmọ mi ah, èmi ṣe ọmọ wọn lóore wọ́n ṣe ọmọ mi níbi ah, èmi ṣe wọn èmi ṣe ara mi bẹ́ẹ̀ ni pé ọ̀rẹ́ tàbí arákùnrin mi tiẹ̀ ni wọ́n ah, nígbà náà lọ́hùn-ún tí wọ́n ṣe wọ́n ní tí wọ́n wà nínú ìpọ́njú tiwọn mo fi ìbànújẹ́ tẹrí ọkàn mi bà bẹ́ẹ̀ ni èmi ṣe bí ṣe bí ẹni tí ń ṣọ̀fọ̀ ìyá rẹ̀ nígbà náà mo sunkún ṣùgbọ́n nínú ìpọ́njú tèmi gbogbo wọn yọ̀ ṣùgbọ́n nínú ìpọ́njú mi gbogbo wọn yọ̀ wọ́n kó ara wọn jọ sí mi àwọn ènìyàn kéèyàn wọ́n kó ara wọn jọ sí mi ní kò sí mọ wọn o wọ́n fẹ́ fara wọn ya wọ́n faṣọ wọ́n fa àwọn ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ wọn kò sì dákẹ́ pẹ̀lú àwọn gàbàgebè tí ṣẹlẹ́dà ní àpèjẹ wọ́n pa ìwọ̀n sí mi àti lórí Facebook pàápàá wọ́n yan àwọn ènìyàn tó ń bì pé ó lè sọ̀rọ̀ ẹ bò ó ẹ ṣìkà fún un. Hmm. ó pa ẹyin sí mi olúwa ìwọ́n ti máa wò pẹ́ tó yọ ọkàn mi kúrò nínú ìparun wọn o gbà mí o kò sì ṣe ogun wọn fún mi kò jẹ́ mi ogun wọn náà ó ti tó ó ti sú mi bá mi pa wọ́n rẹ́ pátápátá mi o fẹ́ rí wọn mọ́ kí n wọ̀ tún àtòsí mi mọ́ kí n má rí wọn mọ́ kí n wo ogun náà dà kan sọ pé ó ti lọ bẹ́ẹ̀ ni hmm. olúwa ìwọ ni olúwa ìwọ ti máa wò pé tó yọ ọkàn mi àti tọmọ mi àtọkọ mi àtàwọn olólùfẹ́ mi kúrò nínú ìparun lọ́wọ́ àwọn kìnìún yìí àwa ò máa ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá a ó sì máa yàn ní àwùjọ ọ̀pọ̀ ènìyàn ọlọ́run má ṣe ṣáwàtì má ṣe jẹ́ ká kí àwọn tí ń ṣe ọ̀tá wa kí ó lòdì kó yọ̀ wá mọ́ má fi ọ̀rọ̀ mi sí wọn lẹ́nu mọ́ gbá ẹ̀rín lẹ́nu gbogbo àwọn ọ̀tá mi gbọ̀rọ̀ kúrò lẹ́nu wọn gbogbo ọ̀tá tó dìde ogun sọ́kọ mi sọ́kọ mi sọ́mọ mi sáwọn olólùfẹ́ mi ọlọ́run gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn gbogbo ẹni dìde ogun sí mi ẹni bá mi jà ọlọ́run gbà ọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn olúwa gbọ̀rọ̀ lẹ́nu wọn bẹ́ẹ̀ lórí kò yí padà thank you father ebi ó ṣọpẹ́ fún ọ nínú àjọ ńlá ebi ó sì máa yàn ọ ní àjọ ọ̀pọ̀ ènìyàn má ṣe jẹ́ kí àwọn tí ń ṣe ọ̀tá wa kó lòdì kó yà bẹ́ẹ̀ ni kó má ṣe jẹ́ kí àwọn tó kórè wa ní ẹ̀yìn kó máa ṣẹ́jú sí wa nítorí wọn kò sọ̀rọ̀ àlàáfíà nítorí wọn kò sọ̀rọ̀ àlàáfíà ṣùgbọ́n ó hùmọ̀ rẹ̀ tàn sí àwọn èèyàn jẹ́jẹ́ ilẹ̀ náà nítòótọ́ wọn ya ẹnu wọn sílẹ̀ sí wa wọn wí pé bẹ́ẹ̀ ni wọn bú wa tẹ́kí <laughs> gbogbo àwọn tó ń pèsè fún pẹ̀lú ẹ máa ṣépè fún mi ní kẹ́ má bú mi o ẹni bá ṣépè fún mi tó lò máa máa yẹ̀yẹ́ mi máa máa kọ̀ mí lábùkù mo gbàdúrà fún gbogbo yóò yẹ máa sọnù láyé lórúkọ jésù ẹ máa sọnù ilẹ̀ kó máa gbé yín mi lórúkọ jésù gbogbo ẹni tó bá ń tẹ̀lẹ̀ tá a gbé ṣẹ́ mi fún tá a gbé ṣẹ́ ọmọ mi fún tá a gbé ṣẹ́ mi fún láti máa yọ yé mi lẹ́nu ó yá ilẹ̀ kó máa gbé yín mi lórúkọ jésù ó yá máa dòkú lórúkọ jésù máwọn tó ní lọ́wọ́ ẹ máa dòkú lórúkọ jésù ẹ máa dòkú lórúkọ jésù ẹ máa yọ sọnù bí sọnù bí ọwọ́ ní orúkọ Jésù ẹ yọ sọnù ẹ máa yọ sọnù ẹ máa yọ sọnù ẹ máa yọ sọnù ẹ máa yọ sọnù ẹ máa yọ sọnù bí ọgbọ owó kí kádùkọ má yọ sọnù ó yẹ máa yọ sọnù bẹ́ẹ̀ lórí kò yí padà èyí ni ìwọ ti rí olúwa má ṣe dákẹ́ olúwa má ṣe jìnnà sí wa olúwa rú ara rẹ sókè kí ojú sí ìdájọ́ wa àti sí ọ̀ràn wa Ọlọ́run wa àti olúwa wa ṣe ìdájọ́ ńlá fún wọn kó ṣe ìdájọ́ ibi fún gbogbo àwọ̀tá tó dìde ogun sí mi tó dìde ogun sí tolúwa ní Jésù tó fi máa yọ̀ mí dé tó dìde ogun sí àwọn olólùfẹ́ mi tó dìde ogun sí ọkọ mi olúwa dìde ogun sí gbogbo wọn gẹ́gẹ́ hmm, ṣe ìdájọ́ wọn bí òdodo rẹ kí o má sì jẹ́ kí wọ́n kí ó yọ̀ mímọ́ bàbá má jẹ́ kí wọ́n rí olúwa gbàgbára lọ́wọ́ wọn jẹ́ kẹ́nu wọn kan ìran eléyìí olúwa jẹ́ kí wọ́n expire ogun tó ti dìde síbi lọ́jọ́ tó ti pẹ́ láàrin àwọn pásítọ̀ láàrin àwọn ará ìlú láàrin àwọn celebrate ogun náà kó expire mo fẹ́ kó expire olúwàjò expire olúwàjò expire gbogbo yín po ẹ máa expire ẹ ti pẹ́ tó ẹ máa expire ogun tó dìde sí mi láàrin ọba ó yẹ máa expire ogun tó dìde sí mi láàrin gbogbo àwọn ọkùnrin àbí obìnrin láàrin oṣù àtàjẹ mi babaláwo ogun tó dìde sí mi láàrin òyìnbó ogun tó dìde sí mi nílùú òkèèrè gbogbo yín pátá porogodo ó yá ẹ máa parẹ́ bẹ́ẹ̀ lórí kò ní padà expire má ṣe jẹ́ kí wọn kó wí nínú ọkàn wọn pé bẹ́ẹ̀ ni àwa ń fẹ́ má ṣe jẹ́ kí wọn kó wí pé àwa ti gbé mi èèwọ̀ èèwọ̀ lórúkọ jésù ọ̀tá ò ní gbé mímẹ̀ kò ní gbọ́mọ mímẹ̀ ó yá tó bá wà lábẹ́ omi tó bá ti jọ́ta mi tó bá gbàdúrà kò ní gbà tó bá gbógun tì mí ò àdúrà yẹn tó bá gbà àdúrà yẹn máa dègùn lórí ẹ̀ so gbogbo ọ̀tá mi níbi tẹ́ bá sá pamọ́ sí ní kọ̀rọ̀ ní gbangba ó yá lórúkọ jésù mo gbàdúrà fún yín àdúrà yín kó dẹ̀ṣẹ̀ ẹ̀yin tẹ́ wá ń gbàdúrà òdì lórí mi tẹ́ ń lo seven cup moses tẹ máa ń jẹ ewé tẹ máa ń jẹ ìgbòpọ̀ tẹ máa ń kó àlùjọ̀nú tẹ máa ń pè àlùjọ̀nú lórí èmi àtọmọ mi tẹ máa ń pè àwọn kàbájẹ àbẹ mi tẹ máa ń pè ọ̀rọ̀ mi sí àwọn nǹkan tí kò dára tẹ gbórúkọ mi lọ sáàrin àwọn ìka ènìyàn tẹ gbórúkọ ọkọ àtọmọ mi lọ sáàrin àwọn ìka ènìyàn àtàwọn olólùfẹ́ gbogbo yín gbogbo láyé lórúkọ Jésù kẹ máa expire kẹ máa parẹ́ sọnà gbogbo ẹ̀yin tẹ sọ pé afáyé mi wọ̀n mi ọ̀run kó fọ̀rùn wọ̀nyí wéréwéré o bẹ́ẹ̀ lórí kò ní í padà á dín àkàrà yín lónìí o bẹ́ẹ̀ ni agbẹ́yìn lọ bojì ikú ẹ kúkú kí ojú kí ó tì wọ́n kí wọ́n kí ó sì dààmú pọ̀ tí yíyọ̀ sí farapa wa ìtìjú àti àbùkù ni kó máa jẹ́ tiwọn lójoojúmọ́ bẹ́ẹ̀ ni aṣọ bẹ́ẹ̀ ni aṣọ àwọn tí ń gbéraga sí ìtìjú àti àbùkù ni kó fi ṣe aṣọ fún àwọn tó gbógun ti èmi àtọmọ mi àtọkọ àti gbogbo àwọn olólùfẹ́ gbogbo ẹni gbógun ti wá ìtìjú àti àbùkù ni kó fi ṣe aṣọ fún wọn jẹ́ kí wọn èmi Bọ́lá Fọláṣadé èmi á máa hó fún ayọ̀ ọmọ mi yóò máa hó fún ayọ̀ àwọn olólùfẹ́ mi àtọkọ mi yóò máa hó fún ayọ̀ bẹ́ẹ̀ ni kí àwa kí sì máa wí títí pé olúwa ní kí a máa gbéga tí ó ní dídùn sí èmi bọ́lá fọláṣadé àtọkọ àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi tí àlàáfíà àwa ìwé mi ránṣẹ́ rẹ̀ ahọ́n mi yóò sì máa sọ̀rọ̀ òdodo àti tìyẹn ní ojoojúmọ́ àmín ògo ni fún bàbá fún ọmọ fún ọlọ́run ìmọ̀ bó ti wà látètè kọ́ ṣọba nísinsìnyí bẹ́ẹ̀ ni yóò sì máa rí ní ìgbà gbogbo ayé àìní pẹ̀kun àmín thank you father for this moment we worship you lord we worship you lord we worship you lord ó yá mo fẹ́ lọ jókòó síbẹ̀ mo fẹ́ wọ́n ṣe ṣètò. mo ń tẹ̀síwájú ní ọ̀nà ọ̀nà Fọláṣadé ń gòkè sí i lójoojúmọ́ mo gbàdúrà bí mo ti lọ Olúwa jọ̀ọ́ lẹ́gbẹ̀ẹ́ tábà gbàdúrà yẹn tí ó pọ̀ sí a ṣe máa sọ̀rọ̀ Olúwa jọ̀ọ́ gbé mi sókè. <laughs> Thank you. Thank you so much. The Almighty pay you back in double four. Mo tẹ̀síwájú ní ọ̀nà and the person is even in Canada. Mm, that's good. the Bible. The multiple multiple one um, short of the middle con, so leave it. I'll read the main one absent uh, out of then I'm off the camera. tẹ̀síwájú ní ọ̀nà náà. Okay, in US. Oh, thank you. God bless you. Mm. Mm. Thanks so much. God bless you. I will pray for you, the camera. Yes àkàrà yẹn lè o àwọn ọ̀tá mi wọ́n ní kí n dín àkàrà fún wọn torí tí wọ́n bá dágbére fáyé normally i'm just tired of the old battle so ní èèyàn bá wá sí ayé yìí ojoojúmọ́ ni ilẹ̀ ń ṣú ni ilẹ̀ ń mú tó bá máa ní ọ̀tá old one has to go new one tó ní wọn bá máa padà tó bá máa yọjú ṣó ti yé bẹ́ẹ̀ so some people wọn ò lè plant ara ẹ ara wọn ti èèyàn for donkey years wọn ò lọ wọn dẹ̀ ń dáyàn dúró so they are very very they are dangerous enemy tó tó dangerous láyé ogun tó le jù ó ní ogun tó ń jà títí títí tí ò tán ṣé ó ti yé ibi tó bá ń ja ogun tí ò tán kó máa jà kó jẹ́ physical battle gan gbogbo nǹkan tó bá ń gbìn síbẹ̀ ló máa fẹ́ máa bàjẹ́ so it's affecting a lot of things because wọ́n ti ogun yẹn ti used to me they are used to a lot of things they know what to do at the appropriate time so I'm tired of them so to some people it may look horror to you but I'm telling you and see ẹni tó bá wọ bàtà ló mọ ibi tí bàtà ti ń ta wọn ṣó ti yé yín I'm telling you nothing but the truth the battle has been so long ó ti pẹ́ jù so mi ò sọ pé bóyá tá a bá wà ní ayé ànírógun ó ní ká túká òun ti ṣẹ́gun ayé ni kò sọ pé ogun náà máa wà pẹ̀lú rẹ títí the same set of people wọ́n á tún ẹlòmíì á jagun á tún fi lé ọmọ ẹ̀ lọ́wọ́ ẹlòmíì jagun bírò ogun pásọ àánú òjò ó jà ó tún fi lé ọmọọṣẹ́ ẹ̀ tí ń ṣe àbúrò ẹ̀ délé òjò ó tún fi lé lọ́wọ́ so many many people like that they've been fighting us for the long time and they you know when they are tired they hand over the battle again to their children do you understand me so enough is enough of the bullshit okay so if you love yourself I don't wage war against people and some people will tell you they are training you Me, ò mọ training tán for me. o kéèyàn fẹ́ sọ mí sí gbogbo owó inú ayé yìí gan o ní láti train me for donkey years come máa sọ́fà mi ṣé o because me, ò ń ṣe ẹni tó yẹ pé me, ní lè rí mi to ń ṣe mama tó misbehave when you want to see the good side of me try me with money bí mo ṣe máa ń sọ̀rọ̀ pé i cannot give people money i cannot do this for people i cannot do that for people i'm not going to use useless my money i'm not going to i, I don't want to joke with my money these days eh, now tọ́lọ́mù bá ṣàánú fún mi because you understand me but at the same time kò ṣe pé mi ní ṣoore fún yàn some people need the wọ́n need the ẹ̀gan in fact ẹ má jẹ́ ntọ̀ yín tèmi bá ní owó sì máa ṣoore fún àwọn èèyàn nílẹ̀ haúsá ilẹ̀ haúsá ni máa máa ṣoore sí máa ṣoore náà sí nílẹ̀ yorùbá but yorùbá is a ungrateful element ni wọ́n ilẹ̀ haúsá máa ṣoore sí ọlọ́run because a lot of people tó nídìí ìrànlọ́wọ́ wọ́n pọ̀ gan náà nílẹ̀ haúsá kì í ṣe rọ́ tí n bá ní owó ilẹ̀ haúsá ni máa ṣoore sí wàláì gbogbo charity tó máa sọ pé ilẹ̀ haúsá ni máa ṣoore sí tó máa jó oúnjẹ wà á máa gbọ́ alákàwọ́ kiri kọkiri kan wọ́n máa gbàdúrà fún ẹni tí yorùbá bá gbowó lọ́wọ́ ẹ̀ tó bá gba o tó bá ṣoore fún wọn tó bá wọ aṣọ tó fi sáyẹn wọn ni à ah, aṣọ ẹ máa fà yà ah, aṣọ tó fi ń gba ògo náà mà kó fóun tó máa jó oúnjẹ yẹn tó máa oúnjẹ yẹn máa kàn ń jẹ náà ni wọ́n máa fi hàn press wa náà ni bàbá jẹ́ ń sádà pàǹpin àwọn tó tọrọ lọ́wọ́ ẹ̀ o tó bá ṣe tó bá bẹ̀ tán kọlẹ̀kúnlẹ̀ tó bá faṣọ tí wọ́n sọ pé yàrá aṣọ wọ tútù dẹ̀ mú wa tó fún wọn láṣọ tó fún wọn jákẹ́ẹ̀tì ẹ̀ tó bá ṣe tán màá nà bóló tí rí a alárùdálẹ̀ bí ọkọ̀ jípà kan tó rí ẹ̀ òpin ni ẹsẹ̀ aró máa ń yarọ gbà kan náà máa ń pè ẹ́ lẹ́sẹ̀ aró ẹ mọ nǹkan wọ́n máa pè ọ́ lẹ́sẹ̀ aró wọ́n ló yarọ wọ́n máa ń yarọ fẹ́yàn ẹ mọ̀ túmọ̀ ẹ̀ ìyẹn mi pé she's a fool do you get it wọ́n ní she's a fool so ogun yẹn ti pẹ́ ogun tó jà ẹ́ títí títí tó tún hand over ogun tó tún hand over tó tún irinṣẹ́ tó fi ń bẹ ìjà tó tún hand over sọ́wọ́ ọmọ <laughs> ogun kan máa ja orílẹ̀-èdè á tún hand over fọ́wọ́ ọmọ ogun yẹn irú ogun bẹ́ẹ̀ yẹn wọn kì í fẹ́ kéèyàn lọ ni ogun tó máa gbẹ̀mí òun náà máa ń báyàn jà láti generation to generation ni ogun tó bá bàbá mi jà èmi wò ó <laughs> hmm. anyway àwọn nǹkan kan wà téèyàn kò dá kéèyàn máa sọ̀rọ̀ níta tí bá sọ ń sìn àwọn èèyàn máa mọ̀ pé ibi tó gun yẹn ibi tí ọlọ́run ti ṣe ogun náà wà tọ́lọ́run ti nawọ́ ogun sí wọn wọ́n máa mọ̀ pé bẹ́ẹ̀ ni one two three four five six seven eight nine ten eleven twelve ẹ̀hẹ́n méjìlá ni àkàrà yìí lónìí ẹ̀rí kó ti tutù hmm. kò sí rọ́ọ̀ṣì ń bẹ̀ hmm. tolú give me another plate o tolú wa ní fún mi ní another plate yes. God bless you ẹni tó sì ìdòwò sí pépà mi rẹ̀ thank you so much ẹni má dárúkọ yín ọlọ́run ti mọ̀ yín ọlọ́run máa pè yín back in double four ẹ ní ṣàgbákù láyé mi. tá a bá ti ṣe tán tá a bá ti gbàdúrà tán a máa jẹ náà ni a máa jàkàrà yìí a máa fi mu gàrí ni ṣé ká fa kàrà ọ̀tá wa mu gàrí àbí wàá fi jẹ búrẹ́dì tiẹ̀ o fẹ́rẹ́ ní ọ̀tá ẹ̀ ni aago mẹ́sàn-án máa ti lù báyìí ní nàìjíríà ọ̀tá mi tó bá ti wà nàìjíríà tó ti ń sùn báyìí ọlájọ́ tójú ohun dójú ikú hmm. ọ̀tá mi gbogbo ẹni tó ti ń dààmú ayé mi tó dààmú ayé ọmọ mi lọ́jọ́ tó ti pẹ́ tó jẹ́ pé tó bá ti ní tí mo ń sunkún báyìí lórí mídíà tí ojú kò tì wọ́n lójú wọ́n á rí pé wọ́n ṣèkà fún mi àwọn tó gbó lọ <laughs> wọ́n máa rẹ́rìn gbogbo wọn pátá korogodo olúwa gbogbo ètò ti lọ sójú oorun nínú wọn olúwa jẹ́ ó oorun lójú gbogbo ọ̀tá tó yọ ọmọ ẹlẹ́nu tó yọ ọkọ̀ ọmọ ẹlẹ́nu tó yọ ọmọ ọmọ ẹlẹ́nu olùwàjò tójú ohun lójú ikú lórúkọ jésù àkàrà yín ni mo fẹ́ jẹ lónìí mo tún fẹ́ fi mu gàrí o mo tún dín àkàrà yìí o mo fẹ́ fi mu gàrí ó yá o ọlọ́run o ẹ̀yin ogun ọ̀run ẹ̀yin ẹ̀mí ikú òjijì ó yẹ lọ sínú ilé wọn kẹ́ lọ gbé wọn pa ẹnáwó gan wọn ẹnáwó gan wọn kẹ́ já okùn ẹ̀mí wọn gbogbo yín pátá ẹ̀yin ẹ̀mí ikú òjijì ẹ lọ sílé gbogbo àwọn ọ̀tá àwọn tó ní ayé sẹ́rà lẹ́nu tó yọ ayé sẹ́rà lẹ́nu tó yọ ọmọ mi dọ́tà mi lẹ́nu tó yọ èmi ṣadé lẹ́nu tó yọ ọkọ mi lẹ́nu tó yọ gbogbo tí bá ti ń ṣe lẹ́nu tó máa ń yọ platform lẹ́nu tó máa ń yọ ètò ìnáwó mi lẹ́nu tó máa ń yọ gbogbo àwọn olólùfẹ́ mi lẹ́nu ọlọ́run tó da ayé àti ọ̀run o mo fẹ́ kẹ́ rún ikú sínú ilé ayé gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ ni kíkú òjijì náwó gan gbogbo wọn pátá korogodo láti wákàtí lọ ikú òjijì kò náwó gan gbogbo àwọn ọ̀tá tó yọ mí lẹ́nu kó yọ ètò ìnáwó mi lẹ́nu gbogbo wọn pátá ni kíkú máa yọ kíkú náwó gan lórúkọ Jésù gbogbo ọ̀tá mi tó ní private jet tó wá wò mí tó yẹ pé mi ò ní private jet mi kódà mi mọ́tò tuntun kan tí mo lò rí láyé gan tó jẹ́ tuntun kò ṣe pé tí a rọ̀bà ni ṣùgbọ́n wọ́n á rí mi wọ́n ní wọn ò fẹ́ kí n ga bí mo ṣe gbìyànjú tó láyé àwọn dẹ̀ mí nínú wọn ní private jet gbogbo ọ̀tá mi tó ní private jet tó yọ ayé mi lẹ́nu tó lòun ò ní gbọ́ òun ò ní gbà lọ́rọ̀ mi tó sì wọ plane tó lòun fẹ́ dé mi jókòó síbi kan pé mi nílé tẹ̀síwájú mọ́ pọ́mọ mi lórí ilé tẹ̀síwájú mọ́ pé mi nígbègbè ayé tó múnú mi dùn mọ́ ẹ̀dá bẹ̀ olúwa jẹ́ tó bá ti ń wọ plane kó máa crash lórúkọ jésù tó bá ní private jet olùwàjò crash sọnù lórúkọ jésù olùwàjò crash lórúkọ jésù gbogbo ẹni yọ ayé mi lẹ́nu tó ní private jet tó wá fẹ́ máa wò mí nínú ìyà tó fẹ́ máa wò mí nínú ìpọ́njú tó fi tí mi ò ní kó fún mi lọ́wọ́ ṣùgbọ́n tó ṣe à ń tọ́jú ọmọ tó lòun jù mí lọ nítòótọ́ ó jù mí lọ ṣùgbọ́n mo gbàdúrà ọlọ́run tó ju òun náà lọ ẹlẹ́dàá aṣàṣẹ̀dá tó ju òun náà lọ ẹ̀yin ọgọ́rùn-ún tí a kò lè fojú tẹ́ ju òun náà lọ ẹ̀yin tẹ́ ń supply tẹ́ wà nípa ti òkè ẹ̀yin ẹ̀mí tó lágbára tẹ́ ń wà lójú òfurufú ẹ bá mi ti plane wọn jábọ́ lórúkọ Jésù ẹ ti private tí wọn gbogbo private jet tí wọn ẹ máa crash ẹ̀ dànù lórúkọ yẹn gbogbo ẹni yọ mí lẹ́nu tó yọ ọmọ mi lẹ́nu tó yọ ayé mi lẹ́nu tó fojú mi gbọ́lẹ̀ Ọlọ́run jọ̀ọ́ tó fojú ọkọ mi gbọ́lẹ̀ tó ṣàǹdí ìdògún sí wa ti private jet tí wọn jábọ́ tó bá wọ plane kò crash tọ̀nà ẹ ò ní kíje gbogbo ẹ̀yin ọ̀tá mi mo fẹ́ jàkàrà yín lónìí lórúkọ tí bàbá tí ọmọ àti mọ́ búgàrí sínú kinní fún mi búgàrí síbẹ̀ yẹn mo wá fẹ́ eléyìí tí àwọn ọkùnrin yẹn ni ọkùnrin tó lọ́wọ́ nínú ọ̀rọ̀ mi tó yọ mí lẹ́nu ṣá àkàrà yín lélẹ̀ mẹ́sàn-án ni rips mi egungun mẹ́sàn-án lẹ́ ní àkọ́dì so mẹ́sàn-án ni mo gbé síbí lónìí mo fi yín náà so ti yé yín gbogbo yín pátá porogodo ẹyọ tẹ́ ń yọ ayé mi lẹ́nu tẹ́ yọ ayé ọmọ mi lẹ́nu tẹ́ yọ ayé ọkọ mi lẹ́nu tẹ́ yọ ògo mi lẹ́nu tẹ́ yọ ètò lówó mi lẹ́nu ẹ̀ǹtẹ̀tẹ̀ ẹ̀ǹ tẹ́ mú ètò lówó mi dání ẹ̀ǹ tẹ́ gbé ògùn dání tẹ́ máa ń dánwò tẹ́ máa lẹ́fẹ́ máa dánwò lára mi tẹ́ máa ń sàbẹ̀tì gbogbo ẹni tí bá ti ní tí bá ti ń pọ́nlé tí bá ti ń pọ́nlé ẹ máa mú orúkọ ẹ̀ lọ́lé babaláwo àti ilé ológun láti lọ bóyá oṣó ni bóyá àjẹ́ ni bóyá mèrè ni bóyá babaláwo lẹ̀ ń bá ṣiṣẹ́ bóyá oníṣègùn lẹ̀ ń bá ṣiṣẹ́ bóyá wòlíì èké lẹ̀ ń bá ṣiṣẹ́ aláṣọ pa aláṣọ funfun aláṣọ dúdú aláṣọ ara gbogbo yín porogodo àtẹ̀yìn tẹ́ ẹ fẹ́ nu jàmílógún ẹ̀yin aláwo gbogbo yín porogodo tẹ́ ẹ pera yín léèyàn lọ́wọ́ tó sì jẹ́ èèyàn ṣù níyín gbogbo yín po àtẹ̀yìntẹ̀wà lórí mídíà tẹ̀wà ní orí facebook tí wọ́n bẹ̀ ní àtẹ̀wà lórí youtube tẹ̀wà káàkiri mi kiri tẹ̀ bá wà àkàrà yín mo gbé wá lónìí o lórúkọ tí bàbá tí ọmọ àti ẹ̀mí mo fẹ́ jẹ́ àkàrà lónìí bẹ́ẹ̀ ni kẹ́ dágbére fáyé very bẹ́ẹ̀ sùn mo celebrate yẹn pé ìfẹ́ lálàá ni mo ní sí yín mo celebrate lónìí ni o mo kẹ́ dágbére fáyé bẹ́ẹ̀ ni celebration yín ni bye bye tó ilé ayé fún yín o ó yá kán gbé yín lọ bojì ó yá gbé wọn lọ sí bojì o ẹgbẹ́ wọn lọ sí bojì ikú o gbogbo ọ̀tá tó yọ ayé mi àtọkọ àtọmọ àti gbogbo àwọn olólùfẹ́ mi lẹ́nu ẹgbẹ́ wọn lọ sí bojì gbogbo ọ̀tá ilé bàbá ilé ìyá ilé ọkọ aládùúgbò ògbó tó dàbí iṣẹ́ gbogbo ọ̀tá tó pọwọ́pọ̀ lórí ọ̀rọ̀ mi dúdú ni funfun ni ọkùnrin ni obìnrin ni gbogbo ipò lónìí o àkàrà yín mo dí o méje ni tóbìnrin ẹ̀ ti bá yọ méjì kúrò bẹ́ẹ̀ bá kú méje hmm, tóbìnrin náà ẹ̀yin náà wà ń bí ẹ gbogbo ìka obìnrin tó wà lórí ọ̀rọ̀ mi gbogbo ìka obìnrin tó wà lórí ọ̀rọ̀ ọmọ mi àtọkọ mi tó wà lórí ọ̀rọ̀ ìṣeré mi tó di ètò ìnáwó mi mú gbogbo ìka yín pa gbogbo yín gbogbo yín pátá wíyà máa gbọ̀rún lọ ẹ jáde kó láyé i'm tired of you yes mo divorce yín lónìí mo renounce yín lónìí mo kọ̀ yín lónìí gbogbo yín gbogbo mo tẹ́ fi ṣagbára kó ṣe kú pa yín ọlọ́run má jẹ́ kó wà láàyè mọ́ bẹ́ẹ̀ ni gbogbo ẹnikẹ́ni tó bá gbógun tiẹ̀ lọ́jọ́ tó pẹ́ ẹyọ tí wọ́n fẹ́ kó kú ni gbogbo ẹni fẹ́ kí n kú tó fẹ́ kọ́ mọ̀ mí kú tó fẹ́ kọ́ kọ̀ mí kú tó fẹ́ kọ́ ni máa kú lọ́wọ́ mi gbogbo yín pátá ni mo dín àkàrà yín lónìí ẹ kú ikú òjì kò gbé yín pa yín ẹ̀mí ikú òjì jẹ́ wọlé wọn lọ kẹ́ máa gbé wọn pa nínú orúkọ Jésù èyí tó ti sùn nínú wọn kó tojú olójú ikú gbogbo ẹni ọ̀tá mi o ikú burúkú ni kẹ́ kú bẹ́ẹ̀ lórí kò yí padà ẹ bó ṣe jẹ́ nìyẹn o mo wá gba ilé yìí ní àdúrà I use this one as a point of contact God the Father the Son and the Holy Spirit kan fún èmi ọmọ àti ẹ̀yin olólùfẹ́ mi tẹ́ fẹ́ mi fẹ́re tẹ́ fẹ́ ọkọ mi fẹ́re tẹ́ fẹ́ ọmọ mi fẹ́re bẹ́ẹ̀ ni o gbogbo ẹ̀yin tẹ́ náwó rí sí mi gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ kí ó dára fún mi láyé gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ ìfọ̀kànlọ́ba rẹ̀ mi gbogbo yín pátápátá mi wá súre fún ara mi lónìí àti ẹ̀yin náà àtọmọ mi àtọkọ mi àti ọmọ wa gbogbo àwọn tó fẹ́ wa fẹ́re mo fi àkàrà mẹ́ta mo fi ṣe pọ́tàkọ́tà fún gbogbo wa gbogbo wa fẹ́ láti òní lọ ọlọ́run máa ṣe fún wa ọ̀nà yóò là fún wa àánú yóò dìde gbogbo ẹni tó bá ti ṣèmí láàánú ibi òní dé bá yín lóore ibi òní dé bá yín gbogbo ẹ̀yin olólùfẹ́ mi ẹ̀ níbi ò ní dé bá yín bí ò ní dé bá mi àti jẹ́ àti mu kò ní wọ́n yín ẹ ò ní ṣìṣe láyé ogun ayé ogun ọkùnrin ogun obìnrin ogun ọmọdé àti àgbà kò ní borí èmi àtọkọ àtọmọ mi àti ẹ̀yin náà lórúkọ Jésù gbogbo èmi àti ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáyé ọkùnrin tó fẹ́ mi fẹ́re obìnrin tó fẹ́ mi fẹ́re ọmọdé àti àgbà tó fẹ́ mi fẹ́re lónìí mo gbé àkàrà wá síwájú Ọlọ́run mo gbé wá síwájú gbogbo àgbáyé mo wá síwájú kámẹ́rà yìí pé kẹ́ ẹ gbọ́ o èmi sọ ní gírí ikọ̀ àti ìrìjẹ́ lẹ́dùnmọ̀ bíbélì ní kí n bèrè wọ́n fi fún mi kí ikọ̀ kò òun yóò ṣí kí wá ti màá sì rí gbà bẹ́ẹ̀ ló yẹ tó bá sì ti bèrè láwọ́ fi fún ẹ tó bá sì kànkùn láwọ́ ṣí fún èmi ti kànkùn owó lónìí ọlọ́run sílẹ̀kùn ọlá fún mi mo kànkùn owó mo kànkùn ọlá mo kànkùn ìfọ̀kànbalẹ̀ àti ìrọ̀rùn lónìí ọlọ́run máa ṣí ní orúkọ jésù ẹ̀mí gígùn àti àlàáfíà ọlọ́run máa ṣílẹ̀kùn náà ní orúkọ jésù ó yá ojú rere ìwọ lólùfẹ́ mi tó bá ṣàìsàn ìwọ tó fẹ́ràn mi tó fẹ́ pláfọ̀m mi tó bá ṣàìsàn mo sọ tẹ́lẹ̀ lónìí bí ìkọ̀lù àti ìgbé lẹ́dùnmọ́ rẹ̀ àìsàn tó ṣe é kó dágbére fún ẹ tó bá ṣe ń dágbére fún ẹ kò ní wọnú ayé mi kò ní wọnú ayé ọkọ mi àti tọmọ mi lórúkọ Jésù ìwọ olólùfẹ́ mi tó wà nínú ìdààmú kan àti ìṣòro kan láti wákàtí lọ́lọ́run bá yanjú ìṣòro àti ìdààmú náà gbogbo ìdààmú tí èmi Bọ́lá àti èmi Fọláṣadé kojú àtọkọ mi àtọmọ mi lórí òwò lórí ètò ìnáwó gbogbo ìdààmú náà parẹ́ lórúkọ Jésù ìṣòro náà lónìí ọ̀run bá mi yanjú gbogbo ẹ̀ pátápátá lórúkọ Jésù gbogbo ọ̀nà tó ti dàrú tẹ́lẹ̀ Ọlọ́run sọ gbogbo ẹ̀dí títọ́ látòun lọ gbogbo ìṣòro tó dàbí òkè tẹ́lẹ̀ tí mo rò pé báwo la ṣe fẹ́ kọjá báwo la ṣe fẹ́ gun òkè yìí láti òní lọ́rùn ń lẹ́bù gbogbo ẹ̀ pátápátá ní orúkọ Jésù òkè wọ̀nyí lẹ́bù ní orúkọ Jésù gbogbo àwọn èèyàn tó dàbí ẹ̀gún ní ara wa láti òní lọ́rùn fi rán yọ wọ́n dànù lórúkọ Jésù ọfà tí a ti ta lọ́sàn-án àbí lóru tá a ti ta ó yá gbogbo ọfà ibi náà á dá padà sọ́dọ̀ àwọn tó ta lórúkọ Jésù ah marika po sotaya baba lórúkọ Jésù ìwọ ọkùnrin yẹn tó máa ń gbórúkọ èmi àti ẹni tí bá ti ń pọ́nlé papọ̀ láti máa sa mo sọ fún ẹ lónìí mi ò fẹ́ kó wà láyé wọn mi sọ àbẹ̀lẹ̀ padà sí ẹ mo dá padà fún ẹ mo ti dá padà fún ẹ tipẹ́tipẹ́ ṣùgbọ́n mo tún wá sọ fún ẹ gẹ́gẹ́ bí àṣẹ tí a fún mi lórúkọ Jésù a ó fi orí ẹ wọ́n ó forí ẹ bọ̀gùn láyé lórúkọ Jésù wọ́n ó fi ẹ̀jẹ̀ wọn lẹ̀ bẹ̀rẹ̀ sùn lórúkọ Jésù ikú àìtọ́jọ́ yóò pa ẹ́ lórúkọ Jésù gbogbo ìwọ ẹ̀dá ènìyàn ìkà tó wà lórí ọ̀rọ̀ mi tó máa ń dún agbára ìkà lórí mi lára mi lára àwọn olólùfẹ́ mi lára ọmọ mi mo gbàdúrà fún ọ ìwọ ẹ̀dá bẹ́ẹ̀ lórúkọ Jésù ó sọmọ nù ó sọ ayé ẹ̀mí rẹ nù gbogbo tó bá níláyé yóò máa sọnù lọ́wọ́ rẹ gbogbo ìwọ tó máa ń sọ tó máa ń kọlu ènìyàn láti dá gbogbo nǹkan rẹ rú tó pé nínú ìdàrú ènìyàn ni wọ́n ti máa ń gba promotion lónìí ẹlẹ́dàá ṣẹ̀dá mi yóò yóò demote ẹ ọlọ́run ò ní promote ẹ mọ́ gbogbo tó máa ń ṣe tó máa ń o láyé ò ní ṣe gbayì mọ́ ẹ̀tẹ́ àti àbùkù lálọ́run yóò fi kọ̀ ẹ́ ọ̀run yóò ṣe ẹni ẹni ẹ̀sín ọ̀run yóò fàṣẹ ẹ̀sín àtàbùkù wọ ayé rẹ ó máa ta ọfà bẹ́ẹ̀ ni kò ní mú nǹkan kan mọ́ ó máa gbìyànjú bẹ́ẹ̀ ni kò ní ka mọ́ láti wákàtí ìlọrun yóò fi ẹṣẹ lẹ́yàṣẹ the Lord will demote you the Lord will delete you the Lord will destroy you gbogbo ibi tó fẹ́ fún mi láyé tó fẹ́ fọmọ mi ibi náà yóò jẹ́ tiẹ̀ máríkà pósótáyà bàbá ah <laughs> Yeri baba shakataba. You vomit. No, Can you eat it like this? You can eat it cold? Okay. Èmi àtọmọ mi, a ó ṣe rere, àtọkọ mi, àtàwọn olólùfẹ́ mi, àtàwọn tó fẹ́ wa fẹ́rẹ̀, a ó ṣe rere, a ó ṣe rere, a ó ṣe a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere ah èmi àtọmọ mi àtọkọ mi àtàwọn olólùfẹ́ mi àti gbogbo ẹ̀yin tẹ́ fẹ́ wá fẹ́rẹ̀ a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere èmi àtọmọ mi àtàwọn olólùfẹ́ mi àtọkọ mi àti gbogbo àwọn tẹ́ fẹ́ wá fẹ́rẹ̀ a ó ṣe rere a ó ṣe rere a ó ṣe rere àbọ̀ ọlọ́run yóò dájú lórí ayé wa bí ọdún yìí ṣe lọ kò ní gbé wa mẹ gbogbo àwọn tó pinnu ikú fún wa ikú burúkú ni wọn ó kú ọdún yìí yóò gbé wọn mẹ ibi wọn yóò dàlé wọn lórí lórúkọ Jésù ikú tó kù nínú ọdún yìí èmi ò ní bá wọn kú ọmọ mi ò ní bá wọn kú ọkọ mi ò ní bá wọn kú àtàwọn olólùfẹ́ mi gbogbo ẹ ò ní bá wọn kú kú ọdún yìí àtọdún tuntun a ò ní bá wọn kú kú ọdún yìí a ò ní bá wọn kú kú ọdún tó ń bọ̀ a ò ní kú lọ́mọdé with long life and prosperity God said that is what God promised us we shall have long life We shall have prosperity. We shall have money. We shall have good debt In the mighty name of Jesus Christ. We shall have wisdom. We shall have understanding. In the mighty name of Jesus Christ. Those who have been fighting us, the Lord will fight them. The Lord will make us happy. He will wipe away our tears. In the name of Jesus Christ, all blessings they've stolen from us, the Almighty God will restore it. Lord, restore. Father, restore. Father, restore. Father, restore. Father, restore. Father, restore. Father, restore. Father, restore. Gbogbo àwọn ajẹ́ ní gbogbo àwọn kòkòrò wọn ni. Olúwa máa dáná bò wọ́n lórúkọ jésù olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n gbogbo àwọn kòkòrò ajé nínú olúwa máa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n gbogbo àwọn ẹ̀dá ènìyàn ìkà tó wà lórí ọ̀rọ̀ wa olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olúwa da iná bò wọ́n olùwàdà iná bò wọ́n olùwàdà iná bò wọ́n gbogbo ẹ̀tọ́ àti ògo tó ń gbà lọ lára mi lọ́wọ́ mi olùwàgbà padà fún mi olùwàgbà padà fún mi lára ọkọ olùwàgbà padà fún olùwàgbà padà fún lára ọmọ mi olùwàgbà padà fún olùwàgbà padà fún lára àwọn olólùfẹ́ mi olùwàgbà padà fún wọn olùwàgbà padà fún wọn olùwàgbà padà fún wọn olùwàgbà padà fún wọn olùwàgbà padà fún wọn ó tó àkókò ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o ọlọ́run o olúwa bẹ̀mí wò pẹ̀lú ìyanu bẹ̀mí wò bẹ̀mí wò èmi àtọmọ àtọkọ àtàwọn olólùfẹ́ mi olúwa bẹ̀ wá wò pẹ̀lú ìyanu olúwa bẹ̀ wá wò olúwa bẹ̀ wá wò olúwa bẹ̀ wá wò bẹ̀ wá wò olúwa bẹ̀ wá gbogbo àkàrà àwọn ọ̀tá mi ni mo dì yìí o gbogbo ẹ̀yin ọ̀tá mi ẹ̀ ní gbáyé anilára ẹ̀ ní gbáyé mo jẹ àkàrà yín lórúkọ bàbá tolú máa bọ̀ mo jẹ ire mo jẹ tẹ́lẹ̀ gàrí la tó fi mu lónìí o gàrí jẹjẹjẹjẹ hmm. hmm. oògùn gàrí ni ìjàkadà wọn ọ̀tá ẹ o má sọ fún ọ má sọ sínú ẹ bọ́ọ̀ náà ṣe ń gbàdúrà màá rẹ́yìn ọ̀tá mi I will win I will succeed a ti ń jẹun. Hmm. gàrí kì í ṣe pé òun mímu wọ̀tí bá a ṣe fẹ́ jẹ́ nìyẹn àfin mògì gàrí la fi mu we are eating pussy of our enemy. Mm. mm. Let me tell you some people wọ́n ní táwọn bá ṣe wà láyé àwọn ò ní jó gbádùn some people will fight you they hand over the war to somebody close to them gbogbo ẹni tí wọ́n fẹ́ ẹni tó fẹ́ jẹ́ next of kin fún ogun ayé mi àmì tó fẹ́ fi ṣe next of kin fún àwọn tó ń jà mí lógun tó jẹ́ next of king wọn láti tún máa kárí ogun yẹn the Lord will demote wọ́n parí pẹ̀lú wọ́n parí pẹ̀lú olórí ogun náà. thank you so much ó mà ti pẹ́ ọdún wo làwọn èèyàn ti fún mi lówó ní ìbàdàn ah, ó ti pẹ́ gan ẹnìkan fún mi lówó lénìí ẹnìkan dájà never end God has started up. ẹ ti gbọ́rọ̀ ẹ̀rí ẹni tó ń ṣe dáadáa wọ́n máa fìyà jẹ wọ́n máa tọ́jú àwọn ẹni ibi <laughs> mi ti gbọ́ rí. Hmm. o ò jẹ mọ́ mi ah, o lọ mú sùn o fẹ́ mú mi àdé àkàrà ìsú ìtò àkàrà àwọn ọ̀tá mi ah, àdé àkàrà yóò dùn tó bá tún wá jẹ́ pa ó gbóná ńgbà tá ń jẹ nǹkan omi inú fíríjì ló bu ni. Mhm. This water is very chilling very chill. ẹ ṣe pépà mi nìyẹn o prayer time bẹ́ẹ̀ ni it's raining it's raining it's snoring supposed to. olùkọ́ ní kò lè sínú òde kú bẹ́ẹ̀ kiri. <laughs> wọ́n ní for this year àbí news yẹn ṣe rọ̀ ni wọ́n ní kò ní sínú òde kú bẹ́ẹ̀ kiri. <laughs> ọlọ́run tóbi lọ́ba. jẹ́ àjàkàrà ọ̀tá wa àti ń jàkàrà ọ̀tá wa a máa jẹ́ tán a máa jẹ́ tán ni à ń jàkàrà ọ̀tá wa hmm. a máa jẹ́ ọjọ́ méje ni tó ti yé ló <laughs> wọlé tí má ti ṣe tọ́lá màá gbé yòókù wá gbé wà tó kúrò sínú fíríjì mi ni máa ṣó ẹ̀ lórí mídíà bọ̀ tàdúrà mi fún oṣù yẹn tó fi parí November. Mm. Oh, ah, my shoot. ṣe rí ẹyin kan náà tún wà ní mi ọ̀tá mo ti jẹ́ àkàrà nígbà tí wà láàyè so. ojú ń gbèrò ọlọ́ọ̀dúnrún rẹ̀ ń wọ̀ ọjọ́ mọ́ mi lásìkò. gbogbo àwọn tó di finance mi mú lọ́nà rẹ̀ dúró láti má jẹ́ kí n ó gbà kí n má rí owó àà. bàbá má bù gàrí mi o I can't finish it àti bàkàrà táwa mú gàrí jọ fún mi ní tíṣù díẹ̀. So you're welcome to this platform. I don't want to talk much. ṣó ṣí window sílẹ̀ ni gbogbo ẹni bá gbógun tì mí tó bá ní private jet tó máa crash very soon àbí tó bá gbógun tì mí mú tó bá ti gbógun tì mí mú ló ṣìkè náà kò ṣe pé ó máa tún gbé tó bá tún tí wà tó wá gbé o. Thank you. Thank you, those of you sending love. Uh, sorry, eh, sorry, excuse me. Good morning, ma. I'm from Adi. I am Adirun Romu you from Shaki, Oyo State, Nigeria. Please, I would like to talk to you. And I was so happy if you call. You can listen to me. Thank you in advance. About what? About what? Okay, let me see this person. Where you Oyeleye. Anyway, I'll talk to the person. Thanks so much. my suno, suna suno ki. oh see let me tell you something do you know suno, suno ki mean in Hausa language name so ṣe rí majority of muslim language ada if muslim wọ́n bá fẹ́ ṣe ní yorùbá land wọ́n bá fẹ́ muslim bá fẹ́ ṣe nǹkan sìn wọ́n ní wọ́n fẹ́ ṣe so suna mean name in Hausa language is actually Hausa language a lot of Hausa language ni àwọn Yorùbá náà So sọ ṣé ti yé even Yorùbá gangan fúnra rẹ̀ Yorùbá chi èdè Hausa ni orúkọ Yorùbá yẹn Yorùbá Yorùbá chi èdè Hausa ni so lonely. I don't want to talk too much I don't want to talk too much you understand it's just a prayer time so to bá ti di time ah, If n timba ni time that is sorrow. sí nǹkan tí mo ṣe ń sìn o but nígbà me Hmm. bíbà yìí ṣí sílẹ̀ ní bíbà yìí tutù gan o. this place is is cool today kò tutù báyìí láàárọ̀ ó tẹ̀ tutù ó wà sọ́nì lẹ́ẹ̀kan yẹn o. Eh? since yesterday night. It's been a while. It's been a while. gbọ́ wípé mi ò kàn fẹ́ gbẹ́nu mi sí àwọn ọ̀rọ̀ kan kò tí ì yá kí lorúkọ ẹ̀ mo gbé fídíò kan tí mo sọ pé àwọn èèyàn sọ pé èmi ń kọ́ wọ́n fẹ́ da relationship mi àti Jegidana <laughs> kò sọ ọmọ náà kò sọ ọmọ náà tí ó jọ ṣe. Ah wọ́n máa gbàdúrà ikú òjijì fún wọn ni lẹ́tọ́ pé mo ti jókòó látijọ́ tí mo kọ̀ rọra ń ṣe jẹ́jẹ́jẹ́ mi. mo rọra ń ṣe jẹ́jẹ́jẹ́ mi i was just do my thing jẹ́jẹ́. sọmọ náà tó máa jọṣẹ wọ́n fẹ́ jọṣẹ ni wọn ò lè jọṣẹ ìjà eh, ló fẹ́ jọṣẹ that's my paper that's my paper ṣá tó bá wà lábẹ́ platform mi ó ti yẹ yín mẹyẹ mm-hmm. so gbogbo àwọn olólùfẹ́ mi mò ń gbàdúrà fún bọ́ọ̀sì you know ah people are wicked. mo gbàdúrà kọ́lọ́run jẹ́ ká gbàgbé gbogbo àwọn tí wọ́n ti fún níṣòro mo gbàgbé kọ́lọ́run jẹ́ kí n gbàgbé ìṣòro mi. Hmm. <laughs> ẹ lọ da ọ̀ṣun o I don't want to talk I don't want to talk talk talk talk I don't want to talk eh I don't want to talk yo. <laughs> ẹni bá gbógun tì mí tó bá gbógun tàwọn olórí mi tó gbógun tọwọ́ mi tó gbógun tọkọ mi ah, olúwa kọlu wọn rímọ lu wọn pàwọ́ sọnù èyí tó bá ní private jet olùwàjò máa jáfọ́ bẹ́ẹ̀ ni <laughs> agbára ayé tó lòun fẹ́ waste mi ọ̀run waste wọn dànù tó lòun máa waste àwọn olólùfẹ́ mi ọlọ́run bá mi waste gbogbo wọn dànù. Hmm. Hmm. inú àwọn èèyàn dùn ṣé mo pé láti ibi ijọ́ mẹ́ta àwọn sí mi ò mi ò jáde láti good morning wọ́n máa fi mí ṣe yẹ̀yẹ́ gbógun tì mí ìwọ tó gbaṣẹ́ tó wá bẹ̀rẹ̀ sí lọ ṣépè fún mi yẹn <laughs> mi nǹkan ṣeré lórí platform mi for now if not <laughs> mo gbàdúrà fún ọ ìwọ ọmọkùnrin yẹn <laughs> mi ò dárúkọ ẹ rí bọ̀ wọ́n sọ pé wọ́n ní kẹ́ wá tẹ́rí sí i Ah! wọ́n ní lọ bu wá gbowó mo gbàdúrà gbogbo ẹni tó ti bú mi gbowó lórí social media yìí ẹ máa crash sọnù ni ẹni ń fún ogun lóúnjẹ tì mí tó ń fún ogun lóúnjẹ kó lè máa lágbára sí lórí mi tó ń sponsor ogun ti èmi àtọmọ àtọkọ mi àtàwọn olólùfẹ́ mi àwọn ìdábẹ́ olùwàjọ crash sọnù ó lọ crash them. mo fẹ́ sọ fún yín ayé níkà gan o àwọn oláyé ilẹ̀ Yorùbá ni wọ́n wà kí ni mo sọ fún yín ayé ní gan àwọn òní ayé ilẹ̀ Yorùbá ni wọ́n wà <laughs> àṣà wèrè yẹn ti pẹ́ tán ti ń ṣe wèrè yẹn kiri ìgboro hmm? àṣà burúkú yẹn ó ti pẹ́. Hmm. tọ́ máa ń sọ̀rọ̀ lójú èèyàn nígbà mìíràn tí ò bá ti dọ́dọ̀ ẹ̀ wá máa wí pé ṣó possible ṣá ṣó possible ṣá àwọn ghost kan ló máa ń commit crime o face to face ni o better than hundred later àwọn èèyàn ni o àwọn sí àwọn nǹkan kan náà máa ń sọ nígbò tó ń ṣẹlẹ̀ ní ayé èèyàn ló wà ń bẹ̀ o. look at me just wò mí ní orí ìgbà mi I will be short of word like now I don't feel like I just feel like praying. wọ́n máa gbórúkọ ẹ̀ káàkiri ọlọ́dẹ máa fi wọ́n wọ̀n mí ṣẹ́rí ṣẹ́rí ìlàjà lè ń gò Dangote yìí àwọn tó ti gbé orúkọ mi káàkiri ilé babaláwo ilé aláfa àtàwọn tó ti gbàdúrà lórúkọ mi kó má ṣe kékeré kí má ṣe pé wọ́n gbàdúrà pé Olúwa jọ̀ọ́ o gbogbo nǹkan tó ọmọbìnrin bá ṣe láti láti bá yé mi jẹ́ ni àti láti bá yẹ ẹni yẹn náà jẹ́ mo fẹ́ wò bóyá ó ti pẹ́ tí mo gbé picture ọkọ mi mo máa gbé lénìí i will post if you like comment sí if you like don't comment comment yóò ṣe nǹkan kan iṣẹ́ nísinsìnyí. mo dẹ̀ tó fẹ́ sọ nǹkan fún yín wọ́n sọ pé àwọn báǹkì kan pé wọ́n máa ń irú báǹkì kí lórúkọ báǹkì tí ọ̀yẹ̀ kí lórúkọ. Ko ọmọ yìí o dága ìyẹn kí lórúkọ o ṣé vdm náà ló ń jẹ́ dábọ̀ yẹn ó sọ̀rọ̀ báǹkì kan do you know that, that bank, those bank yàtọ̀ sí báǹkì tó sì dáa jù kò sí báǹkì tó tó free náà like totally kìíní o because bí ọ̀gá abẹ bá nice àwọn criminal náà wà ní abẹ system boss tí ọ̀gá yẹn bá ti wà street tó dẹ̀ mọ́ṣẹ́ tó ń ṣe so ó máa jẹ́ kí àwọn staff wọn kan bẹ́tà but tọ́gà bá ti wà lókè tó jó lè gidi so àwọn tó bá tún wà lábẹ́ ẹ̀gàn ó lè àwọn èèyàn wọn lè má fẹ́ jalè òun ló máa kọ́ wọn bọ́n ṣe ń jà and I have a story for you the father of my baby is an accountant mo sọ fún yín he work um, torí ẹ̀ àwọn tí àwọn tó bá nice àbí tó bá wà faithful ní orílẹ̀-èdè Nàìjíríà if you don't learn how to be dynamic at times. People, um, with your nice niceness, they will take you like a fool and they will just use you and dump you and just throw you aside like that. Story. torí mo rí mo máa bọ́ọ̀lì tó ń pè ní fídíò mi mo she, pé ó ń ṣe ó uh, bank wo ni náà let me see maybe màá rí video. ẹ̀ mo bọ̀ i want to see so kí n tó sọ story yẹn fún yín mo gbàdúrà fún gbogbo àwọn ọmọ mi pátápátá gbogbo yín pátá lẹ máa finú ṣoyún tẹ bá ti má rìn lẹ máa fẹ̀yìn gbọ́mọpọ̀n gbogbo ọmọ mi àtọmọkọ mi kò ní sí àgbọ̀n nínú ilé mi láṣẹ Èdùmàrè you be fruitful and multiply lágbára Kristi ọmọ mi obìnrin àtọmọkọ mi obìnrin gbogbo yín pátá lẹ ó finú ṣoyún tó bá ti tó àkókò láti bímọ kò ní ṣòro fún yín agun òní sínú ilé mi ewu ọní ẹ sì máa ga nínú oríire àti gbogbo ẹ̀yin olólùfẹ́ mi tẹ wà nínú tẹ ń wojú ọlọ́run fún ọmọ mo fẹ́ wo bọ́ yẹn mú bọ̀ I want to see maybe I want to check maybe I can actually get ó ní orin kan tí mo dẹ̀ fẹ́ gbọ́ o <laughs> ó ní orin kan tí mo fẹ́ listen sí. Call me. mo fẹ́ sọ story kan fún yín àwọn tó ń ṣiṣẹ́ nu báǹkì yẹn wọ́n máa ń jalè náà èyí tó ń sọ pé nìkan ó gba owó wọn ó ti dín bá ti dé lọ́la màá máa follow case yẹn ṣáà tí bá ti ráyè i will follow the case. ní wọ́n bọ ìkan báyìí. ṣé bọ́ọ̀ ní ṣá ó wà ní Màtòrí branch. ní Màtòrí branch. ṣé bọ́ọ̀ ní kò ṣe gbogbo nǹkan tó bá sọ pé kò ṣe láyé yìí ló máa lè sọ pé if you cannot say no to everything then you get into trouble everywhere. ọlọ́run òun ń sọ báyìí I don't feel like. Seen anything about them. Tired of them. Seriously. àwọn kan tún wà lórí media some people on this media ẹ eh? ẹ mọ nǹkan tó máa tún ṣe. wọ́n máa ṣépè fún ọmọlọ́mọ wọ́n máa tẹ̀lé ọmọlọ́mọ káàkiri <laughs> eh. hmm. um. so tó bá ti wá yá wọ́n wá gbé ọmọ wọn sókè. Okay wọ́n lè lọ́mọ wọn ṣe birthday wọ́n máa sọ pé ah, ẹni yẹn kò ń celebrate àtọmọ lọ́mọ ọmọ tí mi bá ti mọ̀ rí sí kì í not by force for me to be coming to other people children and say happy birthday i'm sorry to say some of them they be, be the one causing you and then wọ́n máa fọmọ wọn gbá máa front ọmọ wọn síwájú láti wọ́n máa fi ṣe ìkà burúkú fún ẹ wọ́n wọ́n máa ṣépè fọmọ tiẹ̀ wọ́n á hide wọ́n á post ọmọ wò dẹ̀ nímọ̀ ní tó ní àkáǹtì yẹn fake àkáǹtì wọn máa fi post wọ́n á ní kó máa gbàdúrà fọmọ yẹn anybody tó bá ti ṣe mí lóore i will know you màá kọ tó bá ṣe mí lóore tí màmá á gbàdúrà fún ẹ kọ̀rọ̀ á gbàdúrà fún ẹ ní gbangba tó bá dẹ̀ ti yá tó bá tún pọ̀ màá fẹ́ mọ̀ ẹ́ try to tó bá fẹ́ celebrate birthday wàá celebrate ẹ̀ màmá ìpẹ́ni tó ṣe mí lóore kì í ṣe tó ṣe mí níbi tí wàá máa gbàdúrà fún kọ́nà dìde gbogbo àwọn olólùfẹ́ mi sẹ́pẹ́ mi ìmẹ́ṣẹ́ orúkọ those people who love me àwọn tó ń pray fún mi náà pray fún wọn àwọn tó fẹ́ràn mi èmi náà fẹ́ràn wọn. a ti jẹ àkàrà ọ̀tá wa lónìí gbogbo ẹni bá ti gbógun tiwa ọ̀run á gbógun tiwọn ni ẹni bá là ní sinmi kò ní gbádùn tó wọn fi kúrò láyé. ìyẹn bó ṣe jẹ́. ṣe rí pé ọ̀rọ̀ pọ̀ lẹ̀ ṣùgbọ́n mi ò sọ anything ní òní mo kàn ń dín àkàrà àwọn ọ̀tá mi mo dẹ̀ gbàdúrà fún gbogbo àwọn olólùfẹ́ mi lẹ́ẹ̀kan sí gbogbo àwọn adánilóró gbogbo àwọn apanilẹ́kún gbogbo àwọn abatẹnijẹ́ gbogbo àwọn ìka ènìyàn lórí ọ̀rọ̀ wa lórí ọ̀rọ̀ ọmọ wa lórí ọ̀rọ̀ ọkọ mi lórí àwọn olólùfẹ́ mi gbogbo àwọn ìka ènìyàn yẹn wọn á dá wọn lóró ẹlẹ́dàá ṣẹ̀dá yóò ṣe wọn níbi àwọn ibi tí wọ́n ti ṣe yóò dà lé wọn lórí ọ̀tá ò ní gbádùn ara yóò ní wọn pa láṣẹ Èdùmàrè àwọn tó faṣọ bojú tó ń ṣe bí ọ̀rẹ́ tó sì jọta ni wọ́n ọlọ́run yóò tú gbogbo wọn ní àṣírí agbára wọn yóò pin agbára wọn yóò bàjẹ́ ojú yóò tì wọ́n bẹ́ẹ̀ ló máa kò ní í padà we shall be stronger than our enemy the enemy will be totally put to shame they will be totally frustrated the Lord will restore whatever the enemy has stolen àwọn tó sọra wọn dólè ọlọ́ṣà agba nǹkan ní nǹkan abẹ́lẹ́po tà nígbà tó gbóná àwọn tó máa ń fi ìkúùkùrà ja àwọn tí wọ́n sì ní san owó mọ́ ọ̀run á ba wọn jẹ́ ẹlẹ́dàá ṣẹ̀dá kọlù wọn ara ni wọn pa bẹ́ẹ̀ ló máa rí kò ní padà thank you father because you answer prayer i worship you lord because you are god ọlọ́run jà fún wa ọlọ́run jà fún wa ọlọ́run jà fún wa àwọn tó parapọ̀ tó fìyà jẹ wá olúwa fìyà jẹ wọ́n gbogbo àwọn tó parapọ̀ tó fìyà jẹ wá ọlọ́run fìyà jẹ wọ́n oh lord disappoint them àwọn tó parapọ̀ tó fìyà jẹ wá ọlọ́run fìyà jẹ wọ́n gbogbo àwọn tó parapọ̀ tó fìyà jẹ wá ọlọ́run fìyà jẹ wọ́n gbogbo àwọn tó parapọ̀ tó fìyà jẹ ọmọ mi tó fìyà jẹ olólùfẹ́ mi tó fìyà jẹ ògo mi tó fìyà jẹ ìpè mi tó fìyà jẹ platform mi olúwa bá mi fìyà jẹ wọ́n olúwa fìyà jẹ wọ́n olúwa fìyà jẹ wọ́n gbogbo ìka ènìyàn tó fogun jà mí tó gun plane tó gun private jet tó wá ló fẹ́ máa fojú mi gbolẹ̀ àtọmọ mi tó lóun ò ní jẹ́ aráyé gbé tí mi ò ṣe níbi mi ò mọ̀ kan nínú wọn tí mo ṣe níbi àbí tí bá rí pé ṣe mí níbi tí mo wá dẹ̀ pariwo jáde pé gbà mí àbí tí ò bá dẹ̀ gbà kí n dìde kẹ́mi náà sọ̀rọ̀ sí tó bá ṣèkà fún ẹ kó kàn sọ̀rọ̀ lásán dey feel offended okùn mi tó fẹ́ gbà láyé ọlọ́run mi ò ọlọ́run mi ò gbogbo ìka ènìyàn sẹ́ẹ̀ lórí ọ̀rọ̀ mi tó wò mí tí mo sun ẹkún fún ọdún pípẹ́ lórí social media mo ti sun ẹkún bọ̀ lọ́jọ́ tó ti pẹ́ tó ń tọ́jọ́ mi fọ̀ fún ọ ọlọ́run má tó bá béèrè fún dáríjì gan má dáríjì wọn bíbélì sọ pé ikú ni rẹ̀ ṣẹ̀ ọlọ́run gbẹ̀sán mi lára gbogbo wọn láì láàánú àjàjà ọmọ mi tó ń fìyà jẹ látọdún tí mo ti bí ọmọ náà ni wọn ò jẹ́ kó gbádùn wọn ò jẹ́ kó sinmi gbogbo àwọn tó dojú ìjà kọ ọmọ mi àtàwọn tó wà nílé àtàwọn tó wà nílé bàbá àtàwọn tó wà nílé ìyá tó wà láti gbòòrò tán sowọ́ pọ̀ kọ́ máa kú wẹ́rẹ́ ewé abíwẹ́rẹ́ la máa ń gbọ́ ewé ikú wẹ́rẹ́wẹ́rẹ́ ni kò bá mi ah ikú wẹ́rẹ́ ni kò ṣe fún wọn ikú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ ní gbogbo ẹni tójú ìjà kọ́mọ mi tó lòun níjó gbádùn àjàjà àwọn tí mo ṣe lóore àwọn tí mo ṣe láàánú èmi mo gbàdúrà fún èmi mo fún lówó èmi mo rẹ̀ lẹ́kún èmi mo ọlọ́run lò mí fún wọ́n wá ṣe náwó làwọn ṣe mí fún mi gbẹ̀san mi o gbẹ̀san mọ́ mi o lára gbogbo àwọn ọ̀tá yẹn gbẹ̀sùn láì láàánú ó ṣe máa jẹ́ nìyẹn ọlọ́run jà fún mi ní wẹ́rẹ́wẹ́rẹ́ jà fún mi ní kíákíá olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi olúwa jà fún mi. gbogbo ẹni yọ mí lẹ́nu lórí social media gbogbo ẹni gbógun tì mí ah. gbogbo ẹni bá mi jà. Ah wọ́n tún gbowó lọ́wọ́ ọmọ mi wọ́n ṣà ń ṣe bó ṣe wù wọ́n tí bá sọ̀rọ̀ wọn ní kí n fò kí n ṣó àwọn kírímínà wa ń jẹ alágbára àwọn olótìtọ́ wa ń jẹ ìyà wọ́n wá ń fojú ọmọ aláìṣẹ̀ ọmọ òkú ọ̀run bíbélì gan sọ fún wa ẹni tó bá ti fi ìyà jẹ àwọn ọmọ òkú ọ̀run gan ah! ó yẹ dẹ̀bẹ́ òkè rojú wọn kì í ráyè àwọn fúnra wọn náà tún lajú mọ́ bàbá mọ̀mí lóyún náà pa lẹ́yìn náà ṣe tán wọ́n tún sọ pé kọ́mọ náà má gbàgbé gbogbo ẹni tí òfẹ́ kọ́mọ mi gbáyé ọmọ ẹ̀ ò ní gbáyé gbogbo ẹni tí òfẹ́ kọ́mọ mi dàgbà ọmọ ẹ̀ ò ní dàgbà gbogbo ẹni dọ̀mọ mi lọ́rọ́ ọ̀run dá yín lọ́rọ́ gbogbo ẹni pa mí nígbẹ́ ọ̀run pa ẹlẹ́kún ọlọ́run ò ní dáríjì the law will slay all of you gbogbo ẹni gun private jet yìí tọ́lọ́ máa sọ ọmọ mi sínú ìyà tọ́lọ́ máa sọ ayé mi sínú ìyà tọ́lọ́ máa sọ ọkọ mi sínú ìyà gbogbo pátá porogodo olùwàjọ ń jábọ́ babajọ ń jábọ́ gbogbo tí n bá ṣe gbogbo ẹni bàjẹ́ àwọn ẹ̀dá bẹ́ẹ̀ olùwàkọlù wọn bínú sí wọn láìláàánú gbogbo ẹni bá mi jà gbogbo ẹni gbogbo tì mí gbogbo ẹni bí àjẹmí láìṣẹ̀ ọlọ́run o gbogbo ẹnikẹ́ni tó bá kọ níbi tó tún ní kí n kò kí ni sọ ah! ọlọ́run o olúwa já wọn bọ́ olúwa já wọn bọ́ ah! olúwa já wọn bọ́ ah! ọlọ́run ọ̀dà mi tí mi ò bá gbàdúrà kó tó ṣe ìyí tí mo dúpẹ́ gbà náà fún mi mo gbàdúrà ẹnu mi fẹ́ bò mo jẹ́ stupid ambassador ya nínú South Africa kò sẹ́ni kankan àwọn èèyàn kan dìde sí mi wọ́n láwọn ju mi lọ láyé wọ́n fa ayé wọ́n mi níbi ibi olúwa fọ̀run wọ̀ wọ́n ọ̀run jáwọ́ sí ìwòwò gbogbo ẹni ní àjẹmí tọmọtọmọ gbogbo ẹni kẹ́ni tó fi àjẹmí tọmọtọmọ ọlọ́run gbé sọ lára wọn láì lánà gbogbo tí bá gbé dání wọn náà máa bàjẹ́ gbogbo ẹni lágbára ìkàlàyé tó fi bá mi dà wọ́n jà kàlàyé lónìí ẹ ń dàgbére fáyé ikú yàrá ẹ kú ọ̀run fi kú palẹ̀ ní mọ́. gbogbo ẹni kó private jet tó ń lọ tó ń bọ̀ tó lóun fẹ́ so mímọ́lẹ̀ sójú kan tó lóun ò ní jẹun múùfù mọ́ tó lóun fẹ́ sọ mí di ẹni tó fà mí sẹ́yìn kò mọ̀ mí sẹ́yìn lásán tó wá ṣe tán wá ní pé bí ojú kan ni máa dúró sí pé a máa jọ ọmọ tí òun tó ti pa bàbá ẹ̀ mú mi lọ́wọ́ ah! ọlọ́run ọlọ́run ọlọ́run ẹ̀sán olúwa gbẹ̀sọ́lá gbogbo wọn láìláàánú ẹnigun private jet tó fìyà jọmọ mi síra tó fìyà jẹ mí olùwàjò jábọ́ nu private jet yẹ private jet yẹ kó crash olùwàjò máa crash ah ẹ ó crash ah ẹ ó crash gbogbo ẹni yọmí lẹ́nu láyé ẹ máa crash ni <laughs> bẹ́ẹ̀ ló máa rí kò yí padà yẹ́rì bá sákàyàbá gbogbo ọba wèrè kan tó lò máa ń wọlé agbára láti fa àwọn ọmọ ọlọ́mọ ṣètùtù àti olówó àtàlágbára ayé ṣètùtù tó ti dá owó lé ọ̀rọ̀ mi rí tó dáwọ́ lọ́rọ̀ ọmọ mi rí láti ṣe mí níbi tó pé àwọn àlùjọ̀nù rí lórúkọ Jésù Kristi Násárẹ́tì ní agbára ọlọ́run tó dá ayé àti ọ̀run àwọn tẹ́ ẹ ti pa sọ́run wọ́n máa náwó gan yín ẹ ó lọ pẹ̀lú wọn àwọn tẹ́ ẹ ti fi ṣètùtù nínú ayé yìí ẹ ó lọ pẹ̀lú wọn bẹ́ẹ̀ sùn ọdún yìí yóò gbẹ̀yìn mi ọdún tó bọ̀ yóò palẹ̀ yín mọ́ lórúkọ Jésù ó ní ẹ má ṣe gba ìkà láàyè láti wà láàyè ẹ ò ní wà láàyè mọ́ ẹ̀yin olólùfẹ́ tèmi àtọkọ tèmi àtọmọ tèmi àtẹ̀yin tẹ́ ṣe tẹ́ ṣe fẹ́ láti ṣe dáadáa fún mi ẹ̀yin tẹ́ fẹ́ mi fẹ́ ire ẹ̀yin èèyàn tẹ́ gbàdúrà fún mi ẹ̀yin tí àánú mi ṣe Ọlọ́run yóò ṣàánú yín ọlọ́run yóò ṣàánú mi ọlọ́run yóò ṣàánú ọkọ mi sí yóò ṣàánú ọmọ mi ah! ṣùgbọ́n gbogbo ẹnikẹ́ni tó máa ń wò mí tó ṣí ogun tì mí ah! tó dà mí láàmú ah! tó fìyà jẹ mí tó fìyà jẹ ọmọ mi lórí owó mi lórí ogún mi lórí gbogbo rẹ tí mo ṣe ìyà ni wọ́n fi san fún mi ọlọ́run o ọlọ́run ọlọ́run já wọn bọ́ já wọn bọ́ níbi ààyè gíga já wọn bọ́ ọlọ́run máa já wọn bọ́ olúwa máa já wọn bọ́ olúwa máa já wọn bọ́ olúwa máa já wọn bọ́ olúwa máa já wọn bọ́ gbogbo ẹni tó fẹ́ já ọkọ mi bọ́ ẹni tó náà máa dìbò tó kọ <laughs> àwọn olè ọlọ́ṣà ilẹ̀ yorùbá gbogbo olè ilẹ̀ ilé bàbá mi olè ilẹ̀ yorùbá àwọn èèyàn ìka tó ti wá mọ̀ mí tó bá dé ilé ìyá kéré tó ń tà ń gbógun tì mí ṣá ikú oró kó payí dànù bẹ́ẹ̀ ló máa rí aṣíní òní gbòmọ́ bẹ́ẹ̀ lórí kò yí padà ọlọ́run ẹ ṣé o bàbá ẹ ṣé o olùgbàlà ẹ ṣé o ayérayé ẹ ṣé o ọlọ́run ẹ ṣé lẹ́ẹ̀kan sí o olú ẹ ṣé o gbogbo àwọn olólùfẹ́ mi ọlọ́run àmì rèé tó ń sunkún ní kọ̀kọ̀ ní gbangba àtẹ̀mí àti wọn àtọkọ mi àtọmọ mi olú àrẹwà lẹ́kọ̀ọ́ You call the rich also cry a lot of people a lot of people they have money and they are lacking some things and eh, some people lack money and they have some things mo gbàdúrà gbogbo ohun tẹ̀lé máa lack whatever my my well wishes lack the Almighty God they will supply our need according to his riches in glory those of you that love me that you are barren now in one way or the other The Lord will touch your womb. The Lord will not make you barren. The anointing of barrenness will disappear from it. The Lord will do something in your life. Every cause is, is being removed, nullified, cancelled totally. It is well with us in Jesus' name. Yóò dára fún mi, yóò dára fún ọmọ mi, yóò dára fún ọkọ mi, yóò dára fún àwọn olólùfẹ́ mi, gbogbo ẹ̀yin olólùfẹ́ mi, àtèmi àtọkọ mi, àtọmọ mi, gbogbo wa ni yóò dára fún a ò ní bá wọn ṣúkú a ò ní bá wọn ṣàìsàn gbogbo ọfà òkùnkùn a dá padà sọ́dọ̀ àwọn tó ta gbogbo ọfà ìyà a dá padà sọ́dọ̀ àwọn tó ta ọfà àìsàn ọfà òṣì ìfàsẹ́yìn àfààtó a dá padà sọ́dọ̀ àwọn tó ta lágbà àwọn ọ̀tá wa ibẹ̀ yóò dàrú kò ní tọrọ fún wọn bẹ́ẹ̀ ló máa rí kò ní yí padà àyíká tèmi ilé tèmi ayé tèmi gbogbo èèyàn lólùfẹ́ mi ayé yín tòrò bẹ́ẹ̀ lórí kò yí padà ọlọ́run ẹ ṣé i can't thank you enough gbogbo ẹni tó ń fún àwọn èèyàn ìkà lówó ló ń jẹ́ pé kọ́ máa gbógun tìbí kọ́ máa ṣépè fọmọ mi àá gbogbo wọn pátá <laughs> kọ́mọ wọn parẹ́ lágọ̀ ọ̀tá mi ìjà tí ò ní ṣe parí kó máa ṣẹlẹ̀ níbẹ̀ àníṣe gbogbo ẹni bá gun private jet sẹ́ <laughs> tó wá lòun yọ mí lẹ́nu <laughs> tó lòun ò ní jẹ́ ń gbádùn tó ṣà ń dà mí láàmú olùwàjò jábọ́ jábọ́ gidi gan olùwàjò jábọ́ gbogbo ẹni tó fẹ́ kí n máa ṣiṣẹ́ kí n máa gbowó ẹ̀dá bẹ́ẹ̀ kò jábọ́ gbogbo ẹnikẹ́ni tó sọ pé gbogbo iṣẹ́ tí mo ti ṣe ọ̀fẹ́ ló máa pàdé máa máa rùpà olùwàjò kẹ̀dá bẹ́ẹ̀ jábọ́ gbogbo náà ṣe fún mi láyé ẹlẹ́dàá gbẹ̀sọ̀ lára gbogbo wọn láì lánàá èmi àtọkọ mi àtọmọ mi a ó débi a ó máa ga a ó ràánú gbà ọlọ́run yóò ṣàánú fún wa ẹ̀yin olólùfẹ́ mi a ò ní jábọ́sẹ̀ a ò ní ṣánkúsẹ̀ ọdún lọ sópin kò ní gbé wa mì àwọn tó máa ń ṣètò ikú ènìyàn tó máa sọ pé ìwọ assassin làwọn mọ̀ wọn mẹni tó máa ń fúnni lówó wọn mẹni tó máa ń gbéni ga wọn máa sọ àwọn ọmọ tí ò ní bàbá àwọn ọmọ ọmọ àlè tí wọn lè bàbá àti àwọn wọn wọn gbé àwọn èèyàn máa promote wọn wọn wá gbé àwọn olórí àwọn tó bá ń ṣe dáadáa wọn máa fẹ́ tọ́jú wọn mọ́lẹ̀ àwọn tó bá ń ṣòwò wọn máa bà owó wọn jẹ́ wọn fẹ́ já àwọn èèyàn kulẹ̀ wọn sọra wọn di ọlọ́run tí wọn kì í ṣe ọlọ́run láti wákàtí lọ ẹni tó ń ṣe bí ọlọ́run lórí ọ̀rọ̀ mi tètè ń ṣe ọlọ́run ọlọ́run parẹ́ olúwa fara wọn gangan gbogbo ẹni ṣe bí ọlọ́run lórí ọ̀rọ̀ ọmọ mi tí ò sì ń ṣe ọlọ́run olúwa pa ìdábẹ́rẹ́ ọlọ́run fara wọn gangan ẹni tó ṣe bí ọlọ́run lórí ọ̀rọ̀ ọkọ mi tí ò sì ń ṣe ọlọ́run olúwa pa ìdábẹ́rẹ́ kó sì fara wọn gangan ẹni tó ṣe bí ọlọ́run lórí ọ̀rọ̀ ọmọ olólùfẹ́ mi tí ò sì ń ṣe ọlọ́run olúwa pa wọn ìdábẹ́rẹ́ kó sì fara wọn gangan olúwa jọ bàbá fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn ètò ìnáwó mi fẹ́ ìfara wọn ọlá ayé mi fẹ́ ìfara wọn ọkọ mi fẹ́ ìfara wọn ọmọ mi fẹ́ ìfara wọn sarah ń fẹ́ ìfara wọn bàbá olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn olúwa fara wọn gbogbo ẹ̀mí ìpọ́njú gbogbo ẹ̀mí òṣì olúwa jọ̀ọ́ ó yá máa fayé mi lẹ̀ olájó fayé mi lẹ̀ olájó fayé ọkọ mi lẹ̀ olájó fayé ọmọ mi lẹ̀ olájó filé mi lẹ̀ kó fáwọn olólùfẹ́ mi lẹ̀ ìyá fàyè wa sílẹ̀ fàyè wa sílẹ̀ fàyè wa sílẹ̀ fàyè wa sílẹ̀ fàyè wa sílẹ̀ fàyè wa sílẹ̀ fàyè wa sílẹ̀ èmi àtọkọ mi a ò ní bàjẹ́ a ò ní dàrú bẹ́ẹ̀ ló máa rí o kò ní padà gbogbo àwọn tó ń dáná ogun <laughs> ọlọ́run jọ ogun yóò jà mí ẹni gbórúkọ mi káàkiri fún ibi ayé ẹ yóò bàjẹ́ gbogbo ẹnikẹ́ni tó fẹ́ kó rẹ máa bọ́ sọ̀rọ̀ lọ́wọ́ mi ikú yóò gbé ẹ pa àrùn yóò gbé ẹ dè ìṣẹ̀lẹ̀ burúkú burúkú táwa yóò ṣe yín bẹ́ẹ̀ ló máa rí kò ní padà ọlọ́run o dìde o olúwa ràn mí lọ́wọ́ o ràn mọ̀ mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ ràn kọ̀ mí lọ́wọ́ ràn mí lọ́wọ́ ràn kọ̀ mí lọ́wọ́ ràn mọ̀ mí lọ́wọ́ olúwa ràn mí lọ́wọ́ o tọmọtọmọ tọkọtọkọ àtàwọn olólùfẹ́ mi ọlọ́run o ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ràn wá lọ́wọ́ ogun ọjọ́ pípẹ́ ọ̀run já wọn kulẹ̀ ogun ọjọ́ pípẹ́ tó so mọ́ ayé mi pápápá olúwa já kulẹ̀ olúwa já kulẹ̀ olúwa já kulẹ̀ ogun ọjọ́ pípẹ́ Olúwa já kulẹ̀ Olúwa já kulẹ̀ Olúwa já kulẹ̀ Olúwa já kulẹ̀ àwọn tó ṣí ogun tí èmi àtọmọ mi àtọkọ mi Olúwa já wọn kulẹ̀ Olúwa já wọn kulẹ̀ Olúwa já wọn bọ́ Olúwa já wọn bọ́ Olúwa já wọn bọ́ Olúwa já wọn bọ́ Olúwa já wọn bọ́ gbogbo ẹni tó ṣí ogun tí èmi àti ètò ìnáwó mi àti owó mi àtọmọ mi àtọkọ mi àti àwọn olólùfẹ́ mi gbogbo àwọn ẹ̀dá bẹ́ẹ̀ Olúwa máa já wọn bọ́ Olúwa máa já wọn bọ́ Olúwa máa já wọn bọ́ Olúwa máa já wọn bọ́ kó lọ máa já wọn bọ́ kó lọ máa já wọn bọ́ kó lọ máa já wọn bọ́ kó lọ máa já wọn bọ́ kó máa já wọn bọ́ kó máa já wọn bọ́ bẹ́ẹ̀ ni orí kò yí padà thank you father i worship you lord you are the king of kings you are the lord of lords eternal rock of ages i am unchangeable changer dádì mi o ẹ ṣé gan ni o ọlọ́run mi o ẹ ṣé gan ni o atófaratìbí òkè ọba àwọn ọba olúwa àwọn olúwa ọba lánàá ọba lẹ́nìí ọba títí ayérayé ẹ ṣé gan ni o ọlọ́run o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 ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o ẹ ṣé o gbogbo ẹni jókòó sórílẹ̀-èdè nàìjíríà tó ní òní lè dé mọ́ òní lè wá mọ́ olùdájọ́ máa parẹ́ mọ́ bẹ́ẹ̀ olùdájọ́ máa parẹ́ olùdájọ́ máa kú olùdájọ́ máa para wọn olùdájọ́ máa ah gbogbo kì í ṣe gbogbo nàìjíríà o ẹni jókòó sórílẹ̀-èdè nàìjíríà tó ní ìwọ bọ́lá fọláṣadé òní lè wọlé mọ́ táwọn bá sì wà láyé èmi náà ò fẹ́ kán wà láyé mọ́ ọlọ́run pa wọn sọ̀rọ̀ ó lọ finish jẹ́ gbogbo àwọn apànìyàn gbogbo afẹ́jẹ̀ ṣòfò gbogbo ẹni gbórúkọ èmi àti aláàjì Dangote tó dìpọ̀ tó gbélé babaláwo tó lóun fẹ́ yà wá olùwàjẹ́kẹ̀dà bẹ́ẹ̀ kú olùwàjọ kú láyé gbogbo ẹni tó lóun máa yà wá tó ti gbórúkọ wa lélé babaláwo tó gbélé ọlẹ́ aláàfà tó ṣeṣẹ́ ibi kan lórí ẹ̀dá bẹ́ẹ̀ olùwàjọ kú olùwàjọ ṣòfò ọmọ kó lọ ṣòfò ẹ̀mẹ́ kó ṣòfò ọmọ kó ṣòfò ẹ̀mẹ́ kó ṣòfò ọmọ kó ṣòfò ẹ̀mẹ́ kó ṣòfò ọmọ kó ṣòfò ẹ̀mẹ́ bẹ́ẹ̀ lórí kò yí padà gbogbo ẹnikẹ́ni tó gbórúkọ èmi àti aláàjì dàgùtì tó gbé lọlé babaláwo tó gbé lọlé aláàfà tó gbé lọlé àwọn wòlíì ìkà tó ti ṣe búburú kan lórí orúkọ náà ẹ̀gbọ́n ẹ̀dá bẹ́ẹ̀ tó bá bímọ kó gbọ́mọgbọ̀n kó máa gbọ́mọgbọ̀n tó bá ti bímọ kó ẹ̀mí ẹ̀ sọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ burúkú tó àbàmì kó máa ṣẹ̀ sí ẹ gbogbo àbúrò tó fẹ́ kó ṣẹ̀ sí mi mo dá padà fún ẹ lọ́nà méje méje àbúrò tó fẹ́ kó ṣẹ̀ sí àlíkò Dangote mo dá padà fún ẹ lọ́nà méje méje àbúrò tó fẹ́ kó ṣẹlẹ̀ sáwọn ọmọ ẹ̀ àti iléeṣẹ́ rẹ̀ mo dá padà fún ẹ lọ́nà méje méje ó yá gbogbo ibi tẹ́ ti rò èyí tẹ́ ti ṣe ó dà lé yín lórí ọ̀run bá yín fà ọ̀run bá ti yín jẹ́ agbára yín pín ojú tì yín ogun ẹ̀yìn jà yín ogun tó dọdọ orí lọ ọlọ́run gbé bá yín ogun tẹ́ lè finish ogun tẹ́ lè borí ọ̀run fi jà yín ọlọ́run jà yín lógun ọlọ́run jà yín lógun ọlọ́run jà yín lógun bẹ́ẹ̀ lórí kò yí padà <laughs> yàrá ibo sókàtà yà bàbá náà ibo sókàtà yà bàbá ah, gbogbo ìka ènìyàn ọjọ́ pípẹ́ mo gbàdúrà fún yín kẹ́ expire lórúkọ Jésù àwọn olórí orílẹ̀-èdè wa by fire by force you shall fear the Lord orílẹ̀-èdè tí ò bá gba tí ò bẹ̀rù Ọlọ́run kò lè tẹ̀síwájú ah by fire by force you shall fear the Lord you shall fear the Lord you shall fear the Lord all our leaders you shall fear the Lord you shall fear the Lord etí ò bá ní bẹ̀rù Ọlọ́run ah tó bá ti wà nípò ọ̀run yóò yọ yín bí jìgá ọ̀run yóò mú yín kúrò ọ̀run yóò fi kú mú yín kúrò ọ̀run yóò mú yín kò ní kúrò ẹni tó bá lòun ní bẹ̀rù ọlọ́run tó lòun ní bẹ̀rù ọlọ́run torí orílẹ̀-èdè tí olórí wọn bá ti bẹ̀rù ọlọ́run orílẹ̀-èdè náà yóò máa ké àwọn aláìní àwọn aláìní bàbá wọ́n máa ké wọ́n máa kígbe wọ́n máa kígbe oró nǹkan yóò máa le ṣùgbọ́n èyí tí wọ́n bá ti bẹ̀rù ọlọ́run wọ́n máa ṣàánú àwọn èèyàn wọ́n bá tiẹ̀ ń sunkún wọ́n lomi jẹ wọn nà ẹni tí ò ní ṣàánú tí ò ní ṣàánú tí ò ní bẹ̀rù ọlọ́run tó bá ti wà nípò ọ̀run yóò yẹ kúrò ìwọ́n tó wà nípò ìbẹ̀rù ọlọ́run by fire by force òrọ́lọ́ máa fi sókàn àyà yín bẹ́ẹ̀ ló máa rí ẹ bó bá ti dé ipò kó ń ṣe pé ẹ máa fi gbogbo nǹkan tẹ bá kó nípò yẹn láti fi máa fi ṣe ẹ personal things ẹ yo mo gbàdúrà fún yín lẹ́ẹ̀kan sí ẹ yó lórí orílẹ̀-èdè wa tí mo fẹ́ gbà fún yín lónìí òun náà ní ká ìbẹ̀rù ọlọ́run èmi bọ́lá náà màá máa bẹ̀rù ọlọ́run sí síwájú síwájú sí ọmọ mi yóò bẹ̀rù ọlọ́run ọkọ mi yóò bẹ̀rù ọlọ́run gbogbo àwọn olólùfẹ́ mi a ó máa bẹ̀rù ọlọ́run a ó máa ṣèfẹ́ ọlọ́run because you got nothing to lose when you fear the Lord the Lord will support me he will support you It will not put you to shame. The fear of God is the beginning of wisdom. It will give you wisdom. It will give you knowledge and understanding. And so shall it be. Ọlọ́run ẹ Thank you, Father. Ọlọ́run ẹ Thank you, Lord. Thank you, Lord. Ola samiye fún wa. Ah, ogun ọjọ́ pípẹ́ máa wó máa wó máa wó ogun àná wo ogun jẹta wo ogun ọdún pípẹ́ wo wó wo ogun náà ti wó ogun náà ti wó ogun náà ti wó ẹ sọ fún Sátánì pé mo ti lọ ibi tó dè mí mọ́ ọlọ́run tú mi sílẹ̀ o ẹ sọ fún Sátánì pé mo ti lọ ẹ̀yin ọ̀tá mi orí yín ti burú ẹ ti ṣí èrè dànù ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni lẹ́ẹ̀kan sí i can't thank you enough ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ ṣé gan ni ọlọ́run ẹ̀ ṣe wò in Jesus name we pray okay let me tell this before going I don't I, won't, I don't want to cover anybody yes I don't want to cover anybody do you know one boy uh, one guy like that ojú ẹ̀ ó ní ojú kan mi fi yọ uh, wọ́n pè ní Kazeem Ọ̀gbàrá á ti dàgbà ń sìn ó máa ti wọ bí torí gbà ẹ̀rọ ó ti dàgbà á ti fẹ́ wọ bí seventy ń sìn bóyá kò dẹ̀ tí tó seventy torí gbà ẹ̀ ṣá ó ṣáà máa ń ṣe bíi ìṣàmù so òun ni ó wá gbaṣẹ́ lọ́wọ́ bàbá ọmọ mi gbà yẹn ní ìmàgbọ́n yẹn báńkì ọba àti wàá màgbọ́n gbà yẹn so olè ló jà ní báńkì ó jalè torí sítórì tí mo fẹ́ fi sọ̀rọ̀ yìí ni pé àwọn sórí ti BDM boy tó ń pè ní very dark boy yẹn tó fẹ́ sọ ní olóò fẹ́ bẹ̀rẹ̀ lọ́la ó ní eh, bank àwọn bank yẹn wọ́n ṣàṣe abrakada abrakada mo rí i saw that the video i mean the video when it was explaining but you know because i don't want to put my mouth into many things you know because ajá tó bá yóò kò ń báyìí ló ṣeré he has money now wọ́n ti kó sàkántì ẹ̀ èmi mò ń bẹ ọlọ́run báyìí ni mo tí bí ṣe máa san owó lé You know, mi dẹ̀ tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ mi you understand me bẹ́yẹn so gbogbo nǹkan tá a dẹ̀ ní láti ṣe tó bá ṣẹ̀ṣẹ̀ dé Canada tí bá ṣẹ̀ move báyìí mo máa put gbogbo ìwé mi máa gbú a máa put a I will to we submit everything to the government so that uh, before they can, you know, so even before I can be working, everything has to be resubmitted, you know. So, but this person, nígbà yẹn, ó commit crime ní Eco Bank. Ṣé branch bá a máa torí branch ló wà? Kó tó commit branch yẹn kẹ́mọ̀ pé olórí burúkú làwọn èèyàn o. They said the father of my baby because ní twenty something years ago mi ti pàdé ẹ̀ gan bàbá ẹ̀ tí mo ti sọ̀rọ̀ bàbá ẹ̀ rí bọ̀ mi ti fẹ́ go back to that story so agbára ọba Kazeem nígbà yẹn ó ti commit crime kan ní Matori branch bí Matori kan náà sọ pé Matori branch ló wà gba tó máa commit crime yẹn gan pápá tó máa tó ṣe gbogbo fraud òṣì tó ló ń ṣe yẹn I remember that boy kan náà bá ṣiṣẹ́ rí tó wá jẹ́ bíi colleagues àti ọ̀rẹ́ òun àti bàbá ọmọ mi wọ́n jọ close gan wọ́n pè ní Abidin ó wà lamẹ́ríkà ń sìn yes ó máa ń wò mí mo ní nọ́mbà ẹ̀ lọ́wọ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wà lamẹ́ríkà yes wọn àtọ ìyàwó àtọmọ ẹ̀ wà lamẹ́ríkà so ọ̀gbàrá Kazeem jẹ́ senior officer ni ó senior bàbá ọmọ mi náà yeah of course ó dẹ̀ dẹ̀ pé tipẹ́ ní iṣẹ́ èkó bàǹkì yẹn bàbá ẹ̀ lówó náà bọ̀ sí ẹ mà wọn tó máa ń tó máa ti wà ní branch tó ti wà lé nìkíní tó yẹ pé fraudster ni wọ́n wọ́n ti gbé ó ti gbé ó ti school nílùú òyìnbó ìlú òyìnbó ló dà pé ó ti school majority ọmọ ọmọ bàbá yẹn tó rà bro àti dúpẹ́ ni wọ́n yes àti dúpẹ́ lákìjà àbúrò wọn ni yes àbúrò àti dúpẹ́ lákìjà ni so ìyá kan bàbá kan ló jọ bóun àti àti dúpẹ́ lákìjà ìyá kan bàbá kan so the same father the same mother with uh, that uh, Aunty Dupe Alakilia so now ó commit fraud ó kọ ó ṣe fraud kan like removing people's money fraud yẹn ṣáà wọ́n ṣe ni wọ́n ṣe oríṣiríṣi fraud náà máa ṣe má tó yẹn because matori branch jẹ́ ibi tí àwọn ọmọ Ìgbò pọ̀ sí wọ́n máa ń gbé container oríṣiríṣi business ẹ má dẹ̀ jẹ́ ìtọ́jú ṣe mọ̀ pé àwọn Ìgbò náà eh, kì í ṣe pé mo fún wọn bọ̀ tí irọ́ ò dáa àwọn náà ṣẹmọ Nàìjíríà ṣáà as a whole oh, you know but àwọn ọmọ Igbo wọn good you know ṣetán ṣetán bẹ́ẹ̀ so but àwọn tí wọ́n dà pé wọ́n gbà yìí tó dẹ̀ pé wọ́n wá gbangba yìí they are Igbo people ṣé ti yẹ yín Yorùbá ló dà pé ó gbá Igbo this time around Yorùbá ló gbá Igbo àwọn Yorùbá yẹn ń ṣiṣẹ́ bank ṣe mọ̀ pé Igbo máa ń like business àwọn yorùbá náà nísìnyí wọ́n ti wà ní ipò kan máa sọ pé wọ́n kàwé òṣì kan so wọ́n ṣàní wọ́n ṣe fraud yìí But wọ́n wá ń fún ọyọ torí fraud yẹn wà obvious gan and it's a lot of money and ẹni tó tẹ̀ ṣe fraud yẹn náà ẹ mọ̀ pé bàbá yẹn lówó bàbá yẹn ò fowó yẹn kò gba owó bàbá yẹn náà ní ṣe mọ̀ pé gbogbo competition dẹ̀ tún wà láàrin wọn ṣe mọ̀ pé ẹ̀gbọ́n ẹ̀kan lówó bàbá yẹn lówó owó bàbá ẹ̀ gbogbo àwọn ọmọ bàbá ẹ̀ ló ní because ó dà pé wọ́n pọ̀ gan nínú family wọn yẹn so ẹ̀gbọ́n ètò olówó yẹn náà òun náà máa fẹ́ lówó ẹ mọ̀ pé competition ṣe máa wà àwọn tó bá dẹ̀ ti ń ṣe competition bẹ́ẹ̀ yẹn èmi tí ò bá ní alọ jí owó yẹn just to compete with this one. ó ṣàṣe fraud ṣá ó ṣe ń ṣe máa kó ṣe fraud. bank manager ni o ó ṣe fraud ó máa ń jí owó àwọn èèyàn tó wá kówó sí báǹkì ògbàrá kàsí ní tí wọ́n fi gbé I don't want to talk so that kò ní kò ní bá story ni I don't want my I don't want my megida to feel bad because ó lè má understand nǹkan tí mo sọ èmi don't understand. ìgbà tí wọ́n kọ́kọ́ ṣe ní màtòrí yẹn ní ìfẹ́ sọ story yẹn délẹ̀ kò ní yé ẹlòmíì hmm. ìgbà tó ń ṣe bọ̀bọ́ tó ń pè ní abidi yẹn. agbẹnusọ igbákejì ààrẹ àná lórílẹ̀ yìí ọ̀jọ̀gbọ́n yẹmí ọ̀ṣíbàjò èèyàn ọ̀gbẹ́ pásítọ̀ ọláolú àkàdé ó mà ti tú àṣírí lórí ìdí tí ààrẹ tẹ́lẹ̀ lórílẹ̀‐èdè yìí olóyè olùṣègùn ọ̀básàjọ́ bó ṣe ń kọlu ààrẹ bọ́lá ahmed tinubu tó ń yẹ̀yẹ́ tí pásítọ̀ ọláolú àkàdé sì jẹ́ kó dín mọ́ ìpè ń mú ẹyẹ bọ̀ lápò ní ọ̀rọ̀ tí ọbásàjọ́ sọ nítorí pé ìgbìmọ̀ ọ̀tẹ̀ ò ti ń lọ lábẹ́lẹ̀ o ẹ má má tag mi ṣe wọ̀nyẹn o so bí ó ṣe sọ pé àwọn sórí bọ̀bọ̀ yẹn tó sọ pé báwo ni àwọn bank manager ṣe bá máa i mean ipe àwọn bankers some of them also the bank manager may not know some of them ó lè jẹ́ cashier lásán ṣé n gbọ́ <laughs> oh let me tell you before before kó tó di pé wọ́n merge kó tó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní wá street pẹ̀lú àwọn bankers àwọn bankers kan wọ́n ja olè gidi gan ni olè gidi amúrọ̀bà fọ́wá náà gidi tó bá lọ tó bá ti ṣẹ́ báńkì tó bá fẹ́ kúrò ọjọ́ tó bá fẹ́ kúrò nàìjíríà báyìí nígbà yẹn tó wó sì nìyí wọ́n ń wá wọn oríṣiríṣi wọ́n máa lọ mú fámìlì wọn tẹ́ pé wọ́n máa ń wá wọn kiri lẹ́pẹ́ yẹn ni àwọn báńkì tó ti ẹ̀jàjà báńkì tó wà lẹ́pẹ́ yẹn wọ́n máa wá wọn kiri odidi odidi báńkì kan báyìí àwọn tó wà ń bẹ̀ olè dẹ̀ ni wọ́n dẹ̀ ń jà èkó báńkì gbà yẹn náà ó ń jà stupid ambassador olè kò sówó tó lè gbà lẹ́kọ̀ọ́ báńkì gbà yẹn èkó bank kò sówó tó lè gbà ń bẹ̀ tí ò ní dí báǹkì tó dáa jù tí mo rò pé i mean uba fine gan uba is i think is the best kò sí báǹkì tí ò burú o kò sí báǹkì tí ò ní abúrakadà abúrakadà o ṣé ti yé o táwọn èèyàn burúkú kọ̀ọ̀kan ò o but they, i think they are still the best kì í ṣe rọ báǹkì àwọn báǹkì uba mo ní àkáǹtì sí káàkiri sí àwọn báǹkì náà but account mi tó ṣì wà in existence up to date despite mi mi kò sówó ń bẹ̀ mi ò lówó ń sìn uba nìkan ni other ones yẹn wọ́n máa ti froze wọ́n ti froze dànù mo ní mo ní at least mo ní mo open sí bank mẹ́ta tí mo dẹ̀ máa ń fi owó sí dáadáa tí mo dẹ̀ máa ń tí mo máa ń ràn ní dáadáa all of them wọ́n ti wọ́n ti lọ ti ṣe go uba nìkan ló kù mo dẹ̀ ti open uba ń sìn uba ìgbà wọn ṣí rẹ̀ rẹ̀ rẹ̀ torí gbà táwọn kúrò nàìjíríà ń gbà yẹn mo ń lo sky bank àti báǹkì wo so gbà táwọn kúrò nàìjíríà ṣá ṣe mo after some time ó máa dọ́mọ àtẹ̀bà ti lò ó dọ́mọ àti mo wá sí báǹkì padà mo wá sí àkàn padà sí uba ní two thousand and seven kọ́ ni àbí eight iṣẹ́ àtìpẹ́ náà díẹ̀ so and it's ó wà very ó wà okay fún mi fact it's okay gbogbo àwọn nǹkan tó kàn wá ń bẹ̀rẹ̀ àwọn bíi dollar my dollar account is dormant now my dollar account is dormant ṣó ti dormant ṣá torí wọ́n wọ́n ṣe activate ẹ̀ fún mi ní about three years ago now àbí ṣé three years ago ni àbí four years ago wọnú activate ẹ̀ fún mi náà wọ́n ó ní àǹtí yẹn wá ṣé títí two thousand and twenty á tún ti dormant ìgbà tí mi fowó sí i kò sí ń bẹ̀rẹ̀ that's my business account nìkan ló ṣe run my personal installment my business account yẹn kò tó ń bẹ̀ bọ̀tí mo máa ń fi owó sí lẹ́ẹ̀kọ̀ọ̀kan aṣááná mi anyway bọ̀bọ̀ yìí wá wá ní ọjọ́ kan mò ń sọ̀rọ̀ àwọn nǹkan torí this guy tí ó ń sọ̀rọ̀ pé òun fẹ́ treat case kan ẹnìkan kú ó síìkì àwọn èèyàn ń pààyàn àwọn báǹkì àwọn tó ń ṣe báǹkì yẹn náà ó lè wà bẹ́ẹ̀ ilé ó lè pọ̀ gan nàìjíríà you don't know ṣá Emefiele Emefiele gan ṣé kìí ṣe ẹ̀rí ẹ̀rú tító pani ẹ̀rí bí wọ́n ṣe ṣòwò nàìjíríà bíi pé personal clinic ẹ̀rí ni. so this person tó ń pè ní Abidi mo wá dé níjọ́ náà lọ wá pe bàbá Bùkọ́lá ń jọ yẹn lóru ṣòro ni ó ṣàtìlẹ́ ti ṣúṣá everywhere ti dark bí ọwọ́ ten wá jẹ́ weekend èmi tẹ̀ ti sùn mo ṣàgbọ́ pé fóònù yẹn rìn gòdè pé wá di ábèdì mo bá ábèdì báwo ni ọ̀rẹ́ mi kiri kankiri kan lẹ́ẹ̀kan náà wá ní ó ṣà ń sọ̀rọ̀ yẹn mo pọ́ wá lòun ní ṣẹ́ẹ̀kì kan kó n fẹ́ káṣí ẹ̀ ní branch ẹ̀ ah, mo ní ó ní ó ní chẹ́ẹ̀kì tó fẹ́ káṣí ní branch ẹ̀ ó ní ẹ̀ bó ṣe sọ fún wá ní kò sí problem ah bó ṣe drop mọ́ sọ pé mo ní chẹ́ẹ̀kì wo nìyẹn tó ń fẹ́ káṣí ní branch ẹ̀ tí wọ́n lè káṣí ní branch tiẹ̀ ṣẹ́ẹ̀tì understand ó wà suspicious ẹ tó jẹ́ báńkà ó wá sọ fún ọ̀rẹ́ ẹ̀ bóun fẹ́ káṣí chẹ́ẹ̀kì kan ní lẹ́kì láti Matori branch ìyẹn pariwo yẹ́nyẹ́nyẹ́nyẹ́nyẹ́ èmi kẹ̀dẹ̀ rèé mo máa ń bẹ̀rù gan-an pé ah, torí ẹ mọ̀ ẹlòmíì ò ní grace ẹ̀ṣẹ̀ mú wọn pé àwọn kan wà lẹ́yìn mi for long time tèmi ò mọ ẹni tó ń jẹ́ tó ń wá fault mi they are actually looking for my fault so tí n bá ṣe little mistake kí n ṣe one mistake wọ́n máa fi nine tó kù sí one hundred ni so I always been careful and again in the Bible means call me I love to live a peaceful life and I believe slow and steady also win the race. ó bínú bó ṣe bínú mo wá pe bàbá mo wá pe dáàdì wọn I call his father and I said to him that um, ẹ kìlọ̀ fọ́mọ yín o nǹkan báyìí ni mo gbọ́ pé abidin fi wá ṣe o ó lóun fi wá káṣí ṣẹ́ẹ̀kì ní branch ẹ̀ ó ti fi ń yé mi pé if actually that money belongs to abidin kò nílò fẹ́ káṣẹ̀ ní branch ẹ̀ because ibi tó wà yẹn káṣì gan máa máa flow ń bẹ́ẹ̀ ju ọ̀dọ̀ ẹ lọ so definitely téèyàn kan máa ṣiṣẹ́ bank tó lóun fẹ́ káṣì another check ní another branch there is a fraud going on bí mo ṣe sọ fún bàbá nìyẹn wọ́n sọ fún bàbá yẹn lẹ́nu bàbá yẹn a máa rántí tó bá wá tó bá máa ń gbọ́ lórí platform tó bá máa ń sọ fún bó ṣe pè nìyẹn wá ní ẹ princess má wọrí o máa pè é tó dẹ̀ pé ẹ mọ̀ kan tí bàbá yẹn sọ fún ó wá sọ fún ní tó bá ti di lọ́la kó wá rí òun tílẹ̀ bá ti mọ́ gbà tílẹ̀ mọ́ wá lọ rí ó wá ní kó mọ̀ máa sọ ṣe bísíǹsì ẹ̀ lójú mi <laughs> bẹ́ẹ̀ ni ó sọ fún mi létà ó ní kó mọ̀ máa sọ ọ̀rọ̀ lójú mi ṣé wá rí nǹkan tí mo fẹ́ sọ yìí ọ̀rọ̀ yìí di ọ̀rọ̀ ọlọ́pàá o létà o. gbogbo ìgbà tán ti ń sẹ̀tì ẹ̀ mo ti sọ̀rọ̀ rírí o tán ti ń sẹ̀tì ẹ̀ kò mọ̀ pé wọ́n ń sẹ̀tì òun ni tó bá ti léèyàn tó bá ti tí ò ti ń gbọ́ràn torí ẹ̀ àwọn nǹkan tó ti ṣe fún bàbá ọmọ mi ó máa ń jẹ́ kí n mọ̀ wípé tí n bá báyàn sọ̀rọ̀ hmm, wo tí n bá fẹnu mi gómìn fún ẹ má jẹ́ tí n bá bẹ̀rẹ̀ sọ̀rọ̀ kó o gbọ́. kò mọ̀ pé wọ́n ń sẹ̀tì òun ni wọ́n ń sẹ̀tì ẹni àwọn ṣẹ́ẹ̀kì yẹn ń gbà yẹn mo notice pé ábìdí yẹn àti irú àwọn ọ̀gbàrá yẹn torí màtòrí branch bí nǹkan kan náà ló wà ń gbà yẹn ọ̀gbàrá náà wà so a lot of things like that happen ṣé ti yé àwọn irú ábìdí ńgbà tí àṣẹ yẹn tí wọ́n lé òun off ábìdí àyànfowóra ọmọ ìpẹ́ ní ọ̀nà pọkálọ̀ ní bàbá ẹ̀ nílé bàbá ẹ̀ wọ́n lé òun off ìgbà tí Abidi ń sọ pé òun fẹ́ gba ṣẹ́ẹ̀kì lọ́dọ̀ yẹn àwọn kan náà ń ṣe nǹkan kan fún ní branch ẹ̀ náà oríṣiríṣi nǹkan ni wọ́n ń ṣe fún gbà yẹn the same Abidi náà the same Abidi ó gbé dádì búkì lọ síbì kan wọ́n ní ṣọ́ọ̀ṣì ni wọ́n lọ inú gbó bí ọ̀rọ̀ hey God be careful about friends ṣáà anyway so waka waka wákà ṣe gbà tí mo bá sọ̀rọ̀ yẹn wọ́n ní bàbá yẹn wá sọ fún mi pé kí n má wọrí pé kò ní pòun ti sọ fún pé kò ní gbà kan wákà ṣiṣẹ́ kìlọ́ dẹ̀ ìyẹn that was what baba said told me later that they will nothing as such will not pé they will not allow such things you know so I relaxed my mind and uh, I was pregnant then also mo ṣe lóyún gbà yẹn and. Um, ó wá di later later mo ti wá bímọ kó tó di pé mo bímọ ni ó kù díẹ̀ tí máa bímọ few bóyá bíi few months or a month to my delivery i mean for me to put to bed ní ti ọ̀gbàrá yẹn ṣẹlẹ̀ ṣé màtòrí ẹ má take me. o tí ò bá ṣe màtòrí ló wà mo ṣàmọ̀ pé ibì kan lẹ́kọ̀ọ́ ṣáà ni ní eh, bọ̀dá ní Ìkẹjà náà ni eh, kí ni bọ̀dá náà wà that's uh, Kazeem Ògbàrá so òun àti bí ọdẹ mi bọ̀bọ̀ tí mo dárúkọ ń sin ápè àyànfowóra wọn jọ wà ní branch kan ṣáà gbowó bọ̀ tí wọ́n wá gbé kiri ẹ̀gbà tẹ̀yìn wọn jẹ́ kí n mọ̀ because mo ti pariwo wọ́n dẹ̀ mọ̀ pé mo tún lè pariwo again tí máa mọ orúkọ bẹ́ẹ̀ because nígbà yẹn mi ò fẹ́ kẹ́rìbọ̀dì bà orúkọ mi jẹ́ èmi ní nǹkan kan tí mi ì ṣe gan máa ń rà wọ́n mi láti ìgbà tí ó ti pẹ́ tó ti ń ṣẹlẹ̀ tí mi ò àwọn èèyàn ló wà nídìí ẹ̀ o àṣírí gbogbo wọn ti tún sin o so bí mo ṣe bímọ kò tí ì pẹ́ àṣírí yẹn kàn tù mí èmi ò mọ nǹkan kan mọ́ nítorí táìtà yẹn náà ló ní problem kan tó ń sẹ̀tì ẹ̀ tọmọbìnrin kan sẹ̀tì ẹ̀ tí wọ́n sọ fún this lady she sent to your life to come and ruin you agent ni of the darkness a kò máa ń pè ní agent of the darkness but not from the àwọn ọ̀gá ẹ̀ ni láti máa monitor ẹ̀ bọ̀ kò gbọ́. Hmm. hmm. ó wá di ní ọjọ́ kan wá ní wọ́n wá gbọ́lọ́pọ̀ àwọn gbogbo branch náà ti lọ gba owó nígbà tó ti mú àlàfo rà wọ́n mú bọ̀bọ́ yẹn tó ń jábìdín gbogbo àwọn tó rìn fọ́ọ̀bù nínú iṣẹ́ yẹn irú àwọn tí ọ̀gbàrá yẹn sì wọn ọ̀dá wọn dúró wọ́n kàn transfer wọ́n wá gbé yẹn wá sí kẹlẹ̀ mọ́ pé plan work wọ́n wá gbé yẹn wá sí Magbon ibi tí bàbá Bùkọ́lá wà wọ́n wá bàbá Bùkọ́lá ní suspension gbà yẹn pé wọ́n máa gbóhùn lọ sí Port Harcourt níbi tó jìnnà irọ́ ni wọ́n gbé lọ wọ́n kàn tàn wá ní nǹkan wọn bẹ́ẹ̀ during the time yẹn ó ti wá wà ní suspension nínú ilé bọ́n ti ṣe gbé ti abidin wà nìyẹn wọ́n wá ní branch ẹ̀ náà ti lọ gbowó wọ́n ní gbowó ń branch ẹ̀ bó ṣe kọ́kọ́ sọ fún mi ó dẹ̀ ti wà ní suspension already but nísìnyí ṣé mo máa dànù ní mi lè dànù mo wọ̀n ẹ̀ nítòótọ́ mo sọ fún mo bàbá yẹn encourage ẹ̀ ó kọ̀rọ̀ mi sí mi ó kọ̀ sí mi lẹ́nu ṣé ti yẹ yín kò wá sọ fún mi mọ́ ó há ìdí ẹ̀ wọ́n lọ káṣí owó yẹn ní branch ẹ̀ ẹni tó lọ káṣí owó ní branch ẹ̀ ṣe báńkà eh, ni o àwọn tó jọjọ ṣiṣẹ́ yẹn their bank àti manager àwọn àti gbogbo wọn nígbà yẹn wọ́n pọ̀ o tó wà nídìí ọ̀rọ̀ yẹn àkáǹtì aláàkáǹtì ni wọ́n àkáǹtì yẹn ọmọ yíbò kan náà ló ní o tó lówó gan bóyá ó dẹ̀ kú ni àbí kankan so they started wọ́n bẹ̀rẹ̀ sí kọ ṣẹ́ẹ̀kì lórúkọ àkáǹtì yẹn wọ́n máa lọ gba owó yẹn ní branch ibòmíì ìmí ìkíndẹ̀ branch tán dẹ̀ lọ gbowó yẹn kì í ṣe ibẹ̀ nìkan náà máa ti gbà á ó kàn máa wọ́n kàn máa lọ gbà round at that time gan wọ́n lè má ì tí mọ̀ pé bóyá ẹni tó ní àkáǹtì yẹn ti kú ṣó ti yẹ yín so fún nǹkan tó ló sọ yẹn dé ó lè pọ̀ gan in fact èyí tóun sọ yẹn ó kàn jẹ́ pé a lot of people now wọ́n lọ́ọ̀fọ̀ ọmọ yẹn <laughs> a ṣe kéèsì àṣù ọmọ yẹn tó lọ́ọ̀ fẹ́ tún nàìjíríà ṣe ó máa ṣe kéèsì ó máa ṣù a ṣe kí ni a ṣe kéèsì àṣù torí kéèsì ò finish nàìjíríà olè àwọn tó yìn yẹn embrace ẹ̀ gan àtàwọn míì tó ń ṣe olè ló pọ̀ jù lọ́rọ̀ wọn honestly so wọ́n ṣàgbé wọ́n ti wá lọ mú ní ìwà òun ti wà ní suspension ẹnìkan suspension tó wà ń gbà yẹn tán ti set ẹ̀ lọ́ọ́ lóríṣiríṣi <laughs> màá sọ nǹkan tó fa suspension mo ti sọ́rí so bó tún ṣe wà yẹn nígbà tí wọ́n wọ́n ní ẹni tó wà ní branch yẹn meanwhile kazeem ọ̀gbàrà tó ń gbé wá láti wá relieve wa relieve ẹ̀ kò fẹ́ kó padà wá síbẹ̀ mọ́ torí pé kì í ṣe totorí kì í ṣe totorí owó yẹn gangan ẹ máa gbọ́ o kò jalè o bọ́ tó o bá jalè tí wọ́n bá jalè tó o bá ń ṣe burúkú tí wọ́n ń ṣe burúkú tí wọ́n wá ń hide sílẹ̀ àbí tó o wà láwọn àbí tó o bá wọn ṣọ̀rẹ́ ọjọ́ tó bá máa mú wọn wọn ní sọ pé ẹjọjọ ṣe wọn ní sọ pé wọn ò mọ̀ ń pa ẹ̀kan náà ń gbà mí kán tó sọ pé ò mọ̀ ń pa ẹ̀ máa ti rojọ́ orúkọ á ti wà nínú pépà ojú ẹ̀ wá ti wà ní public wá ti ṣẹ̀ sí àtẹlẹ́yà ẹ̀ dáadáa kó tó di pé wọ́n wá ka ẹ̀ kọ́lọ́run tó ṣèjẹ́ ṣe ti yé àjàjà òun kò ń gbọ́ràn ó máa ń fẹ́ á fẹ́ máa wojú pé like you want to please people and displease yourself God forbid tó bá jẹ́ pé mo lówó mo máa ń displease ara mi láti please èèyàn o tó jówó mi pé mo fẹ́ fún yàn but kéèyàn kan bẹ̀ mí níṣẹ́ tí ò dá you cannot I cannot I cannot please you to displease myself in such area no. Kazeem tó wá síbẹ̀ yẹn ó ti wá kò wá nítorí pé ó rí di pé iṣẹ́ yẹn torí pé ńgbà yẹn náà tó bá fẹ́ gbé lọ tó bá fẹ́ pádọ̀ ẹ̀ bọ́n ṣe ni wọ́n ṣe fún gbà yẹn tó ń ṣe sọ fún wa pé ẹ bàbá ẹ̀ wá sọ pé òun fẹ́ gba gbogbo owó òun ní báǹkì ẹ̀ tó ń bá ti dá ọmọ òun padà wọ́n wá béèrè báǹkì branch wo ló fẹ́ wá ó lóun fẹ́ wá Magbon. kò lè béèrè kó òun fẹ́ lọ sí bóyá kó lọ sí Ondo State àbí kó lọ sí Kano àbí kó lọ sí Sokoto àbí kó lọ sí Port Harcourt àbí kó lọ Abuja branch no ó fẹ́ wá Magbon kí nígbà yẹn torí pé gbogbo àyẹn gbogbo ìgbà yẹn àwọn ti mọ nǹkan kan tí àwọn èèyàn mi ò mọ̀ ṣó ti yé anyway gbogbo iṣẹ́ ṣá gbogbo nǹkan tí wọ́n bẹ́ àti tí ò ṣẹlẹ̀ ló bẹ̀rẹ̀ sí wá bó ṣe máa ṣáàṣì tí wọ́n fi nígbè padà síbi iṣẹ́ ìyẹn ò gbàrà kà sí i. wọ́n wá gbé ọlọ́pàá wá wọ́n náà wá branches tó ti ní wọ́n lọ wọ́n tán ni wọ́n ti gba lára ṣẹ́ẹ̀kì yẹn òun ò dẹ̀ lọ iṣẹ́ mú ó ti wà ní suspension gbà ẹ̀. bọ́ọ̀ì kan wà ní màgbọ́n wọ́n pè ní kazeem lára àwọn security ẹ̀ ó ti pè mí rí bọ́ọ̀yẹn ni mo ló fi ẹjọ́ <laughs> bọ́ọ̀yẹn ni mo ló fi ẹjọ́ àwọn ilé Dangote sùn mí gbà yín pé wọn ò fọ́ọ̀mù ọmọ àdúgbò yẹn níṣẹ́ gbọ̀kan bẹ́yẹn so bọ́ọ̀yẹn ó wá pè torí gbà yẹn òun ló gbé mọ́tò fún un so tó ṣà ó ṣà pè ṣá ó wá láwọn ọlọ́pàá wá sọ́fíìsì o pé wọ́n náà wá láti nítorí kéèsì kan pé wọ́n náà wá gba ṣẹ́ẹ̀kì kan láti Màtòrè pé wọ́n náà wá mánéjà tó wà lórí síìtì ńgbà yẹn pé wọ́n wá mánéjà tó wà lórí street ńgbà yẹn pé wọ́n dẹ̀ ti bóyá ọgbàrá that's kazeem ti sọ pé ó máa ti sọ pé nǹkan bẹ́ẹ̀ ṣá pé so tomorrow àwọn pípù yẹn pé wọ́n ti sọ pé wọ́n máa lọ lónìí wọ́n máa bá wọn nílé ní ọ̀la pé wọ́n máa bá wa nílé ní wọ́n máa wá sílé wa ní ọ̀la o ìyẹn bọ́yẹn ló sọ fún ó pè ó sọ fún ó pẹ̀lú nǹkan tí mo sì máa ń bá bọ́yẹn náà sọ̀rọ̀ nígbà mi tó bá bá mi sọ̀rọ̀ so ìgbà tó ṣáà pè bó ṣe sọ fún mi ah, mo ní àwọn ọlọ́pàá wọn wọn níbẹ̀ níbo náà ti wá wọn láti alágbọ̀n ah, ibi tí mo protect ọ̀gbẹ́ni yẹn dé inú kọ́kọ́ bí mi nígbà tí ó wá sọ fún mi ṣé mo bẹ́ẹ̀ yẹn ṣe pé tó sọ fún mo ní are you telling me mo ní but ní ọjọ́ yẹn ó sọ wípé ò ní ṣe náà wípé ò ní jẹ́ kó wá gba ṣẹ́ẹ̀kì mẹ́rin pé bàbá dẹ̀ tó sọ pé òun máa pè yí bàbá sọ pé òun ti báyìí sọ pé òun ò ní ṣe é ó ní ẹ kí ó ṣàwà bẹ́ẹ̀ sí ń ṣe mẹ́mẹ́mẹ́mẹ́ ṣé tí wọ́n oh God mo rò pé oh God what type of mess is this. mo ní kó kúrò lé mi ní kó lọ torí wọ́n máa lọ sọ́dọ̀ wọ́n máa ti mọ́lé mọ́mí ẹ̀ wọ́n ti mọ́lé dádì ẹ̀ abidin ọmọ àyàn fowó rà yẹn fans kéwọ̀n ló gbélé kéwọ̀n lọ́jọ́ tarí o bọ̀bọ́ yẹn tí mò ń sọ yẹn abidin yẹn bóyá iṣẹ́ máàkì ó ń gbélé kéwọ̀n ó mi ó gbélé ó ti gbélé kéwọ̀n lọ́jọ́ tarí o according to bó ṣe sọ kò ń ṣe rọ́ọ̀. ọkọ ẹ̀gbọ́n ẹ̀ tó wà lamẹ́ríkà tó kú nígbà wo nínú ìgbà yẹn ọ̀rẹ́ lòun àti kí wọ́n so influence àwọn yẹn àti gbogbo wọn àtẹ̀wẹ̀gbẹ́ yẹn tó wà lamẹ́ríkà yẹn ó ti gbélé wọ́n close wọ́n close báyìí ni o òun sì wà lamẹ́ríkà ń o òun àtìyàwó ẹ̀ abidin tó ń pè ní abe àyànfowóra a máa wò mí náà olórí burúkú wọ́n ní tí ó máa ń rí bọ̀bọ́ yìí tó bá tún wá ń sìn táwọn ọlọ́pàá bá wá wọn ò ní mọ nǹkan kan tó ṣẹlẹ̀ tá la fẹ́ rojọ́ fún ní ẹ̀pẹ́ tó bá tún ṣe bọ̀bọ́ yìí yamayama àbí tó wá torí gbogbo àwọn ọlọ́pàá tó máa ń wá láti alágbọ̀ngbà yẹn wọ́n máa ti ń bọ̀ báyìí bọ̀ wọn AK-47 wọ́n máa ń fi red tó bá ti rí wọn gbà yẹn wọ́n ya òde gan wọ́n máa red wọ́n máa já òwú àmì aṣọ red tó bá ti mú aṣọ red wọ́n ti so mọ́ ìbọn wọn ìyẹn mi pé tó bá make attempt wọ́n máa pa ẹ́ red àwọn ọlọ́pàá yẹn tó wá yẹn ak forty seven wọ́n ti so red mọ́ lẹ́nu wọ́n so mọ́ níbi ìsàlẹ̀ báyìí hmm. mo wá sọ fún wọn ní ẹ oníkòyí amsat wọn ní kó lọ sọ́dọ̀ oníkòyí. ó lóun ní yẹ káwọn ọlọ́pàá yẹn wá bóyá ṣé wọn lábìdí ń ti sá lọ ni àbí iṣẹ́ àmọ́ tó ló ṣe àbìdí mi tẹ́lẹ̀ mi wá gbọ́ mo wá wí pé somebody came to your office I mean to your branch ó lóun torí pé ó jẹ́ ọ̀rẹ́ ó lóun fẹ́ ká ṣe ṣẹ́ẹ̀kì ń bẹ́ẹ̀ àwọn bank manager yẹn dẹ̀ wà involved tó wà ní branch yẹn kì í ṣe ònìkan ṣó ti yẹ kì í ṣe branch tiẹ̀ o branch ibi tán ti ní wọ́n ń bọ̀ yẹn ẹni yẹn ń ṣe manager bẹ̀ ṣùgbọ́n àwọn tó wà ń bẹ̀ náà tó wà ń bẹ̀ àwọn tó kì í ṣe ònìkan ló máa mọ̀ ń pa ẹ̀ so just to tell you that some people working in a bank tó o bá ti fowó dán ẹlòmíì wo lè mọ̀ bóyá ó fẹ́ fò or not i'm telling you so ẹni tó sọ pé ẹ báǹkì yẹn ń sìn ẹni yẹn kú wọ́n wá kówó ẹ̀ on five hundred million ẹlòmíì ò tí ì kú wọ́n ń kó owó ẹ̀ bank manager owó tó ń sọ̀rọ̀ lákàntì àwọn tó ń ṣe ń báǹkì ló ń kó. ẹlòmíì kò tí ì kú owó tó ń sọnù ní àkáǹtì ẹ̀ àjàjà kó lọ ọlọ́mọ tó ń jalè òun àtàwọn bank manager ló máa kó iná máa ṣe dí iná máa ṣe dán. nítorí fi lé abidin sọnù nìyẹn ṣáá ní tó yẹ kó ń lé Abidjan off ni àwọn tọ́jọ wà ń bẹ àti manager irú gbogbo orúkọ bẹ́ẹ̀ náà ni ọ̀gbàrá Kazeem ṣe wọ́n lé òun off wọ́n lé òun off in the beginning wọ́n lé e off ìyẹn ọ̀gbàrá bàbá ẹ̀ ló wá sọ pé ok o tẹ́ bá ti lé ọmọ òun off tẹ́ disgrace because of ó jí owó yín tẹ́ dẹ̀ mọ́ pé owó tó jiyàn òun ní jù bẹ́ẹ̀ lọ tẹ́mi pé owó tó jí yẹn òun ní jù bẹ́ẹ̀ lọ tẹ́ kàn fi disgrace òun láti yọ kúrò níbi iṣẹ́ pé so kán fún un ní owó òun padà ọ̀pọ̀ rákàsíìmù God forbid anyway so bàbá ẹ̀ ní pé tí wọ́n bá ti ní owó òun kọ́ àmì owó tó torí owó tọmọ òun jí àbí fraud tó ṣe wọ́n lé òun láti disease pé kán fóun lówó òun ṣẹ́ tí ọlọ́ṣà yẹn mọ́rú bàbá yẹn náà bàbá tó yẹ kó jẹ́ kó ń lé ọmọ òun kúrò níbi iṣẹ́ kó wá lọ fún lówó kó ní kó máa fi ṣòwò ó wá lóun fẹ́ gba gbogbo owó òun gbà yẹn wọ́n wá da ọmọ yẹn wọ́n wá da padà yẹn náà wọ́n wá rí kọ́ọ̀lù ẹ̀ bá ọgbàrá kà sí i But gbọ̀nà fẹ́ kọ̀lọ̀ ẹ̀ báàkì yẹn náà they not looking for way to put him to ti sọ pé lẹ́kí lòun fẹ́ they have to set my the father of my baby up. <laughs> and the set up was checking sọ fún yín set up yẹn bàbá ẹ̀ ló fà ọ́ bàbá ìlọ mi fada ìlọ yẹn gbà ẹ́ former fada ìlọ mi òun ló fà set up tán set up yẹn bọ́ kó mọ̀ òun ló fà á dasi hmm, òun ló fà á because ó sún àwọn mọ́bì ó wà nínú àwọn tó tó hẹ̀dì gbà tó ń protest pé omi wọn bàjẹ́ báwọn mọ́bì bà omi wọn jẹ́ pé epo ṣe sórí omi wọn ó pa gbogbo ẹja wọn ó bà gbogbo nǹkan ọ̀sìn wọn jẹ́ àti kíní wọn ṣó ti yé and during that time yẹn náà ni ẹwà àwọn Niger Delta náà máa ń jà bákan so kíní yẹn náà ṣẹlẹ̀ sọ́dọ̀ wọn Mobi ló wá sùn pé Mobi ló fi páìpù omi tó ń fà láti kíní kan tó ń gbégbá orí omi yẹn òun ló jẹ́ kó bà omi yẹn jẹ́ gbogbo ẹja wọn kú gbogbo nǹkan ṣàbàjẹ́ kò sí nǹkan kan tó lè jẹ́ wọ́n sùn wọn you know wọ́n wá expect owó wọ́n ṣáà ń bá wọn fà á for long time ní tí mọ̀ wọ́n gbà yẹn o ní tí mọ̀ family wọn gbà yẹn they always oh gbà yẹn bàbá yẹn máa ń hope pé tán bá ṣàtẹ̀ sanwó yẹn kí ní kọ̀tùnì kan tán máa ń lọ sí tán máa ń lọ sí kóòtù báyìí lọ́ọ̀yà náà máa láwọn nídìí owó wọ́n máa wó kiri wọ́n máa gbóore wá jẹ ṣe gbogbo ẹ̀. meanwhile àwọn àwọn ọ̀gbàrá àti àwọn bàbá olóyún. Ah. èyí tí mò ń sọ ọ̀rẹ́ tí mò ń sọ yìí mm, it's over it's twenty years ago now tí ọ̀gbàrá yẹn tí mò ń sọ yìí it's twenty years a ti lé bíi month lórí ní twenty years omi ti bì síra àmọ́ ó mo ṣe lóyún ó ti pẹ́ wọn was pregnant then. Hmm. But he, kéèsì tí mo sọ yìí ó five years wọ́n ti wà to the case on the case before like bíi four years kí n so do you understand ìgbà yẹn wọn ò mọ̀ pé epo ni wọ́n wọn ò mọ̀ pé epo àwọn yẹn ti rí àwọn ògbàrá yẹn ó ti yẹ yín bẹ́ẹ̀ pẹ̀lú àwọn fámìlì kan lẹ́kọ̀ọ́ Lagos Lagos Lagos ó ti Èkó àti àwọn ògbàrá ti kúrò bí wọ́n ti rí epo tí àwọn ń pariwo pé epo kan páìpù kan ló bẹ́ tó ń jò yẹn ṣé ti yẹ yín mẹ́rin. Hmm. bàbá yẹn wá lọ ń bá wọn àwọn tó ní àwọn àwọn iléeṣẹ́ tó tó sì kọ́ síbẹ̀ ń gbà yẹn gas station kan báyìí tó máa ti ń ta gas tó ń fìlì gas mo mọ̀ pé máa lọ ń resort àti lakapan òun nìkan ló wà ń wíwú bẹ̀ ń gbà Èkó resort lakapan àti ibi kan báyìí kékeré bíi ṣé sólù níbẹ̀ ó ṣàwà kékeré kan báyìí tán ti máa ń ṣe gáàsì nígbà ẹni tó ní lakapan àti ẹ̀hẹ́ àti má nǹkan báyìí ẹ justice oguntade ẹyọ àwọn ló tún ní ọ́fíìsì àti nǹkan mbẹ tó ṣàtóbi báyìí wọ́n nílẹ̀ rẹpẹtẹ mbẹ wọ́n nílé mbẹ justice oguntade so àwọn tó ní lakapan tó ní rìkó resort wọ́n máa lóyìnbó lónìí irọ́ ni èbó kọ́ bọ́ tí ń gbògbà yẹn àwọn èèyàn kan máa ń fi òyìnbó front torí ẹ̀rù sì máa ń bà wọ́n ẹ̀rù máa ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹ̀rù máa ń bà àwọn èèyàn tó bá ṣe politics So, ti yé mẹ́rin they use white people to front some things but nísìnyí wọn ò bẹ̀rù mọ́ nobody dey fear anybody torí of reason mi kò fẹ́ i don't want to go deeper so wọ́n ṣe máa parade gbogbo bẹ̀yẹn parade gbogbo bẹ̀yẹn ọmọ kéèyàn wà láàrin resources kó má ríran about twenty five years ago exactly twenty five years ago yes twenty five torí ngbà yẹn tí mo mọ̀ wọ́n yẹn bíi five years náà ti wà lórí kéèsì yẹn gbà tèmi mọ̀ wọn because tó bá jẹ́ pé wà láyé sí tí mo máa mọ̀ á jẹ́ bíi twenty one years àbí twenty one plus ṣá yẹ́ bíi twenty one years tó bá jẹ́ pé wà ń bíi twenty one years ló máa jẹ́. so bàbá yẹn a lot of them bẹ́ẹ̀ they are after him àwọn yorùbá yẹn àti àwọn tó ní èkó resort lakapa african àti gas kan báyìí tó wà ń bẹ àti bàbá yẹn náà justice oguntade yẹn náà ó dìbò wọn dìbò wọn wọn máa tún fún lówó àwọn tí ò lówó wọn tún máa gba díẹ̀ díẹ̀ tiwa lọ wọn kàn máa yín báyìí wọn kàn dá kéèsì yẹn nù after gba náà ṣe dá kéèsì yẹn nù ó ti gbọ́dọ̀ wọn dá kéèsì yẹn nù gan kò tí lè ju bíi wọ́n lọ kóòtù yẹn ó pẹ́ gan o wọ́n ṣàn tàn wọ́n wọ́n máa pẹ́ pẹ́ pẹ́ ara wọn ti kú dànù wọ́n ṣàn máa náwó wá bẹ́ẹ̀ lọ kóòtù wọ́n tún lọ. Hmm. wọ́n ṣàn ti dá kéèsì rẹ̀ ṣá kò tí ju ten years wọ́n ṣe kéèsì yẹn bí fifteen years wọ́n dá kéèsì yẹn sọnù ṣì ń gbá wọn fún wọn. <laughs> ọlọ́dà ẹ̀jìn ah people are ṣì ń gbá tí sì wọ̀n fún olóyè ẹ ti mọ̀ kì í ṣe kò ṣe mègídáná o àwọn tó ń bá mègídáná fa wèrè yẹn náà àtàwọn tó yọ lẹ́nu wọ́n wà ní gbogbo àwọn tó yorùbá ni wọ́n o lájẹ rọra fọkọ lájẹ rọra ṣe báyìí àwọn ọ̀ṣun kakọ̀ọ̀sì àti kòròdú kakọ̀ọ̀sì. Ah, olúwa it is well it is well. Mm. èwo tún ni ah, ah. ṣé ṣèyí Tinubu fẹ́ join PDP ni èwo tún ni headline yìí wọ́n ní PDP jẹ́ Ṣèyí Tinubu breaking news níbo tún nìyẹn irọ́ pọ̀. <laughs> gbogbo àwọn headline yìí I don't want to be it's not funny to me. Ah. aláàbòsí inú ẹnu wọn jìnnà tí wọ́n fi sọmọ sílẹ̀ o ara ló ń ta àwọn ṣẹmọ o wọ́n wá sùnkún sójú bẹ̀rẹ̀ wọ́n ti fi kíní kan sọ kò sẹyẹ ẹyẹ sò lọ ìdí sọnù sígbó wọ́n dúró títí ọwọ́ wọn ò tó ṣòkòtò tí ò lókùn ó dá kitiyan o ó lórí àwọn ọlọ́tẹ̀ o ó lórí àwọn ọlọ́tẹ̀ ó lórí àwọn ọlọ́tẹ̀ o ọmọ náà lámì aràn síná orí mi jọ̀wọ́ gbé mi níjà o mo tẹríba fún ọlọ́run mi ọlọ́run dáríjì mi ojoojúmọ́ ni mo ń pọ́n ẹ lé mò ń ṣe mò ń gbé ẹ ga lójoojúmọ́ o lójú gbogbo èrò ni mo ń porúkọ yín <laughs> ah! so a lot of them they still okay. I don't just want to go deeper into the story. And about God gọ̀ ló máa ń gbégun ọlọ́run my advice is this for those of you who are married please listen if your wife is good listen to him or to her if your husband is a good person listen to your husband okay because in fact in the beginning ó kàn when you start trusting i mean trusting people in your instead of trusting your husband or trusting your wife òun náà lè mèyàn máa fi ní problem anybody tó bá ti care fún ẹ tó love ẹ genuinely love the person don't betray the person i wish um, anyway títí làbí dán people tàwọn tó ti kú kọ́ náà fọ̀rùn kẹwọn i wish he listened then to many things tí ò lísìn sí àwọn èèyàn tó yẹ pé òye kì í ṣe òye ayé àbí tí ò lísìn tó ta ẹ̀ àbáwọn tó yẹ pé they just love him for the things they can get from him well many people wọ́n lè jẹ́ kó ṣì wà láyé lónìí but the deal have been done but their are so rest perfect it's no problem it is well. Mm-hmm. It is Abidin ṣì wà ní kiri Abidin the same Abidin nígbà tó ń set bàbá ọmọ mi up <laughs> ṣẹ́rí Abidin yẹn ìgbà tó rí pé bàbá ọmọ mi wà ní kéèyàn máa ń jealous ẹ tó bá ní ọ̀rẹ́ tó ń jealous ẹ ṣọ́ra fún o if you have friends that jealous you so much be careful about the friend ó ti wá ń jealous bàbá Bukola nígbà tó tó stage kan jealous gan bọ̀ tèmi gan ò mọ̀ because ó máa ń sọ ọ́ máa sọ fún mi á ní ah, princess bá mi wá obìnrin kan tó dàbí wọ̀ ah, ṣe máa ń jealous ṣá. wọ́n ní obìnrin tó dàbí èmi mi you understand ah, oníṣẹ́ mi lọ́rẹ̀ẹ́ ni wọ́n lè mi ò yí bẹ́ẹ̀ náà kọ́ rẹ̀ ẹ́ mi lọ́rẹ̀ẹ́ like àti mi bá tẹ̀ lọ́rẹ̀ẹ́ mi lọ́rẹ̀ẹ́ ti máa ń gbé fóbìyẹ mọ̀ mi ṣe rọ̀rẹ́ ká gbéyàn fún yàn wọ́n ní ọ̀rẹ́ mi kan wá wá sọ́dọ̀ mi tó tẹ̀lé mi lọ sí kóòtù gbà yẹn bàbá bùrọ̀mù wá ní à òun dẹ̀ òun láì pé ọ̀rẹ́ mi iṣẹ́ ọ̀rẹ́ mi yẹn kódò òun dẹ̀ láìkẹ́ ọjọ́ tí mo lọ court nígbà tí mo fi divorce ó tẹ̀lé mi lọ court ló bá ní òun láìkì yẹn òun ní tinúkẹ́ tí mo sọ wípé ó ń ṣiṣẹ́ ní aláwùsá tó máa ń bá wọn yí ìwé tó máa ń bá wọn gbé ìwé jáde gbogbo ìwé gbogbo <laughs> ìbàdàn náà làdí ẹ oh god i don't want to talk oh, <laughs> because you see i'm trying to cover my mouth i don't want to talk i don't want to say many things because by normal ni mo dárúkọ èèyàn ńlá lásì. <laughs> i want to mention i just want to moderate my anything i just need the money Okay? Oh and marry and do business with jẹ́wàáyé kí lè pray òtítọ́ ló bá sọ níjọ́ yẹn lọ́wọ́ èmi ò mọ̀ pọ́ńtẹ̀ máa sọ orú ẹ̀ fẹ́mi náà ṣó ti yé torí ẹ̀ tó bá má ló bá ṣàn sọ pé ah, ló bá di lẹ́jọ́ kan ló bá bá mi mi ò mọ̀ kàn bóyá wọ́n ti jọ ṣe kí ni wọ́n bá ní ẹ eh, princess bóyá ó sọ fún pé kó sọ fún mi pé àwọn ò sí mọ́ torí ìyẹn máa ń láì fi secret things wọ́n wá jọ ń ṣe bí olè ìwà olè papọ̀ torí ìyẹn ń ṣe láláwúsá ábìdí yìí ṣiṣẹ́ ní báǹkì nígbà ìwọ náà àwọn lọ́mọ wọ́n ní àwọn taláwúsá máa lọ ń gba ṣẹ́ẹ̀kì níbo náà ti máa lọ ń gba ṣẹ́ẹ̀kì wọ́n ṣàmá ṣẹ́ẹ̀kì tó máa gbé tó bá jẹ́ ti gọ́ọ̀mẹ̀ wọ́n máa ń jí ṣẹ́ẹ̀kì ṣá àwọn náà máa ń jí nǹkan ṣó ti yé yín so èmi kọ́ mo introduce ẹ̀ sí o ó rí lọ́jọ́ tí mo lọ sí ó wá sí ilé wa ó dẹ̀ rí ọjọ́ yìí ó tẹ̀lé mi lọ sí bank i mean lọ sí court so ó dé ábìdí rí ó bá lóun bẹ̀rẹ̀ sí fẹ́ pàtó wáyé aṣọ bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ fún mi ó bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ ó bẹ̀rẹ̀ sí ń bàjẹ́ ah! kí ló bá ṣe ania orí ah, princess ọ̀rẹ́ yẹn ó ti ah, ó ní ìwọ kó rí ọ̀rẹ́ tó dáa tó fà ìbí ìwọ ni tó ṣe ọ̀rẹ́ yẹn ó dẹ̀ kó níkù ọ̀rẹ́ yẹn ó dẹ̀ kó ṣe kiri kan <laughs> oh olórí burúkú ni bọ̀bọ̀ yẹn ṣá àṣẹ́gbò pààyẹ tó máa ń bàjẹ́ fún mi they are together wọ́n jọ ń ṣe crook business kan hmm. abidi àti tinúkẹ́ wọ́n jọ ṣe group business bàbá tó ń pè ní fp gbogbo ọláyẹ tó ṣe architect tó máa ń ya gbogbo majority eh, banana ìlànà òun ló ya gbogbo ọlá gbogbo banana ìlànà bẹ pátápátá ní tinúkẹ́ máa ń lọ máa gbé gbogbo wọn ṣẹ́gi ah ní aláwùsá wọn ṣẹ́gi wọn ṣẹ́gi gbogbo nǹkan àwọn pépà àwọn èèyàn wọn eh wọ́n ṣàjọ ń ṣe crook something kan ó wá di ní ọjọ́ kan tinúkẹ́ náà ti ń jealous mi èmi ò mọ̀ ábìdí náà ń jealous dáàdì bùkọ́lá àmọ́ ábìdí gẹ̀dẹ̀dẹ̀ ó ti fẹ́ ọmọ ọmọ ta ló fẹ́ rí náà ó fẹ́ ọmọ mọ́mì kan báyìí kí lorúkọ àǹtí o kí lorúkọ àǹtí mọ́mì yìí ó fẹ́ ọmọ táyé ṣé táyé àbí kéde lorúkọ mu bèbí tó fẹ́ yẹn tó wá jẹ́ ọmọ àgbálájọ bí ọmọ mọ́mì ìṣàdé àgbálájọ bí ló kọ́kọ́ fẹ́ gbà yẹn ó ṣáà disappoint yẹn wọ̀ later ṣá mi tó mi tí mò ń gbà yẹn but I heard the story so and I know eventually know the mama yẹn because family yẹn mọ̀ ìdílé ẹ̀pẹ́ yẹn they are all family like that like that àṣé oúnjẹ lọ sí bàbá Bùkọ́lá wá dín ní ọjọ́ kan bó ṣe gbé check wá yẹn ó ti rí pé bàbá Bọ́lá ti ní suspension kan ó wá fẹ́ kó má padà sọ́fíìsì kán lè di gbogbo nǹkan tóun ṣe lé lórí torí gbàtàn ni wọ́n lọ interrogate ẹ̀ ní alágbọ̀n wọ́n ròyìn nǹkan tó sọ mọ́ Daddy Bukola irọ́ ló ó parọ́ mu ní o torí mi ni pé kò fẹ́ kó padà sọ́fíìsì ẹ̀ mọ̀ ẹ̀ mọ̀ kan tó ṣẹlẹ̀ ó wá di ní ọjọ́ kan kò sọ pé òun ti ń ní problem fún bàbá Bukola ó kàn wá ni ó kàn pé ni ó ní òun máa mú bàbá Bukola débì kan pé but kó má sọ fún princess bọ̀ kò sí bó ṣe máa jáde létí òní sọ fún mi ó wá ní àwọn fẹ́ sáré dé mọ́jọ́dá ní ẹ̀gbẹ́ ilé wọn torí mọ́jọ́dá ni bọ̀bọ́ yẹn láàárọ̀ kùtùkùtù bí ọwọ́ seven àbí tó seven láàárọ̀ kùtùkùtù ní ọjọ́ sátidé ṣé sátidé ní àbọ̀jọ́ sunday ṣé sátidé ni àbí sunday ó ṣàwà láàárọ̀ ọjọ́ yìí wọ́n lọ ní kó tó di ìgbà tó ń lọ ní sẹ́mi di seven pàmò àti dé i mean ó ní kó di eight thirty nine pàmò àti dé nígbà tó di eight nine mo bá ń wa fóònù ò lọ kò sí nǹkan tó lọ mọ́. nígbà tó di eleven ìjọba kan ti jáde láti seven nígbà tó di one láti seven yẹn ẹni tó lò máa dé títí ó latest ó ní nine ó máa ti dé ó di twelve one two three bí táìmù ló ṣẹ̀dé lọ́jọ́ lọ́dọ̀ táìmù bíi six ó lò twelve good hours níbi tó lọ twelve good hours along the line ibi tí mo ti wà wọ́ọ̀rì tí fóònù ò lọ mọ́ n bá gbàgbé sùn sórí bẹ́ẹ̀dì sórí bẹ́ẹ̀dì àbórí ṣíà mo ṣàjókòó síbi kan ní sítì rúùmù bẹ́ẹ̀ mo ti wà wọ́ọ̀rì fóònù ò lọ mọ́ but mo gbàgbọ́ pé ohun àtọ̀rẹ́ ẹ̀ ló jọ jáde abidin dẹ̀ lórúkọ ẹ̀ jẹ́ gbogbo èèyàn ló mọ̀ mo ti pe dádì náà mo ti pe bàbá ẹ̀ ó ló sọ fún un pé òun àtàbídé ń jáde pé òun náà ti pé pé kò sí problem pé yàn ìná ṣé ó dẹ̀ ti pé pé òun náà máa pè é ṣàṣọ ààrẹ kò wá tún pẹ́ o mo kàn sùn lọ ní oríṣi àti mo jókòó sí bóyá ìdání o mo ṣá sùn ní sí fíìmù tí mo wà yìí ó ti sú mi mo kàn sùn mo kàn lálàá ni mo kàn lọ straight ṣé ẹ mọ ibi tó gbé lọ ibì kan ní ọ̀dà ibi bírò àwọn àjálẹ̀ tó máa ń lọ fayé wọ̀nyẹn ibẹ̀ ló gbé lọ ó gbé lọ síbẹ̀ ipe kó lè gbà padà sọ́fíìsì òun lè gbé lọ́bẹ̀ ni pé kó má gbà padà sọ́fíìsì mọ́ gbogbo nǹkan tó ṣe fún pátápátá ń bẹ̀ ni mo rí ṣé àmọ́ pé wọ́n ń lọ ọmọ mọ́jọ dání bọ̀bọ́ yẹn ó láwọn lẹ̀bí rò bóyá wọ́n fẹ́ lọ sí torí náà wọ́n lè lọ fẹ́ lọ patí kan wọ́n lè ní bóyá wọ́n fẹ́ sáré rí ọ̀rẹ́ wọn kan wọ́n lè ní bóyá wọ́n fẹ́ lọ ẹ̀ tó ń tẹ́tí tán torí yẹn ó máa ń mú nǹkan káàkiri ni èmi rò ẹsẹ oníṣẹ́ bọ̀ nígbà tí tí èmi wà wọ́rì mo ti ní o gbàdúrà o bọ́tì ẹ̀mọ́ aládùúrà mi bọ́tì ẹ̀mọ́ ọlọ́run máa ń fi ìrọ̀wọ̀n mi gan mo kàn sùn mí mi tí wọ́n wà disturb mo kàn gbàgbé jókòó ọmọ mi náà ti ó ti sùn mo kàn gbàgbé sùn mo kàn jókòó sọ iṣẹ́ àbáyé mo kàn ní sansley mo kàn lọ straight ẹ̀mọ́ that deep sleep kò wá ni mo kàn rí gbogbo ibi tó lọ ní. iṣẹ́ tó lọ ṣe fún wọn ni pé kó lè sọ pé nígbà tí wọn ò sọ fún mi ọlọ́run bible to government ni wọn ò sọ fún mi ibi tí wọ́n lọ ṣé mo wí pé let me tell you something táwọn ọ̀tá bá fẹ́ mú ẹ nígbà míì ẹni tó máa ràn ẹ́ lọ́wọ́ wọn ni kò má bàa sọ̀rọ̀ mọ́ the people that are going to help you they will make sure they separate all of you then everything tó bá ṣe wọ́n máa ní kó má sọ fún princess princess èmi tí máa gbà èmi gangan ní ẹnìkan ṣoṣo àti ọlọ́run tó fẹ́ràn ẹ̀ nígbà yẹn ọmọ ẹ̀ ò tí lè máa fall in love ẹ ti understand wọ́n máa ní kó má sọ fún mi mo kàn lálàárí pé wọ́n gbé lọ sí ilé babaláwo ilé babaláwo yẹn ní ihò lóríṣiríṣi very horror place yìí tó wá ní kó ṣe fún kọ́ ni wọ́n ṣe fún wọ́n sọ fún kò sọ fún mi torí tó bá ti sọ fún mi ní jẹ́ kó lọ <laughs> ẹ jọ ndẹ <laughs> hmm. wọ́n ní kó má sọ fún princess anything wọ́n ní kó má sọ fún mi tó bá ti jẹ́ nǹkan burúkú náà fẹ́ ṣe yẹn mo kàn rí ni pé wọ́n gbé lọ́bẹ̀ pé wọ́n gbé lọ́bẹ̀ kan bó ṣe ń sọ fẹ́ nìyẹn pé nǹkan tó máa ó ti sọ fún lé pé ẹ̀kọ́ má bàa ṣe kíní kan fún gbà débẹ̀ ó ní kán mẹ́sọ̀ pé kò padà sọ́fíìsì mọ́ because tó bá padà sọ́fíìsì àṣírí àátú toró fẹ́ forúkọ ẹ̀ cover up irú ṣẹ́ẹ̀kì tó ní kó wá gbé wá sí ọ́fíìsì ẹ̀ ní ní branch ẹ̀ tó wá ní kó wá gbà bẹ́ẹ̀ bí pò ló hẹ́ẹ̀dì bẹ́yẹn kò fẹ́ kẹ́ni bọ̀dí mọ̀ àwàdà lé lórí èmi rí báyìí bó ṣe ń dé mo wá sọ fún mo ní lóòkó tó dé mo wá pe bàbá ẹ̀ mo ní mo ní bí mo ṣe sùn ní ọ̀sán yìí mo ní i have a dream mo ní kan báyìí báyìí báyìí báyìí ní abidi lọ ṣe fún ló lọ ṣe fún ló lọ ṣe fún délé ṣé ẹ mọ̀ pé tó bá táwọn èèyàn bá láìkẹ kó máa pọ iná lẹ́nu. No? á dàbí pé o ò ṣe nǹkan kan àní nígbà mi ẹlòmíì tí ò láìkẹ kì í ṣe pé kò láìkẹ náà ọlọ́run ti bà tiẹ̀ jẹ́ ni bẹ́ẹ̀ ni ẹlòmíì ẹjọ́ náà bá ti bà tiẹ̀ jẹ́ tó bá sọ̀rọ̀ tó máa fébọ̀ ẹ̀ tó bá máa ṣe dáadáa fún gbogbo tó bá ń ṣe fún dáadáa yẹn kò ní rí bí dáadáa tó ó lè mọ̀ pé dáadáa ni kò tiẹ̀ ní value ẹ̀ because ọlọ́run ti bà tiẹ̀ jẹ́ ó ti yọ instinct àti the spirit àti àlùbáríkà tó lè fi rí ọ̀rọ̀ yẹn àti kiri tó ṣe ẹbí rere ó ti yọ kúrò nínú ẹ̀ so ẹni ọ̀rọ̀ tó bá dára it will be nothing to them mo ti kó tó dé lẹ́sẹ̀kẹsẹ̀ tí mo ti lálàá yẹn ọkàn mi ò balẹ̀ mọ́ torí mo ti pe nọ́mbà ẹ̀ kò lọ mọ́ mo pe bàbá ẹ̀ ní pé abd ló wá gbélé o ó dẹ̀ sẹ́ pé aago mẹ́sàn-án ó pẹ́jọ àwọn máa ti dé o àwọn lọ sọ́dọ̀ àwọn ọ̀rẹ́ wọn kan nípo àbí ní mọ́jọ́dá kò jẹ́ tí ó sọ pé mọ́jọ́dá àbí poká torọ́ ọmọ mọ́jọ́dá lòun mo dẹ̀ mọ́ pé tó bá lòun lọ poká tó bá pátápátá adé mọ́jọ́dá kò jìnnà síra wọn ókè o tó bá dẹ̀ ti dé mọ́jọ́dá o tó bá dẹ̀ ti dé bẹ̀ ẹnu sàn láti àárọ̀ tó seven láàárọ̀ kùtùkùtù ilẹ̀ ò tí tí ìmọ̀ dáadáa ṣe mọ̀ pé ọjọ́ sátọ̀dẹ̀ bí ọjọ́ sátọ̀dẹ̀ ló máa jẹ́ tó bá jẹ́ sunday èrò àti wọn ti máa lọ church but ọjọ́ sátọ̀dẹ̀ mọ̀ pé èrò kì í tètè jáde ló ti wá gbé nígbà tí èrò tí ì jáde ni wọ́n ti gbé mọ́tò ló ti jáde lọ mo wá pe bàbá ẹ pé mi ì máa rí látàárọ̀ aago mẹ́sàn-án máa nà máa dé o ábìdí ló wá gbé lé o ó gbé mọ́tò lọ o pokana náà lọgbà tó wá dé tó wá dé ní six àbí after six tílẹ̀ tí wọ́n ni ó wá ní à kì í ṣe boka ló lòun lọ pé ìjẹ̀bú òde ló gbé o lọ kí lẹ wá lọ ṣe o lọ́sẹ̀ ọ̀hún pé ní ṣàṣe bákan pé kí n má wọ́ọ̀rì pé kí gbogbo ẹ̀ lè dá ló gbé òun lọ pé kó má dáhùn dúró nǹkan kan bẹ́ẹ̀ mo nírọ́ ló pa kán dẹ́ dúró kó má pè é padà ló gbé ẹ kán lọ ṣe fún ẹ àti tó jẹ sínú àti tó fi wẹ àti gbogbo nǹkan tó ṣe fún ẹ lọ gbogbo ẹ pátá ni mo sùn sí nígbà tí mo rí ìgbà tó ń lọ ó lè fẹ́ lọ kí ẹnìkan pépo kálẹ̀ ń lọ láti mechanic village dépò ká ṣe how many minutes ẹ wá dé bẹ́ẹ̀ for like twelve hours ó pa fóònù láti ìgbà yẹn báyìí kéèsì wa oríṣiríṣi nǹkan wá ń ṣẹlẹ̀ I'm telling you gbogbo ibi tó ń sọ pé wọ́n máa transfer ẹ̀ bá ṣe lọ rí àwọn èèyàn rí kú foríjì rí gbádá rí kàwo kòkó bàbá ṣá sùn lọ rí gbogbo èèyàn hmm. àwọn ti rí ọ̀rẹ́ ọ̀rẹ́ and those people ṣé mo lè sọ mí lè sọ pé àwọn ọmọ tí ó bá ti rí ìwọn èèyàn tó bá ti ń tó bá ti ń ná agbójú lágbolágbo wọ̀nyẹn bí kẹ́fù ìbàdàn atọ́kùnrin àtòbìnrin wọn. lágbolágbo bí kẹ́fù ìbàdàn gbà tí mo tó dé ló sọ fún mi gbà tó ń lọ ibòmíràn dárúkọ gbà tó dé ló ṣe wàásọ mo ní mo kò fẹ́ sọ fún mi torí wọ́n máa ní kó má sọ fún mi ah. mo ní mo lálàá ni bí mo ṣe sùn àtìgbà tí mo ti wà disturb ni pé mo ṣàtẹ̀wá ń gbàdúrà kó dé láyọ̀ ni I tell you because nǹkan tí mo rí mẹ́yìn ah hmm, ó lọ pa sáyé ni ọlọ́run gbọ́ bí pé yọ lò lò ó lọ ó lọ ó lọ ó lọ bá tèèyàn jẹ́ ó gbọ́n gbogbo ah people are, you you be, be careful anyway just let me ẹni wọn dárúkọ yìí àwọn tó àwọn èèyàn tó mọ̀ tó ti bá wọn ṣiṣẹ́ rí níbẹ̀ wọ́n ti mẹ́ tí mò ń sọ mo ti sọ ọ̀rọ̀ yìí náà rí ọ̀rọ̀ tí mo sọ yìí mo ti sọ rí náà ó gbé lọ ní Why you be married to you are you have a marriage I mean you have a wife and then somebody came into your problem wa gbogbo problem yẹn kò sí ọ̀kan tí mo cause but tó bá tó bá cause problem if you marry somebody wọ́n lè sọ pé ẹsẹ̀ ni ò dáa <laughs> irọ́ mà ní irọ́ burúkú àwọn tó bá ń yọ lẹ́nu bíi káwọn pásítọ̀ kan káwọn ọ̀rẹ́ ẹ̀kan kan gbé lọlé babaláwo káwọn pásítọ̀ kan náà máa sọ tiwọn káfa náà máa ṣe orí burúkú kan máa ju tíra òṣìṣẹ́ sínú ẹ̀ Ah, wàhálà wà nàìjíríà o i'm telling you kì í ṣe nàìjíríà ńlẹ̀ yorùbá all these people òun wà lamẹ́ríkà ń sìn o right now in america. ó wà ní amẹ́ríkà báyìí òun àti fámìlì ẹ̀ ọjọ́ yẹn tí mi bá ní kán kúrò lé wọ́n máa ná máa fẹ́ pa kan tó gbé dé alágbó ní tó wá fọ́nì ni wípé àwọn bàbá yìí tó sọ fún níjọ́ yẹn pé má wọrí tó bá ti ṣe bísẹ̀nsì má má jẹ́ kí princess mọ̀ sẹ́mi kó ti ṣèkan náà tí mo tó gbowó wá tí mo ní mo lálàá pẹ́ni tó gbé owó ìwá pé ó dà pé wọ́n fẹ́ fi sẹ́ẹ̀tì ẹ̀ ọ̀pù ni mo ní kó gbé padà ó lóun ti gbọ́ mo ní mi ò fẹ́ ó ní first time ó ní mo ní mi ìfẹ́ òun mi mi ìyàwó ṣe o mo lálàá ó gbówó sílé bẹ́ẹ̀ yẹn mo dé láti Dubai mo lálàá mo dẹ̀ṣẹ̀ lóyún wá lálàá burúkú bẹ́ẹ̀ mo ní owó tán gbé wá yẹn mo ní gbé owó yẹn padà mo ní wọ́n fẹ́ẹ́ fi set up ni ó lóun ti gbọ́ ó dẹ̀ gbé lọ bó ṣe ń lọ lọ́nà báyìí ló gbé lọ fún farmco bàbá tó ń tepo yẹn bàbá àsùnmọ́ bó ṣe gbé fún nìyẹn ó fẹ́ rí pọ́nmọ ẹyẹ sí pé ó ní pírọ́blẹ́mù sínsìn o bó ṣe gbé owó yẹn fún bó ṣe gbówó fún tán báyẹn tó sọ pé ó máa lówó for six months yẹn kàn dé ní after one week àbí two bóyá ìmọ̀ọ́sí ó lóun fẹ́ lówó òun padà ó ní àwọn tó ní owó owó ilẹ̀ ni wọ́n ti ta àwọn yẹn sọ pé kí wọ́n lọ gbówó wá ó ti wá gbówó fún wọn bẹ́ẹ̀ you know it just doing things everybody will be telling don't tell your wife o people want to destroy you will be telling don't tell her o. Don't tell her anybody you cannot tell story of your life, you cannot trust. Don't marry the person. Anybody that can tí mi ò lè trust me, lè marry ẹ and I cannot marry somebody and do evil to the person. Ọlọ́run máa ṣe mí níbi náà àti bá ṣe èèyàn níbi. Àṣeyàn ń bí gan àwọn èèyàn parapọ̀ ṣèyàn níbi tí màá jẹ́ pé bóyá àṣe bí tó bá pa àṣe tó bá pa ń ṣe bí ni. Mi ní lẹ́nu lónìí láti máa sọ̀rọ̀ fáwọn èèyàn pé wọ́n ṣe báyìí fún mi èmi náà nílé sọ̀rọ̀ àkà náà I won't be able to explain myself because èmi náà máa púpà ibi náà máa ń ṣe bí. be careful lẹ́tà ó wá sọ fún mi ibi tó gbé òun lọ ó wá sọ pàtó gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí ní báyìí tó wá rí pé Abidi wá ń ṣe yamayama Abidi náà wá ṣe ìgbọ́ tó wá ṣe wá sọ fún mi ìgbà tóun náà yá wá sọ fún mi o Abidi náà wá kò tiẹ̀ Abidi náà wá ní problem ó ṣèkà fún un náà wọ́n ṣèkà wọ́n á bẹ̀rẹ̀ àdúrà mo sọ fún Ọlọ́run gbogbo dábìdì ṣe fún ẹ mo lọ́lọ́run á san fún padà ọlọ́run san fún dà lórí ẹ̀ gbàtọ́ ọlọ́run máa wá ṣe fáwa báyìí táwa ti wá rí ibi lọ tá a ti wá kó nàìjíríà tí kò ti wá ń gùn ábìdì ń jẹ sánná báyìí yà dáàdì Bùkọ́lá pẹ̀lú tún gbàtọ́ adé sí nàìjíríà ń gbà ìwá lòun wà nùgbò kan bí tó ti ń ṣiṣẹ́ lagric mo wà lọ bá ń bẹ̀ mo wà ń wa tractor ìyá ti jẹ́ wèrè ẹ̀ṣẹ́ àtọ́ ní kán fún un lówó mi ṣáà mọ́ lọ́run ẹ̀san wà lọ́run ẹ̀san wà so what a very dark boy saying <laughs> some bank and nígbà yẹn kò sí kí mi ò fi bà wọ́n jẹ́ o ọlọ́run gbọ́ èkó báǹkì ẹ̀ ibẹ̀ ní abidin wà ìgbà tábìdin wà lẹ́pẹ́ àtàwọn boys kan ìgbà tábìdin wà lẹ́pẹ́ àti bọ̀bọ̀ kan báyìí ní ìtì ìmọ̀ délé ń gbà yẹn délé máa ń complain ní pé kò sí owó kan tí tó bá tán bá ti ka owó báyìí tán kó jáde láti inú fort owó yẹn báyìí ó máa dín ṣáà ni bírò àwọn abèdí yẹn ló wà lórí ló wà lórí káńtà owó máa dín ni wọ́n máa yọ owó lówó wọ́n ṣáà máa fà á yọ gbogbo àwọn èèyàn tó bá ti lè lọ síbẹ̀ báyìí tó bá ti lè lọ gbowó tó bá pọ̀ báyìí kò ní pé ṣáà ni ebi ò lo báńkì wọn gbà yẹn mò ń lo first bank gbà yẹn but àwọn ọ̀rẹ́ mi àwọn tó use mọ́ṣíà máa nù nígbà yẹn gbogbo àwọn ọ̀rẹ́ mi kan tó máa ń lo bẹ̀rẹ̀ báyìí tó bá ti lọ gbó báyìí tó bá ti ní sọ pé tó bá ti gbé owó wá tó bá fún mi lówó báyìí tó fẹ́ rajà lọ́tọ́ tó ti wá fún mi lówó tí mo ti rí pé báńkì wọn náà fi wé ipe sky no èkó báńkì nígbà èkó tí di sky pé èkó lélẹ̀ èkó báńkì máa kà ní yàwá sì ti wá fún mi lówó kan jọ́ kan rí máa kà báyìí ni tó sọ pé àǹtí ó pè é mo ní àǹtí ó pé ṣe bójú yín la ṣe kà á sìn lọ́nà òṣèlú kúrò máa kí god